mo ti wà ní other line other phone the same account okay orí YouTube gan ló yẹ kí n ti lọ but kì í ṣe i'm not doing it because of uh, eh, earning the penny on the ṣìkìní bẹ́yìn but kẹ́kọ̀ọ́ lè wọ́n ní it's not clear okay ẹ máa rí pé ó máa clear nsìn ó máa clear tó bá ti ẹ máa máa mo ti wà lórí fóònù mi mo ti wà lórí life, níbòmí nsìn the same so ẹ lè join oh n bá ti bẹ̀rẹ̀ lórí Auto Success Ola n bá sọ pé kán join lórí ibẹ̀ yẹn mo ti wà lórí order line yìí sìn okay call me now can I go offline here or I should wait a little bit Toluwa Lumi can I go offline here um, yeah sure yeah you. you can hear me now yeah you connect with this one Nazia, I'm listening to your video on my phone so I can call you the It's clear. Okay, so if it's clear, I can leave it for the two. No, this one is clear. This one is not clear. Okay. Okay, should I, I should go offline here? Yeah. Okay, you know what? You guys, bye. Join me. I'm still online right now in another phone. Let's go there. Let me go out of this one. jẹ́ ń dúró díẹ̀ ó tiẹ̀ kó tiẹ̀ tó dìgbà yẹn gan jẹ́ kí n gbé fóònù sí kẹ́ ń fi kíní bísọ́lá sí ká máa listen sí the person tó jẹ́ bísọ́lá bagan fídíò tí mo post yìí ẹnìkan ṣoṣo ló fún mi ní láìkì sí bullshit this is terrible ẹnìkan ṣoṣo ló fún mi ní láìkì sí. okay okay ṣọlá ṣùgbọ́n it's terrible. yes please share it let me wọ́n ṣòwò ní hatred ah ọmọ ṣe o that's good no problem ṣá you hate me <laughs> in fact news Nigerian news you have to be careful about the all these daily posts and they will just wọ́n kọ máa kọ àwọn kọkọ ṣá irú biggest predict another global pandemic that's not the way it is Once sọ ní def maybe by wọ́n ní bí god get focus another global pandemic likely waiting between next twenty five years wọ́n sọ pé nísinsìnyí but be a èèyàn ṣe gbé nàìjíríà yẹn bíi pé wọ́n sọ today today but like it's going to happen tomorrow again so please Nigeria please get your story full get it full okay because torí ẹ̀mí ìṣe fẹ́ gbé àwọn news mi báyìí tó bá rí báyìí wá wá rí pé I don't like fake news and uh, news yóò ní fún yàn ní full story mo lọ wò ó Google lẹ́ẹ̀kan àwọn mo ṣe wá screenshot ẹ̀ láti Google wá sí báyìí Canada àárín good news because Canada bad news so you have to go for Google and, and write yours you know orí ẹ̀ mo ṣe máa ń follow Nigeria, kọ̀ọ̀kan láti máa pick nǹkan if not I should be getting it myself anyway mo fẹ́ káwọn èèyàn wá dẹ̀ náà tí wọ́n kò bá sí problem let me continue ibi tí mo sọ dé nínú orí bíbá yìí i think you can hear me now ah, no problem so ní gbọmọ that day tí wọ́n wá ṣe ehm, kí lorúkọ ẹ̀ please Tolu please give me water i'm uh, yeah i'm thirsty tí eh, city people wá ń ṣe award night wọn yẹn because Basira already called me and said oh kì í máa pé ọmọ yẹn lòun kí mi pé Bísọ́lá lòun kí mi pé mo ṣọ̀nà òun bá kan pé mi ò kí òun dáadáa mi ò ń mi ò ń downgrade èèyàn mo kí náà but nítorí pé ó ní mission ṣé mo gbogbo ètò sọ pé mi kí dáadáa náà nígbà tó bá ní bad mission tí ó bá kéèyàn tí ó bá kẹ dáadáa wàá dẹ̀ máa lọ́ntì ẹ̀ but nígbà yẹn èmi rò pé tán bá sọ pé kíyàn pò kí dáadáa yẹn bóyá tán sọ pé <laughs> bóyá ń ṣe mí ní fébọ̀ ni ṣe ti yé so Basira pè mí ó sọ fún mi pé à pé Bísọ́lá sọ pé òun kí mi lánàá pé mo kàn kírun somehow pé mi kírun dáadáa pé mi kírun dáadáa pé because of that ńkọ́ pé kí n jọ kí n bá òun kí ẹmí pé tó bá ti kí mi kí n embrace ẹ̀ wọ́n ní mo máa ń bẹ̀rù àwọn ọmọ onítíátà ò pé bọ́n ṣe máa ń ṣe fáwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo máa ti ń gbọ́ sítórì wọn ó wá ní pé gbọ́mọ yẹn kò ń ṣe irú ọmọ yẹn o pé òun yàtọ̀ sí àwọn ọmọ onítíátà yẹn kò tí bàtí sá sọ fún mi ni mo dẹ̀ wá ti ní nímọ̀ ìdìmí pé òkè tó bá ti mo dẹ̀ ní òkè no problem tí bá ti lónìí tó bá ti kí mi màá kí in fact àṣẹrọ ni bó jẹ̀ ṣe wá kí mi lọ́jọ́ kejì ọjọ́ tí wọ́n fẹ́ fún wọn láwọn ọdún yẹn bó ṣe wá kí mi bó ṣe wá ní mọ́nì à ah, pé ehm, Basira sọ fún mi pé mi ò kí dáadáa lánàá pé so wọ́n ní wọ́n ní kó má bínú pé i'm not a person like that pé ó ṣàtìtàn ṣe ó ṣàdé embrace mi ó gba nọ́mbà mi that's all ṣì gba contact mi nìyẹn bó dẹ̀ ṣì gba nọ́mbà mi mo rí i pé lẹ́yìn ìgbà yẹn àwọn géèmù yẹn náà wá begin ṣe mo bí pé kán máa pè mí sí. Si, kan sọ pé kí n wá promote olórin ṣe ti understand àwọn oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ before the time kì í ṣe òun nìkan gbogbo géèmù tó ṣẹlẹ̀ yẹn Paso is in it um, Bisola gbogbo wọn Basira also is part of it all of them one okay I hope you can hear me now tẹ́ bá lè gbọ́ mi dáadáa ẹ jẹ́ kí n so bí mo ṣe gba nọ́mbà bó ṣe ní nọ́mbà mi lọ́wọ́ nìyẹn so ìgbà tó wá padà sí Nàìjíríà màá máa ń pè mí so all of them tí bá ti ra introduce mi gbà yẹn náà ìmí tó bá ti wá gbogbo ọ̀ṣà wọn máa fẹ́ wá sílé mi nù bí èmi àti ẹ ṣe di bó ṣe máa ń pè mí nìyẹn big sis ìyáláyà bó ṣe máa ń pè mí nìyẹn mo ní kò sí problem ó wá di ní gbogbo àtó máa ń pè mí ó lè béèrè ńgbà kan pé bàbá latin ńgbà tó wá ṣe tó ti wá di pé wọn mo wá ṣe ṣòfò wọn gbà yẹn bó ṣe ṣòfò lórin tí babalati ń wá ó máa pè ńgbà yẹn ó lè lóun fẹ́ bá babalati sọ̀rọ̀ ṣe ti yé ó lè ní sìtá ẹjọ́ ṣe babalati nǹkankan bẹ́ẹ̀ yẹn pé òun ní mẹ́sẹ̀gì kan fún babalati nǹkankan bẹ́ẹ̀ yẹn ṣá ó ṣàlò ẹni tó bá ti fẹ́ bá sọ̀rọ̀ nínú àwọn tó bá wà ní àwọn celebrity tó wà yẹn á lóun fẹ́ bá wọn sọ̀rọ̀ ó dẹ̀ you know she have access to my phone but tí gbogbo ayé náà kẹ̀dẹ̀ rèé ó lè máa fẹ́ ṣe bí pé ah, Auto tó promote wọn yẹn onínà bẹ́ẹ̀ ní Dubai nǹkankan bẹ́ẹ̀ yẹn because òun náà majority ọ̀rọ̀ àwọn èèyàn tí mo ní mo wá nọ́mbà àwọn àti story mi tí mo sọ ó pẹ̀lú àwọn tó máa sọ fún mi anyway ṣá bí mo ṣe mọ Bísọ́lá nìyẹn ṣe ti yé bẹ́ẹ̀ bí mo ṣe mọ Bísọ́lá torí pé bàtírà yẹn tèmi dẹ̀ máa ń fún ní respect bọ́ gbogbo wọn kò sí respect kankan fún anybody tí ò bá ti respect mi àwọn olórí burúkú wọn tó máa gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ pé àwọn ló máa sọ pé kò máa respect wọn kò sí kò sí respect fún olórí burúkú for this ní junction tàdé ọlọ́run gbọ́ ẹlẹ́dàá ìgbà tó wá yá ó tó ṣẹmọ àmì tí wà tí mò ń mú ó wá tó stage kan mo ń gbọ́ story ẹ̀ mo kàn rí pé wọ́n blàṣẹ tí gbòòrò ọmọ yẹn ó lóyún ọ̀gbọ́mọ lọ́wọ́ ẹ̀ wọ́n ṣà ń sọ orúmọ oríṣiríṣi ọ̀kan bẹ́ẹ̀ yóò tẹ̀ sí bímọ ìgbádá àṣẹ́gbà tó wá sí Dubai mọ̀nà ah. gbà tó wá ń gbé sínú news pé wọ́n ní bàrí bàrí síù ló ní ọmọ ọ̀kan bẹ́ẹ̀ yẹn míwàá ẹ̀ ṣẹ̀mọ́pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ nígbà yẹn tí mo dẹ̀ sọ pé tí Bàṣírátù sọ fún mi gbà MC ló ra tíkẹ́ẹ̀tì fún pé MC ló ń fẹ́ nígbà tó wá yẹn ìgbà tó dẹ̀ wá pílàsì ẹ̀ sígboro yẹn kò pẹ́ kò ju bíi seven months ṣé ti yẹn náà kò pẹ́ tí wọ́n sọ pé ó ti bímọ ẹ̀ wọ́n wá ní Wàsíù ògbọ́mọ wọ́n ṣà ń sọ èmi ò tiẹ̀ kọ́kọ́ èmi ò kọ́kọ́ mọ̀ mo ṣàgbọ́ pé ó bímọ city people náà ló máa ń gbé wọn ó bímọ ọmọ náà kò sí problem but ó ti gbọ́ ọ̀yọ́ mọ̀ pé ó máa máa monitor mi àti gbogbo wọn yẹn wọ́n jọ máa ń ṣiṣẹ́ pọ̀ ni ṣe ti ẹyin gbogbo wọn pátá gbogbo àwọn celebrity tó ń ṣe courtism yẹn tó ń ṣe àwọn olè wọn yẹn àti àwọn olórin àti gbogbo wọn àti àwọn garage they work together so ó wá di ní ọjọ́ kan bó ṣe pè mí nìyẹn newspaper ẹ̀ mo kàn rí pé ọmọ kan tó wà ní àbúrò ìfẹlẹ ńgbà yẹn ṣàmọ èmi àti wàsíù àwà so ọmọ wàsíù yẹn àbúrò ìfẹlẹ yẹn kẹlẹ àti ìfẹlẹ gbogbo wọn ni wàsíù fi máǹtì wọn bọ́n ṣe máa fèèyàn máǹtì ẹni wàá rò pé ṣe ni wọ́n láìkẹ́ just to destroy you then Omo yẹn ó wá ń bọ̀ nílé mi níjọ́ kan ó wá gbé pépà yẹn wá ẹ máa gbọ́ mo rántí nísìnyí ẹ ti understand Omo àbúrò ìfẹ́lẹ́ yẹn ó kàn gbé pépà wá sínú ilé mi lára àwọn ọmọọṣẹ́ wá sí yẹn kàn mú pépà yẹn wá sínú ilé mi bísọ́lá dẹ̀ náà fi ṣe cover page meanwhile emi no emi ati wàtíù ti wà ní ọjọ́ kan báyìí tó wá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ pé tíyàn ti ṣorí burúkú ṣe ti understand wọ́n sọ lójú mi ọtí èmi ìgbà tí ò kàn mí ẹ ṣé èèyàn bá ti ṣe mistake láyé ẹ ẹ kò sí nǹkan tó fẹ́ ṣe sí mistake náà ni ó ṣà ń sọ̀rọ̀ yẹn ọtí èmi ò ní dá sí bébí ṣe kúrò mbẹ wá di bí ọjọ́ méjì bí ọmọ lára àwọn tí wà tí ó máa tó máa mà tì mí káàkiri bó ṣe gbé picture bó ṣe gbé city paper yẹn wá Bísọ́lá ló wà níwájú ẹ̀ but mo kàn wo story yẹn mo kàn fi sílẹ̀ kò few days náà Bísọ́lá fúnra rẹ̀ wá pè mí ìyẹn bọ́n ṣe ní kó ṣe ni bọ́n ṣe ṣáà ń géèmù ara wọn ṣe play game so bó ṣe pè mí nìyẹn ló wá ní sista mo mo tiẹ̀ gbọ́ pé òun bímọ mi ọmọ náà ah, congratulation báwo ni kankan gbada ó ní kò sí problem pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ òun fẹ́ rí mi ó lóun fẹ́ rí mi mo wá ní ibo ló wà ó wá ní òun wà níbi kan ní kọ̀tún yẹn mo ní mi ní lè rí mi ní lè wà kó jẹ́ ká sọ̀rọ̀ ó mo lówó dáadáa lórí fóònù mo ní kó má wọrí iye tó bá máa cost níjọ́ yẹn nígbà yẹn mo ra twelve thousand ni mo fi bá Bísọ́lá sọ̀rọ̀ ní ọjọ́ yẹn láàárọ̀ ọjọ́ yẹn ọjọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ twelve thousand ni mo kọ́kọ́ fi bá sọ̀rọ̀ ẹ mọ̀ ní ọmọ yẹn máa ti wọ eleven àbí thirteen sin àbí twelve Malik máa ti pé thirteen bíi twelve báyìí sin so nígbà yẹn mo téèyàn bá lo twelve thousand fi báyọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà mo ní kó má wọrí pé iye tó bá máa mú kí wọ́n ṣàmà sọ̀rọ̀ ó ṣàwọn bá mi sọ̀rọ̀ nǹkan kan ṣẹlẹ̀ òun fẹ́ rí mi òun nídìí help mi òun ṣàní kọ́kọ́ sọ̀rọ̀ help èmi tẹ̀lé mọ̀ pé ó máa jọ owó kì í jọ ṣọ́rọ́ owó yẹn lè fẹ́ sọ mo ṣàfẹ́ rí mi nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó wá ń sọ̀rọ̀ mo ní sọ kó sọ̀rọ̀ kan tí ó fẹ́ sọ fún mi so that èmi á mọ nǹkan tí mo máa lè pípé ara mi ó ṣàní tí n bá wá mi ò wọ́rì mo ṣàní òkè ó wá dọjọ́ kejì èmi lọ sẹ́kọ̀ọ́ nígbà yẹn mo kó àwọn ọjà kan wá mo máa ń lọ sí èmi náà ní problem kọ̀ńténà tó ṣe máa tó bá ti mọ̀ wọ́n báyìí tó bá kó kọ̀ńténà wọlé wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ <laughs> àwọn olè <laughs> mo ní problem pẹ̀lú kọ̀ńténà mi tó wọlé nígbà yẹn tí mo fẹ́ gba àwọn mọ́tò tó wọlé problem wà ṣe ti yẹn mẹ́yẹn tó ń sọ fún mo ti san gbogbo mi wọ́n ní kí wọ́n fi ń gbà ẹ́ bíi how many dollar like eight thousand dollar no one twenty náà ń ṣe owó wọ́n fi seven hundred sí bíi six thousand to six thousand five hundred dollar ni wọ́n máa sọ pé kí wọ́n gbà lọ́wọ́ mi tó jẹ́ pé mọ́tò yẹn gbogbo nǹkan tí mo kó wá gan mo lè má jẹ́ six thousand lé lórí o ṣòtì so mo ṣáà ní stress but mo wá sọ pé mò ń lọ Lola. lọ́la ṣùgbọ́n kó má worry kò tí ì sọ fún mi ń gbà yẹn kò tí ì disclose fún mi èmi ò dẹ̀ mẹ́nìtì ó ṣe ìyé mi létà ni pé mo kàn ń roam láàrin gbogbo àwọn ọ̀tá yẹn mi ò mọ̀ ni pé wọ́n play they are all evil so mo wá ní tó bá ti lọ́la àbúrò efele tí Wàsíù ní kó máa gbé mi káàkiri òun náà ló gbé mi ní ọjọ́ náà tí mo ní mo ń lọ sí wọ̀f òun ló gbé wọn fún pé kọ́ máa mount mi èmi ò mọ̀ pé wọ́n máa tì ni but wọ́n máa láwọn ṣiṣẹ́ fún mi ni so that they be giving every information about my life and gbogbo nǹkan tí máa ní fún wọn. so bàtà wá ń lọ mo ti wá lọ sí ibì kan mo ra baby things ìgbà tó lọ́kùnrin lọ́mọ òun mo ti wá sọ fọ́mọ yẹn pé tá a bá ti kúrò ní nákò kì í ṣe nákò ẹrù mi kọ̀mítẹ́nà yẹn ti wà ní àpápá o ti pẹ́ mo máa gba bill of land me because lọ́wọ́ fast forward ni àwọn tó máa mi gbé mọ́tò ń gbà yẹn fast forward wọ́n ṣe yarí fún mi ní mi tí ìrírú ẹ̀ rí ṣó ti yẹyin mẹ́yìn náà wá sọ pé wọ́n ní tí wọn bá ti tí mi bá ti san iye certain amount wọn ò ní gbé ìwé mọ́tò yẹn sílẹ̀ mọ́nà mo ti san owó tán wọ́n ṣàkọ̀ because they be calling them àwọn this civil tá a pè wọ́n pé they are terrorists wọ́n máa ní ni wọ́n pa wọ́n wọ́n fẹ́ bàtí wọ́n jẹ́ how can people be telling you wọ́n máa sọ bí wọ́n ṣe ń sọ bá ṣe ń ka gbogbo nǹkan nínú news tó máa sọ pé àwọn Boko Haram sọ báyìí báwọn náà ṣe ń ṣe nìyẹn wọ́n kàn ń gbé ìgboro ni àwọn ń gbé ìgboro they killing and they destroying people that they are living they are also going to party lójúkorojú ni wọ́n ṣáà disturb mi mo wá sọ fún bọ̀bọ̀ yẹn ẹ wá mọ bí tí ogun ti máa ń le jù ni pé kéèyàn máa ṣe é kó má mọ̀ pé òun ló ń ṣe é màá tún máa sọ fún wàsí tí bá ti kúrò lẹ́kọ̀ọ́ gbà mí báyìí ọ̀dọ̀ wàsí yẹn náà ni gbogbo story máa máa sọ fún ṣó ti yẹn yín àwa dé àwa kò nákò pé mo wá um, nígbà tá kò nákò njọ mo wá ra mo ti gbogbo baby things nígbà tí bisola bá mi sọ Bísọ́lá ò lè tí sọ fún mi pé Wàsíù ló ń bí ọmọ o nínú newspaper yẹn ba bá wò ń gbà yẹn wọ́n kàn kọ síbẹ̀ pé kò disclose Gbọ́láhùn kan tó lóun bímọ fún pé but wọ́n lọ́kọ ẹ̀ wà ní London wọ́n ló wà ní kinní kan wọ́n ṣàǹfààní èèyàn ní suspense oríṣiríṣi nǹkan èmi ò fẹ́ mọ bàbá ọmọ ẹni yẹn ni mo mo. and I love children ó dẹ̀ lóun pass through things let me go and see her and I bought baby things a lot of things kí lọ kó fún bí mo ṣe kúrò níbẹ̀ yẹn jọ yẹn táàtún rí ìwé mọ́tò gbà àwọn eh, document afẹ́ lọ gbà yẹn torí mo tún lẹ́rù tí mo fẹ́ gbà lọ́dọ̀ àwọn fast forward àwọn káàbọ̀ tí mo ṣe sí nàìjíríà ṣe ti understand bí àwọn bàtà àtàwọn báàgì tí máa ń kó fáwọn èèyàn náà tí máa ta ṣe ti understand àwọn mọ́tò ẹ ti understand bẹ́yẹn so mo ṣàfẹ́ lọ gba ìwé mọ́tò yẹn bẹ́yẹn àwa kúrò bẹ́ẹ̀ mo wá sọ fún pé gbàtà àrí kiri lè ní o a máa lọ sí ìkọ̀tún o ó ní kí mo fẹ́ lọ ṣe ìkọ̀tún ìyẹn ọmọ tó ń gbé mi lọ àṣẹ gbogbo wọn nǹkan tí wọ́n ń ṣe fẹ́mi èmi ò mọ anything ó ní kí ni mo fẹ́ lọ ṣe ń kọ̀tún ó níbo ni mò ń mo wá ní àdírẹ́sì mò ń lọ Address bisola Bísọ́lá fún mi ó ní ṣé mo mọ Bísọ́lá ni àṣẹ òun náà mọ̀ o wọ́n complain mi so that everybody will play like they don't know anything mo ní ọmọ Fẹ́mi ni like bí area daughter mi ló jẹ́ o mo ní mo mọ̀ ọ́ ah. ó ní kí ni mo wá fẹ́ lọ ṣe ń bẹ̀ mo ní mo fẹ́ lóun bímọ náà mo dẹ̀ nídìí ẹ̀ pé mo fẹ́ lọ kí àtìlẹ́kìn fún lówó ah. ó ní ẹ má gbàṣọ lọ fún o ẹ má lọ bẹ o mo ní kí n má lọ bẹ kí ló dé ó ní kí n má lọ bẹ ó ní bọ̀bọ̀ ó bá dáhùn mi lóhùn yẹn bọ́ yẹn tí Wàsíù fún mi pé kó máa gbé mi kiri àbúrò ìfẹ́lẹ̀ lónìí kí n má lọ bẹ o pé bọ̀bọ̀ ló bímọ fún o Wàsíù náà máa ń pè ń bọ̀bọ̀ mo ní bọ̀bọ̀ mo ní tó bá jẹ́ bọ̀bọ̀ náà kò sí nǹkan kan mo ní let me go wà tó ọmọ yẹn kò sí tó kàn mí wà tí bọ̀bọ̀ ò sọ pé òun ló bímọ but ó kàn pè mí ni bí ó ti jẹ́ bí ẹni tí mo ti mọ̀ rí bẹ́ẹ̀ náà you know just to be nice to her ó ní tí n bá lọ bẹ́ẹ̀ sìn tí mo kó aṣọ dání lọ fún ìyẹn àti ọmọ tó ṣẹ̀rẹ̀ tún bí tí nǹkan kan bá ṣe ọmọ wọ́n lè lé mi ni mo wá o bàbá yẹn bó ṣe sọ̀rọ̀ báyìí mo ní o oh, oh, you are right mo ní it's okay mo ní okay mo understand mo ní okay let's go back home àwa padà délé mi ò rí kéwọn ní ọjọ́ yẹn yẹn bó ti ṣe abúrakadàbúrakadàn but mo ṣáà ń wí pé mo jókòó mi mi sọ̀rọ̀ mi ìbẹ́ níbọ̀dì sọ̀rọ̀ gbà tó wá di láàárọ̀ ọjọ́ kejì mo ka sára mi sọ anything mi ò dẹ̀ mi o pe Bísọ́lá ó wá ní sista wá pè mí nígbà tó wá di bí ọwọ́ ten láàárọ̀ ó ní sista àbí náà ṣá o ní ẹsẹ̀ pé máa wá lánàá òun ò rí mo ní bẹ́ẹ̀ ni mo ní mo busy mo kàn mí ìfẹ́ sọ fún mo ní mo busy mo ní traffic wá wà mo ní o ní òjẹ́ wá wọ́n nígbà mo fẹ́ wá báyìí sí mo ní kó sọ nǹkan tó bá fẹ́ sọ fún mi mo ní kó má hide anything ìgbà yẹn ló wá jáwùn fún mi ó wá jáwùn fún mi pé ẹ k one, kíkọ kìnì kan ìgbà dá kò dùn bàbá ìṣá sùn ó ní ó kọ́kọ́ bẹ̀ mí ó lọ́rọ̀ tó ń fẹ́ bá mi sọ ó ní kí n má kí n má wo òun bíi orogún òun orogún o <laughs> èmi ti gbọ́ ó ní kí n má wo òun bíi orogún o ó ní kí n mú un bí àbúrò àti bí ẹni tó yẹ pé mo kàn mọ̀ retí mo kàn lè help mo ní kò sí problem mo dẹ̀ ó dẹ̀ lókè mo ní talk to me mo ní you are free òótọ́ dẹ̀ ni mo sọ yẹn ọlọ́run elédùnmarè ń gbọ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ pé kéwu òun ń kọ́ òun ló fún un lóyún kóun ló lóyún pàápàá ó bẹ̀ òun ti sí ni táwọn lọ rí dókítà nígbà tóun dẹ̀ lóyún tán tó ṣàṣe ó ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ in fact ó ṣàròjọ́ ó sunkún ó wá wà sàmùnì òkè. Okay for that reason mo ní kó má wọ̀rẹ̀ látìgbà yẹn náà èmi náà mo àṣàgbàlagbà mo dẹ̀ ti rí rírí èmi náà ti bí ọmọ tí wọ́n kọ̀ sí mi lọ́wọ́ rí obìnrin dẹ̀ ni mí èyí ní èèyàn dẹ̀ máa ṣe mo ní for that don't worry mo wa ni lọ́kàn mi pe ma wa. o pé lánàá ti mo ń bọ̀ yẹn ti wa si sí òfun mi ó ti bẹ́ mi sí mo ní sòwò we. náà ni mo ní sòwò rẹ pé mi ìbínú mo ní òun ni ò jẹ́ kí n wá lánàá yẹn mo láti dọ́nà mo ní bọ̀bọ̀ yẹn ló sọ pé kì í má wá ó lóun máa sọ fún mi náà tí n bá wà mo ní kò sí problem mo ní ṣùgbọ́n sìn bọ́ọ̀ yẹn mi ò ní jẹ́ kó wá mọ́ kó wá gbé mi mo ní ọjọ́ tèmi bá fẹ́ wá i will drive myself ẹni tó bá dẹ̀ mọ̀nà kọ̀tún nínú àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀ gbà yẹn tó gbọ́ ẹni màá pè wọ́n bá pe gẹ́ẹ̀ kan tó wà ní Sùúrùlérè tó wà ní ṣítà ó máa ń taṣọ báyìí má kó jọ kó jẹ́ ká jọjọ lọ sí ṣé mọ̀kọ̀ tún dáadáa ó ní ta bá gba Mushin ibi àdúgbò wọn náà lọ sí kíní kan ó ní àwọn máa já sílẹ̀ kankan bẹ́ẹ̀ ṣá adọ́nà àwọn yẹn bọ́ọ̀lẹ̀ èmi ṣàwà ń lọ ní kí n máa bèrè lọ bí ṣe dé ìkọ̀ tí mo ṣà lọ wò nígbà yẹn lọ́hùn ọjọ́ tí mo kọ́kọ́ lọ wo Bísọ́lá ọjọ́ tí mo kọ́kọ́ lọ wo Bísọ́lá níjọ́ yẹn asat eleven twelve years ago ọmọ yẹn wà ní ìkókó ó wà ní bíi bébì báyìí ṣé ti yé ọmọ yẹn ó wà ní bébì bíi kò tí lè tó bíi a month kankan mẹ́rin ṣé ti yé I spent five hundred and something ni mo ni mo ná nínú ilé ní yẹn five hundred thousand and something ṣé ti yé I gave everybody money I gave her money mo fún ọmọ lówó mo fún gbogbo wọn ní ìwà ara aṣọ mọ́ aṣọ tí mo rà yẹn mi gbé lọ fún wọn owó ni because boy yẹn ti sọ̀rọ̀ fún mi ó dẹ̀ ń déwájú ń dẹjọ́ you have to be security conscious mo dẹ̀ fi sílẹ̀ mo dẹ̀ kúrò ń bẹ ó pẹ́ ilẹ̀ tí èṣù mo wá lọ láti gbà yẹn ó sọ̀rọ̀ fún mi ó sunkún ẹnu ẹ̀ wá ṣe ni part of ọ̀rọ̀ tó sọ fún mi yẹn mo hate Wàsíù ànígbà yẹn náà kẹ̀dẹ̀ rèé bóyó tún pẹ̀lú nǹkan tí Wàsíù gan máa tún wá fi wé pé gbogbo bẹ́ẹ̀ mi ṣe ti lọ yẹn bóyá mi máa rí pé Wàsíù mọ̀ Wasiu mount everybody Ile Koko Zaria tó ń gbé bẹ́ẹ̀ náà ló ń gbé dọ̀la o tí ìbáyé pa sọ̀rọ̀ ni wọ́n ti pa wọ́n ti fi ṣètùtù ayé wọ́n ti pín jẹ kọ́dẹ̀ tó kó tó wà láyé yẹn èèyàn tó ti kú fún ọmọ yẹn ìyá ẹ̀ kú ní ọdún èyí eh, ẹ̀kọ́ ní ebi six six months báyìí bí three three months làwọn èèyàn àtàwọn tó ń bá ṣiṣẹ́ àtàwọn àbúrò ẹ̀ wọ́n ṣe ń kú nìyẹn pípípí kì í ṣe o a ti sọ̀rọ̀ ń ni o òun gan òtó nǹkan tí sáré àwọn ọ̀kọ̀tọ̀ kí lóko ẹ̀kọ́ tó wọ́n ṣètùtù bí mo mọ̀ bá ìpa mẹ́wàá wọ́n sì ń pa lọ ni. pọ̀tà bá sọ̀rọ̀ sí wọn borí ká wọn jẹ́ ni wọ́n máa ń bayẹ́ wọn jẹ́ ọ̀tàn bọ́lá yàmà ń bayẹ́ èèyàn yẹ́ wọ́n pẹ́ gbé gbogbo wọn mọ́lẹ̀ ni. bọ̀ tí iṣẹ́ ọwọ́ wọn náà ṣé mi ti máa sọ pé Bísọ́lá jẹ́ṣẹ́ ọwọ́ ẹ̀ ṣé mi náà jẹ́ṣẹ́ ọwọ́ mi ni bọ́ tí nǹkan tó gbé mi lékè tí mo sì fi tí Ọlọ́run dẹ̀ máa fi revive mi dáadáa ó náà ní wípé mi ò bá wọn ṣe burúkú tán bá ti lo iṣẹ́ burúkú fún ẹ tán ti ṣe ẹ tán ṣe ayé ẹ báṣabàṣa wọ́n wá gbé ẹ sínú géèmù wọ́n ní kò náà dára wọn tó bá ti lè dára wọn tiẹ̀ bá bá ẹ torí ẹ̀ mo sọ fún ẹ don't let anybody use it to destroy anybody's life àjàjà àwọn olódodo kò sẹ́ni tán bá lò fún mi láti sọ bá tèmi jẹ́ tí mi ṣe burúkú fún ẹ kò sí bó ṣe tó láyé ó máa bàjẹ́ ó máa bàjẹ́ fún ẹ last kò ń ṣe rọ́ anyway láti ọjọ́ yẹn i have mind i zero my mind i mo mo hate mo bá bẹ̀rẹ̀ sí mo mi náà mo dẹ̀ ti rí àwọn kankan náà tó ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi náà tó ń ṣẹlẹ̀ bọ́ mi ń sọ fún pé ah, mi ti ẹ̀rọ sí Wàsíù pé Wàsíù o òun ló wà nídìí mọ́tò mi tí wọ́n sọ pé wọ́n hóòdù ní wọ́ọ̀fù o ẹ ti gbọ́ o <laughs> látọjọ́ mo ti promote màláìka yẹn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gba owó lọ́wọ́ mi bíi pé kí n gbé mọ́tò dé raja n rajà lọ́wọ́ èèyàn àmì kéèyàn rajà lọ́wọ́ mi kó ku eight hundred thousand mo rántí eight hundred thousand seven hundred thousand seven fifty kí wọ́n gbẹ́sẹ̀ lé káwọn èèyàn máa pariwo mọ́ mi tó bá ní ti bá tún béèrè wọ́n máa ṣépè fún mi bíi pé àwọn ló ń béèrè lábẹ́rẹ́ tó máa hold àwọn yẹn ransom àwọn ló ń béèrè gbogbo owó tí bá máa gbé kọ̀ǹtẹ́nà àdé bóyá mo máa jẹ owó one thousand lórí bọ́ọ̀sì kọ̀ọ̀kan tá a bá gbé wá bóyá bọ́ọ̀sì yẹn bóyá ó jẹ́ mẹ́fà bóyá mo jẹ six thousand mo dẹ̀ máa fún àwọn kó six thousand yẹn owó lé mo nílò lọ́tọ̀ bùkátà tí ò lè tó gan àwọn kan á jókòó síbẹ̀ wọ́n á béèrè fún eight thousand dollar lórí ẹrù mi wọ́n máa gbà wọ́n máa pín wọ́n máa ní wọ́n fẹ́ báyé wọn jẹ́ ni anyway ṣá àwọn irú Bísọ́lá tó sì kì í báyìí náà ó fi ń expose àwọn boys yẹn náà ni àbá ń gbúrọ́ náà ni i no dey lie mi ò kàn lè sọ gbogbo nǹkan tójú mi bá rí tán ni kì í ṣe tójú èèyàn bá rí tán ló máa lè sọ anyway ká continue then mo wá ti gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi a máa máa sọ̀rọ̀ a máa máa sọ̀rọ̀ pọ́ńgbọ́gba yẹn èmi rò pé bóyá Emi, o mọ̀ pé bóyá Wàsíù burú tó dá level pé ó máa ń jẹ́ legion ṣé ti understand bẹ́ẹ̀ mo mọ̀ pé ó burú torí gbogbo àwọn àǹtí mi kan nígboro nígbà yẹn lọ́hùn tí mo kàn mọ̀ tó wà nínú ayé tó máa rí pé ṣé ti understand ẹ lọ pé mo ti sọ story mi àwọn group we, reason bi mo kàn ṣe mọ̀ wọ́n ṣe máa soro sọ̀rọ̀ I never knew that mo mọ̀ pé ó máa ń ba yẹ́yẹ́ mọ̀ mi mọ̀ pé ó burú tó extent So ti anyway sha. bó ṣe sọ̀rọ̀ yẹn fún mi wá bẹ̀rẹ̀ sí í bá wọn á ní kó má wọrí mo ma dẹ̀ help ọmọdé yìí torí mi wọ́n rìn mí láti wá help èèyàn ní o ṣùgbọ́n tí n bá help tọ́lọ́run bá rán mi sí ẹ tó bá fojú commonize mi ogun yẹn tó bá máa padà wá sáyé ó máa gbé ẹ̀mí tó bá ṣọ́ra kì í ṣe rọ́ o àwọn èèyàn máa ń pè mí lọ́dẹ̀ wọ́n máa ń pè mí lọ́lẹ̀ àmì lọ́dẹ̀ àti ṣùgọ́mù ṣùgbọ́n mi kì í ṣọ̀dẹ̀ o bọ́lọ̀ nǹkan ṣe dá mẹ́rin ó fi òpè dààmú ọlọ́gbọ́n ni because tèmi bá ní kémi ro gbogbo nǹkan táwọn èèyàn ṣe fún mi irú Bísọ́lá yẹn bíi pé kán kéde ikú ẹ̀ ọ̀ ikú ẹ̀ ò ṣe nǹkan kan fún mi ṣùgbọ́n tó bá kú àṣírí àwọn ọ̀tá ò ní tú irú àwọn sáríà àti ẹni tó lòun bímọ fún kédọ̀gì kédọ̀gì kédọ̀gì ń pa yéye àti kókó sáríà ṣe rí pé òun àti ẹ̀ báyìí wọ́n ṣe rí rẹ̀ wọ́n pa ṣége ẹ̀yin ọmọ onítíátà mi ì ní kí o tẹ́ bá rí mi ṣe ni kẹ́ máa tẹ́ bá yìí tó bá lè gbàdúrà gbà mí ṣe ni kẹ́ máa gbàdúrà fún mi tó rẹ̀ àgbà yín lẹ̀ mo ti pa yín tán wẹ́rẹ́wẹ́ ló máa kù ó ti yé ó láwọn kan tí ó láwọn egungun ńlá kan tí wọn ní lè jẹ wọn àìpó lè há wọn lẹ́nu ṣó ti yé bọtẹ yẹn ẹyin ìṣí wẹrẹwẹrẹ anyway Bísọ́lá di ọmọ Fẹ́mi mo wá mo bó ṣe ti bẹ̀ mí èmi náà fi kéwọn kédọ̀yì sí ayé ẹ̀ ní gbogbo ayé gan èmi gan tí mo pé kédọ̀gì ló wà nídìí ọ̀rọ̀ tèmi gan to that extent mo kàn rí pé tó bá yá kí wọn èèyàn kàn lè bẹ̀rẹ̀ sí ó wá bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ mi ó kàn bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmà ó kàn lè déédéé pè ẹ́ lóru kàn lè déédéé sọ pé ó lè sọ pé tó bá di aago kan ó kàn lè déédéé pè ẹ́ láago kan òru tó bá pè é kò ó ṣàmọ́ máa ṣe yàmàyàmà ìtì ẹ̀ eh, ó ti ń bá fòmí náà bíi pé kó bẹ̀yàn sí ẹ kó wá ṣetán kó sẹ́ẹ̀tì ẹ ọ̀bù ó lè sọ pé ẹni bá ẹ sùn ṣó ti yẹ bẹ́yẹn kó máa sẹ́ẹ̀tì èèyàn ọ̀ máa dà pọ̀ èèyàn rú ó ṣà ń yẹn mo wá máa ń bá to the level that anything tí bá fẹ́ yìí tó bá ti pè my sis ọmọ wọn ò tí jẹun màá send owó sí mi bàbá ọmọ mi kó rest in perfect may so rest may so rest in perfect peace ó nà mí jọ kan tó torí Bísọ́lá bá mọ̀ fẹ́ dákú because Bísọ́lá ń bá mi sọ̀rọ̀ lálẹ́ ká má jọ sùn mọ́ èmi àti bọ̀bọ́ yẹn a wà lórí bẹ́ẹ̀ ó dẹ̀ sister? mí pé sista ẹjọ́ ṣé kò sẹ́nìbọ̀dì mẹ́yìn fóònù mi kẹ̀dẹ̀rẹ́ máa ń fi sí láìfù máa ń fi sí spíkà ni because mi ní skeleton wọ́n ní kó máa sọ̀rọ̀ so bí mo ṣe ní kó máa sọ̀rọ̀ yẹn yẹn kàn wá wò pé ah tí ò bá ní nǹkan tá a bá jọ ń sọ pé ṣé ó máa ní kò sẹ́nìbọ̀dì ńbẹ̀ yẹn mo ṣáà nígbà tó ṣáà máa sọ̀rọ̀ lòun ní ìdè owó ni pọ́nmọ́ òun fẹ́ pé ọdún kan ṣe mọ̀ ọmọ tó ti wà ní kéèkì kókó yẹn so èmi àti bàbá ọmọ mi ń sìn nígbà tí wàásù ti fi gbòòrò mi dáadáa tó ti ṣe àwọn èèyàn dẹ̀ ń bẹ̀ mí pé ah, kémi àti ọ̀gbẹ́ni yẹn ká sẹ́tù ká má sẹ́tù mọ́ kọ̀ọ̀kan bẹ́yẹn mo dẹ̀ ń wò pé gbogbo ìgboro náà wọ́n kàn ti wá disturb mi gan they disturb mi gbogbo wọn tí mo dárúkọ wọn ti dàbọ̀ ayé mi disturb mi so ń gbà táwọn ṣọ́ọ̀ṣì tán dẹ̀ ń bẹ̀ mí tán dẹ̀ ní aṣá ṣẹ́tù nínú gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nínú marriage mi tó ń ṣẹlẹ̀ nínú relationship yẹn ní ìhá ìdí ẹ̀fọ́ ọmọ yẹn náà ó máa ń béèrè èrò lọ́wọ́ mi á ní kí n máa rán oníṣẹ́ màá máa rán oníṣẹ́ màá fún lówó ọjọ́ tó ọmọ ìfẹ́ pọ́dún kan ó ní sísá ó lóun màá ló tó máa fira kéèkì ó ló máa ní kí n pọ́dún kan kò dẹ̀ sẹ́nibọ̀ tó máa hẹ̀pọ̀ mo ní òkè màá sẹ̀ǹdì kankan kò sẹ́sìn mo sáré mo wá mi torí mi nílé transfer láti àkáǹtì mi mo wá sọ fún ẹnìkan tó ń bá bàbá ọmọ mi ṣiṣẹ́ wọ́n ń pè èrò tìbá wà lọ sírílà báyìí mo wá fún lówó mo ní kó jọ bí bàbá ọmọ mi ṣe mọ̀ níjọ́ náà mo ní kó jọ mo ní kó má jẹ́ kí dáàdì Bùkọ́lá mọ̀ mo ní kó bá mi sẹ́ǹdì owó ìsẹ́ àkáǹtì Bísọ́lá Badmus tó ṣe ọmọ yẹn kẹ̀dẹ̀rẹ̀ ó jẹ́ loyalist sí bàbá Bùkọ́lá bó ṣe lọ sọ fún bàbá Bùkọ́lá bàbá Bùkọ́lá wá ní kí ló dé ti máa sẹ́ǹdì owó sí tí mi ò ní sọ fún ọmọ náà ó lóun ní ìdíwọ́ ni pé ọmọ yẹn ó sọ fún mi ó láwọn ọmọ ní tíátà yẹn ó ní wọ́n ní wọ́n dangerous gan ó bá bẹ̀rẹ̀ sí ń sọ experience tiẹ̀ náà ní sọ̀rọ̀ àǹdí àwọn kọ̀ọ̀kan bẹ́yẹn mo ní ilé ìmú ló tún yàtọ̀ just like bíbí Basira ṣe sọ fún mi I still not believe pe Bisola lè ṣe ìkà torí ẹ don't judge the book by their cover okay mo believe so ó dija níjọ́ yẹn we settle it ìgbà tó ti wá máa ń béèrè ọ̀lọ́wọ́ mi yẹn máa máa pè wá sí o mo ní nọ́mbà kí wọn mo máa ń sẹ́ni mẹ́sẹ̀ pé kí wọn please ẹ jọ ọ tẹ́ ẹ bá fẹ́ gẹ̀yìn ẹ jọ ẹ tọ́jú ọmọ ẹ ti ẹ hẹ̀pẹ̀ bíi pé kó oúnjẹ owó oúnjẹ ọmọ kẹ fún ó máa jẹ́ kó wà relief ojú ọmọ àti ń sìn tí gbogbo èèyàn bá ń bú máa wà depressed tó bá ti wà depressed ó máa ní mental oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ sí i I always say that to k1 bó ṣe mọ̀ pé k1 náà gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ń gbà yẹn ó pẹ̀lú nǹkan tó fi bẹ̀rẹ̀ ogun pẹ̀lú bàbá ọmọ mi secretly because ó wá rí tó fi ń bá ọmọ mi náà jà ó wá believe pé ẹ̀ẹ́ bóyá bàbá ọmọ mi ló ń bè mí tọ́jú ọmọ mi bóyá torí pé èmi mo lọ́kọ àbí ara ràn mí àbí nǹkan kan ni mo ṣe máa máa ń front ọmọ mi lèmi ń kọ́ lèmi ṣe ń sọ pé kò ń tọ́jú ẹnìkan no just because èmi rò pé ayé ọkùnrin bí àwọn èèyàn mi rò pé èèyàn làwọn bí ọkùnrin tí ó jẹ́ pé olóríire tó jẹ́ pé ó máa ń tọ́jú ọmọ ṣe tọ́ndísàn ẹ̀ tọ́ndísàn bẹ́yẹn kò dẹ̀ mọ́ pé bàbá ọmọ mi gan-an mo máa ń tọ́jú ẹ̀ bíi ọmọ mi ni yes kó rest in peace àwọn tó mọ̀ mí ń gbà ẹ̀ wọ́n mọ̀ àfi tí inú bá ń bí mi ti bá ń jà I take care of him like my baby because your husband kò sí bó ṣe dàgbà tó láyé yìí your husband is your first born ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ wá tó wá bí lẹ́yìn yẹn o ní second born so I was telling baba I was telling Wasiu mama sọ pé please ẹ bá mi tọ́jú ọmọ yẹn má tún máa sọ bẹ́ẹ̀ mi ọlọ́run rèé bíbélì ọlọ́run àti alikran kí Wàsíù tí ẹni tó bá kú sí ni ọmọ ń parọ́ mọ́ mo ti sọ̀rọ̀ yìí bíi more than twenty times bóyá mo bóyá mo change mo máa tún bẹ Wàsíù máa ní kàn jọ pé tí ò bá fẹ́yàn kì í ṣe dandan but kókò tiẹ̀ help lati tọ́jú ọmọ yẹn mo máa ń sọ máa tún máa sọ fún pé ọmọ yẹn dẹ̀ o mo ní ọmọ yẹn torí mo ṣe ti débẹ̀ ọmọ yẹn ní nǹkan tó ń fẹ́ fi wọ̀n mí pé tí wọ́n so pé ẹ̀ tèmi bàbá wà sí sọ̀rọ̀ bóyá ó lè gbọ́ ẹ̀ tí wọ́n sàn nígbà mo lọ sílẹ̀ yẹn ó ní ṣe mo rọ́wọ́ ọwọ́ ẹ̀ dẹ̀ jọ̀wọ́ Wàsíù ètò torí Wàsíù ní ọwọ́ bíi ọwọ́ elégbèdè tó tíìkì bíi wèrè bá kan ṣe ti eyín ọwọ́ tó fi ń ba àkọjẹ́ ọwọ́ elégbèdè so ọwọ́ ó tún ló ní irun lójú bí ọmọ yẹn ṣe bí Bísọ́lá ṣe sọ fún mi ni ó ní sísá ṣé mi rí pé ó ní irun lójú báyìí nítorí Wàsíù ní irun lójú gba àyàn ìgbà tó síìkì tó wà lọ́sípítù Canada àbíbá ó ní irun lójú bíi tọ̀bọ̀ ṣe ti so àwọn ọmọ ẹ̀ náà míì tọ́wọ́n bá lójọ wọn ló máa ń ní irun lójú bí ọ̀bọ̀ báyìí ọmọ yẹn wá fi ń lóyún Bísọ́lá bá fi ń wọ̀n mi mo dẹ̀ máa mo dẹ̀ máa máa test ẹ̀ náà Wàsíù ni ó mọ yẹn jọ mí o mi jẹ́ ń pè mí ń lo mí ń lo yín fún mo ní à ọmọ yẹn dẹ̀ jẹ́ o ọmọ yẹn wà ó jẹ́ ìnú mi ìbàjẹ́ mi ìṣe nǹkan burúkú fún so bọ́tì èmi wàá mọ̀ pé ó rí Wàsíù ń gbóná fún nǹkan tẹ́mi ń sọ yẹn ẹ understand èmi náà kẹ̀lẹ̀ rèé màá wá máa sọ̀rọ̀ fún Bísọ́lá mo wá ní Bísọ́lá mo béèrè lọ́wọ́ àwọn ọmọ ìlú náà fi ń ṣe fíìmù ìlú ló lè rí láti mo ní gbogbo plan bẹ́yẹn láti fún tí má ti wá fẹ́ ràn yàn iṣẹ́ màá wá ran níṣẹ́ màá dẹ̀ máa fi sí payroll díẹ̀díẹ̀ máa ń fún lówó ṣètò ọ̀nà sàmúṣà máa fẹ́ fún ẹ̀ engage ni iṣẹ́ tó máa fi lè máa rówó mo wá ní mò ń wálé mo ní mò ń wálé torí gbogbo àyẹn tí mo ti wá ń bá sọ̀rọ̀ yẹn Wàsíù ti sọ pé kó má fún mi nílé mọ́ ní gbogbo Ìjẹ̀bú Òde ibi tí mò ń gbé ó ní kán kẹ́rù mi dànù sígboro Wasiu ìlàwèrè o Wasiu ìlà bí pàápàá yẹn o mi ìfẹ́ sọ káwọn èèyàn má bàa gbà pàápàá so bí a ṣe dé ní mo wá sọ fún mi mo fẹ́ mú wà ní kí n kẹ́rù mi kúrò níjẹ̀bú òde o mo dẹ̀ ní mo gbogbo ilé tí mo fẹ́ gbà wọn máa fún mi ilé mọ́ níjẹ̀bú mi ní ẹ̀gbà mi torí mo ti ṣe wà sí mi ìmáṣẹ́ torí kàn fẹ́ máa lo agbára ẹ̀ tí understand wọ́n á sọ ibi sọ wá ní ó níbo wọ́n ní wọ́n ní mo fẹ́ ilé sí wọ́n níbo lè fẹ́ ilé sí mo ní màgòdò ọ kí lorúkọ ọmọ le mo ní méjì yẹn ni mo fẹ́ ní Ìkẹjà area Bísọ́lá dẹ̀ dá mi lóhùn ní à sista big ó ní yàláyà ọmọ yìí ó ní bí sista ó ní ẹ má gbalé sí ọmọlé o àti màgódò o ha ibẹ̀ làwọn gbogbo girlfriend Wàsíù ń gbé o mo ní girlfriend Wàsíù ló bá dárúkọ Láídé Bákàrè ló bá dárúkọ Bísọ́lá ọmọ lùgbàlùgbà oh àmì Bísọ́lá ọmọ bèbí dàpọ̀ bẹ́ ló bá rí àdárúkọ gbogbo wọn gbogbo wọn gbà yẹn kẹ̀dẹ̀ rí gbogbo wọn ló ti ní ọkùnrin kan Wàsíù tí Wàsíù bá mú yàn á fún báyìí á ẹ̀jẹ̀ Wàsíù máa ń ba yé èèyàn jẹ́ Ọlọ́run Elédùmarè gbọ́ nílẹ̀ Yorùbá yẹn àwọn gómìnà gan ṣe lẹ́gbẹ̀ẹ́ mi ṣe rí mo máa ń dẹ̀ gbé bóyá mo máa ń exaggerate ṣe rí ìgbà tí mo sọ pé Ọlọ́run ẹ má bínú sáà president wa wọ́n ní ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn ẹnì kan ṣoṣo tó káwọ́ ẹ̀ òun náà ni president Bọ́lá Ahmed Tinubu kò respect anybody there is somebody tó bá plan fún tí ò lè mú wálẹ̀ àtọ́bà àti joyè bẹ́ẹ̀ ni mo sọ fún yín it's not a joke o. people thought I want to destroy her life ẹ̀yin ẹ wo gbogbo ayé àwọn tó ti bàjẹ́ ayé àwọn tó ti bàjẹ́ tí wọ́n sì rọra fi aṣọ pákéjì aṣọ ṣẹ́yìn náà ó pọ̀ gan-an <laughs> aṣọ òkùn sí fún aṣọ pákéjì yìí ṣáínà yẹn kò sí mọ́ ilẹ̀ fún Bísọ́lá wọ́n bá pákéjì wọ́n máa pákéjì pákéjì fún yín wọ́n máa jù sórí social media àṣé wọ́n dẹ̀ ti bàjẹ́ anyway bí ọ̀rọ̀ ṣe jẹ́ níbi sáà máa ní imá máa lọ síbẹ̀ o pé mo ní à mi ìfẹ́ wà sí ìmọ̀ wọn pé mi àti bàbá ọmọ mi ká má ṣètò mọ́ ń sìn o mo náà dẹ̀ ti reconcile o èmi ò kì í alọ́kọ má lálẹ́ lèmi o ọlọ́run má jẹ́ aṣàgbákò o àkóbá dábàá ọlọ́run má jẹ́ arí o ló ti yé bí ọ̀rọ̀ àwọn ìlọ mi ẹ ti mọ orúkọ bẹ́ẹ̀ yẹn mo ní eléyìí náà ọlọ́run má jẹ́ aṣàgbákò àṣírin ní ìbáṣà sọ̀rọ̀ pé èmi àtàwọn yóò lè clash kí ló kàn mí ìgbà tó máa rí mi pẹ̀lú ọkọ kì í ṣe pé mo kí ló fẹ́ máa ní ìgbà wọn ṣorogún náà wọn ni à ò bá máa ni bẹ́ẹ̀ These people, they are evil, they train them, they have to be doing evil to people. If they don't do it, they will do evil to them. Is in the ó wà nínú ẹ̀jẹ̀ If that evil, if they refuse to do that evil to people, eh? They will be doing the evil to them. Instead of them, táwọn má bàa gba evil yẹn, kọ́ máa àwọn ọ̀gá wọn, olórí burúkú come yẹn, kọ́ máa bàa fìyà jẹ wọn, wọ́n máa fìyà jẹ àwọn èèyàn. Olóṣà convince mi pé kí n má gbalẹ̀ sọ́mọ́lẹ̀ àti màgbódò. Gbọ́dọ̀ máa gbalẹ̀ sí, ó ní àǹtí. ṣé mi lélẹ́yìn bá sọ̀rọ̀ ó ní wèrè ṣe wèrè ṣe wèrè ní ṣe ẹ́ ó ti ní depression lọ máa gba oògùn ẹ ní yaba apá òsì you need to check yourself i'm living in canada i hope you are not talking to me i'm telling you and if you insult me on this platform ah it's not allowed i'm going to block yàrá yàá ẹ màá dẹ̀ fi pèsè ẹ wọ́n dẹ̀ máa ṣe ẹ sí kànga ikú burúkú dẹ̀ ló máa kú. Mm-hmm. àwọn people àwọn àwọn tá à ń sọ̀rọ̀ yẹn ni kó lọ sọ fún ọkọ lọ gbogbo let me tell you actually jẹ́ kí n kọ́kọ́ break ẹ̀ down fún ẹ náà sórí Wàsíù àti gbogbo àwọn tí wọ́n ṣe wèrè yẹn let me tell you should I tell you the truth they are mentally they are sick up there wọ́n ní chronic mental illness do you think ọ̀rọ̀ wọn lásán ni kí wọ́n máa ṣèkà fún yàn kó máa ṣe nǹkan burúkú láwùjọ do you think it's ordinary chronic wèrè ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó ní ọdẹ orí tó ti tó conk wèrè gidi tó yẹ kó so mọ́lẹ̀ bọ̀ nítorí pé personality wọn máa rò pé wọ́n ní nǹkan kan wọ́n jẹ́ personality kan wọ́n máa rò pé wọ́n ní gift wèrè kan náà ṣe gbé wọn lọ sọ́gbà wèrè tó bá jẹ́ ìlú òyìnbó ni tí wọ́n bá ti lọ gbà wèrè bẹ́ẹ̀ wọ́n á wà lẹ́wọ̀n tù ní wọ́n máa mú kọ́nu méjèèjì ìdá ẹ̀wọ̀n ọgbà wèrè kan máa gbọ́ ògùn wọn so ìfì tó bá tún gbin pẹ́kẹ́ ń bẹ̀yẹ ikú máa pa ẹ́ fún ètò ìṣọ́ yìí gan náà you I cannot stay you àṣẹ tí kànga ní orúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mọ́ kò ní yẹ ò ní jèrè láyé. now ibo ni kí wọ́n gbalé sí torí a ní láti gbalé àwọn ti jẹ̀bú sọ pé nígbà kan ti lè gbọ́ pé mo ti reconcile yẹn kò ní ẹfẹ́ o wọ́n kàn fẹ́ kó máa tàràkà ni o káwọn ló máa kọ̀ǹtú ayé ẹ̀ kọ́ dẹ̀ máa lò lò fúnṣẹ́ burúkú èmi ò dẹ̀ i'm not born for that jésù ti lò mí wọ́n ṣì yàn lónìí ẹ mọ kéèyàn ṣìyàn ló kó ṣì mú wọ́n gbé wọ́n gbé wọ́n ṣì ṣe yìí ṣe rọ̀ so mo wá bèèrè lọ́wọ́ Abisola bó ní ká wá gbalẹ̀ sí báyìí ló ní ẹ òun sọ̀jẹ́sà àdúgbò wípé àdúgbò bí tóun gbé yìí <laughs> mo tẹ̀ ti wá bẹ̀rẹ̀ mi ò láìkí tráfíkì wèrè yẹn ẹ mọ̀ mo ní ṣé àwọn ilé wa ó ní à ilé ó ní estate mo lémi láì kíbi tí ó wà estate tí ó jẹ́ estate tẹ́ pé you know ah ó lé estate kan wà mẹ́ ló bá dárúkọ estate ẹ̀mí ìdébẹ̀ rí wá ní kí ló gorúkọ estate yẹn ó ṣàdárúkọ mo máa ń dárúkọ ó ṣàdárúkọ estate yẹn ó ní pé mo ní ṣé bẹ́ẹ̀ dá ó ló dà ó ní kò dẹ̀ tún ní wọ́n tó bẹ̀yẹn mo ní kì í ṣe wí wọ́n mọ̀ sọ ó ní bẹ̀yẹn mo ní ṣé safety wà bẹ̀ security ó ní ah ó lé tí ò bá ní ilé tí ò bá dẹ̀ ní kóòdù kò lè wọ bẹ̀ mo wà ní mi ò sí ní Nàìjíríà ń gbà mí dẹ̀ ń Dubai mo wà South Africa wọ́n á lè lò nílé ó dẹ̀ calculate owó ilé ó náà máa gba agreement wọ́n máa gba agent fee wọ́n dẹ̀ máa gba méjì ní ìrílé ní ìpẹ́ anybody kó lọ́ bá mi wọlé wò ṣé ti yé yín at that time mo sì máa ń bá Ṣọlá sọ̀rọ̀ a sì máa ń sọ̀rọ̀ ó kò yẹ pé tóun náà bá gbẹ̀rù kó sá lọ ká má tún rí mọ́ ṣé ti yé mẹ́yìn so mi ìpẹ́ anybody pé kó lọ́ bá mi wọlé mo kàn send owó sí Bísọ́lá Badmus mo dẹ̀ send owó sí Bísọ́lá Badmus after some time wọ́n á rí pé kò pè mí bí ẹmọ kéèyàn sọ pé ó fẹ́ lọ sanwó lẹ́ni kó má dẹ̀ pè mí fún ọjọ́ mẹ́ta wọ́n á wò mo ní jẹ́ ìpè wọ́n á sọ mo ní bàdé níbi tó lọ ó ní sìsà ó lóun náà ó ló ń kàn lẹ́nu láti sọ pé ìgbà tóun máa débẹ̀ tóun kó lọ lẹ́yìn tó ti gbowó ó ní òun débẹ̀ náà sọ pé kò sí pé wọ́n ti rẹ́ǹtì èyí tí òun rí yẹn pé kò dẹ̀ sí kọ̀ọ̀kan lẹ̀ pé bọ̀ tó ń wá rí ìkan tó dẹ̀ fine pé òun dẹ̀ ti sanwó fún yẹn ah! mo ní òun bá ti sọ fún mi bá tí yẹn ò ti bọ̀ sí wá ti sanwó wá ti sọ fún mi kó tó lọ sanwó fún mi ibo wà níbi tó sanwó fún ló máa lanu gbàgà ló bá sọ pé ilé Koko Zaria ṣé ẹ understand yẹn mi pé ó fẹ́ fi sísẹ́mù mú mi wá sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn sìn ó ní Wíṣọlá hmm, forget that one so ó wá fi sísẹ́mù wípé wọ́n fẹ́ fi sísẹ́mù mú mi wá síbẹ̀ láti kéèjì mi so owó ò ní bà mí dáadáa lókèrè inú ilé tí wọ́n bá wà níbẹ̀ mọ́dà gbà Koko Zaria meanwhile ṣe mo pé gbogbo ìgbà yẹn mo kàn cut mo ti cut àwọn story kan out of it mo ní Koko Saria. Koko Saria to ti wá sí Jẹ̀bú Òde To ti gbèmí sí pati tí Wàsíù náà gbogbo wọn ṣe mo pé mo sọ àti MC i mean àwọn efele wọ̀nyẹn ṣe mọ̀ ó ló jẹ́ kí n mọ kí n wá mọ gbogbo wọn òṣè tí wọ́n ti sábà Wàsíù yẹn pé ah tó ti wá wú géètì ẹ ti understand To ti ṣe oríṣiríṣi lónìí àsìsá ah, kò lè ṣe nǹkan kan fún yín pé ìgbà tẹ́ ẹ̀ kí ń gbé nàìjíríà pé ṣe bẹ́ẹ̀ ni tẹ́ kàn máa wálé tẹ́ máa lọ ṣẹ̀kọ́ tẹ́ máa lọ pé ìgbà míì gan gan kì í wálé nǹkan kan wá bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ mo ní ó wá bẹ́ẹ̀ kò wá bẹ́ẹ̀ because i'm a spiritual person that ilé tó kọ́ ẹ don understand ó ṣáà pasuwéèdì ó pasuwéèdì mi títí títí ó ti sanwó fún àlèrò gbàmọ̀dẹ̀ lókè mo ti gbọ́ o mo wá dúró six months mo fẹ́ wá nàìjíríà ń gbá mi ìdẹ̀ fẹ́ dé sọ̀tọ̀ pé ilé tó náà fẹ́ kẹ́rù mi kọ́ má lọ kẹ́rù mi dànù tí bàbá ti máa ń pariwo pé ó máa pe àwọn local government kan wá kó ẹrù mi mo fún lówó lòun ò gbowó mo ṣàbà ń pe Bísọ́lá jọ ilé ńkọ́ ó ní wọ́n renovate ilé kò sí nǹkan kan tó renovate bọ̀ tí Bísọ́lá fẹ́ lówó ń gbà yẹn gbà yẹn ló wá lọ ṣe fíìmù owó tí mo sẹ́ni yẹn ó wá lọ sáré fi ṣe fíìmù kan. So ti yẹyìn fíìmù yẹn ni màláìkà play nínú ẹ̀ ẹ má dẹ̀ gbàgbé o ní gbogbo ìgbà tí mò ń mo ti play mo ti ṣe show fún màláìkà o ṣó ti yẹ kẹlẹ̀ mọ́ pé ṣẹ́rí gbogbo wọn sì bọ́ ṣe ṣeré tí wọ́n ṣe ń they are all working together mo ti ṣe show fún màláìkà lẹ́ẹ̀mejì tóun náà ti jalè gidi màláìkà ló jalè jù ó ti yẹ yín so màláìkà ló lọ ṣe owó yẹn ó ti lọ fi ṣe film? ó sáré fi ṣe fíìmù màláìkà ló wá launch Film yẹn fíìmù tó ṣe ńgbà to tó fi wọ bí indian dress Bye. ẹ yo later ni mo mọ̀ pé ó fowó ṣe fíìmù ni ó ṣàmọ́ máa sọ fún mi lójoojúmọ́ ẹ wọ́n renovate lè mọ̀ ní six months mo fẹ́ wálé next month tó bá tún di next month a tún ní kí n ní sùúrù díẹ̀ wọn ti ṣe sista kìnìkan kìnìkan nígbà tó ṣàyà after nígbà tí mo sanwó níbi ṣé pre ni àbí may Abi june ó ma di december sha lónílé ti rẹ́dì n bá ní kí ṣọlá kó ẹrù láti ìjẹ̀bú òde kó lọ kó fún kó lọ kó ṣọlá ló kẹrù lọ my first born òun ló kó àwọn ẹrù tó kù ní jẹ àmì ẹrù tó wà ní ìjẹ̀bú òde ló kó lọ fún bíṣọlá ló ń tolé I wasn't there bíṣọlá I give money I send money bíṣọlá ló ń ṣe everything mo mú bí àbúrò mi mi ì sọ pé òkè o ó fẹ́ nìkan rí torí ẹ̀ tí n bá rí ẹnìkan tí ó bá ti fẹ́ ni tí mo bá fẹ́ rí àfi tí mi bá mọ̀ mi lè bá wọn ṣe rí kódà mi lè tí bá kí mi lè kí wọn gan àfi tí bá kí wọn tó bá kàn jẹ́ pé wọ́n kàn ní kí n kí wọn a kàn máa kí wọn máa kún mi ní jẹ́ kó súnmọ́ mi gan débi kó máa máa access mi ṣé ti yé ẹ̀yọ́ bí ṣe ń bá Bísọ́lá ṣeré bí ṣe ń bá ṣe bíi pé tó ṣe sọ fún mi pé kí n mú un bí àbúrò yẹn kí n má fojú wò pé òun bímọ fún kéwọn kí n má fojú orogún kan kíní kò wọ́n pé mi ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe fún Bísọ́lá bí àbúrò kìnnì kan kìnnì kan but mo ṣáà wà very careful ìgbà tí mo délé ṣé ní gbogbo aṣọ tó wà nínú ilé mi àti bàtà mi ì anything ìgbà tí mo ní wọ́n fẹ́ lọ kó dànù ńgbà yẹn àbí kọ́ lọ kó fáwọn èèyàn kọ́kọ́ kó kó nílé ṣé ti yẹ yín Bísọ́lá sọ pé kọ́ má kó dànù àmì kọ́ má kó fẹ́ anybody pé òun á máa fi ṣe costume àwọn oríṣi mi ì wọ́ because I wasn't mo ó láwọn àlá tí mo lábọ̀ mi ò ro gbogbo nǹkan burúkú sí wọn mo ń rí oríṣiríṣi o but mi ò ro nǹkan burúkú sóhun ṣe ti yé mi ò ro sí rárá. excuse me message kan. okay FBI mo kàn fẹ́ wò ni news kan ni o American news ẹbí ayé kò ṣe ẹjọ́ mi. so bí Bísọ́lá ṣe gbà tí mo wá tún dé yẹn ṣé nígbà tí mò ń bọ̀ nílé dẹ́sà hmm? kò mo ti máa ń fún Bísọ́lá lówó yẹn nígbà tí mò ń bọ̀ nílé yẹn látọjọ́ tí mo ti sẹ́ndì owó sí yẹn tí n bá ra aṣọ kan máa ra tiẹ̀ tí máa ra báàgì ti máa ra báàgì fún designer things kì í ṣe àwọn nǹkan tá à ń designer things. nígbà yẹn owó tí mo fi ṣe shopping fún Bisola Badmus how many thousand tí mo fi ṣe thousand dollar how many owó tí mo mọ̀ tí mo fi ṣe shopping fún Bisola Badmus nígbà yẹn èyí tí mo ṣe á mọ̀ á tó four thousand because four hundred and something thousand ṣe ti understand á tó four thousand dollar ni mo fi ṣe shopping fún Bisola Badmus ọmọ tó kó tó gbé sọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ tó bá ṣeré àbí ẹbí àbúrò bá ìtọ́ àmọ́ tó ṣàwà lọ́dẹ mo raṣọ tí má ti ra arú aṣọ kan màá rà fún Bísọ́lá màá rà fún ọmọ yẹn náà bìkọ́ yẹn náà wà bọ́ọ̀sì kò sanra tó mi kò dé ga tó mi Bísọ́lá náà sanra gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ kò ní ó ní bọ́ ó wà bọ́ọ̀sì bọ̀ kò sùn kò ga tó mi so màá rà fún gẹ̀yẹn Bísọ́lá máa sọ pé sìsá ẹ fẹ́ máa bá ọmọ tó ń bá òun ṣiṣẹ́ wọṣọ ní kò sí nǹkan fèmí o àwọn ọmọ ọ̀dọ̀ mi mo máa ń ra aṣọ tí n bá wọ̀ máa ń fọ ọmọ ọ̀dọ̀ mi máa ń wọ̀ because ọmọ èèyàn ni wọ́n wọ̀ kì í ṣe ọmọ ọ̀dọ̀ mi lọ́dọ̀ Ọlọ́run like me the way I that's the way I do things because èmi gan mọ̀ pé mo lè ra nǹkan fún yàn láyé mi yín so but mo tọ́kọ́ rí ìgbéraga yẹn nínú Bísọ́lá she is not humble all these celebrity ó dẹ̀ kàn package wọn máa ń ní ego kan tó yẹ pé especially ìlú àwọn Yorùbá yẹn ọwọ́ ẹ̀ ni wọ́n máa ti gbaṣọ ni wọ́n máa ti gbowó wọ́n máa tún máa gara sí ẹ wọ́n ti gbọ́rọ̀ ẹ̀ wọ́n á gbaṣọ lọ́wọ́ ẹ̀ wọ́n á dẹ̀ tún máa fi pósí ẹ̀ wọ́n á tún máa fi gáàsì pósí ẹ̀ anyway ṣá bó ṣe tàn mí wá sínú ilé mẹ́rin mo wá mo wá ń ṣe dáadáa sí èmi àti bàbá ọmọ mi ká má jọ rìn mọ́ àjọ wá sínú ilé yẹn nígbà December yẹn bó bá ṣe ti dé sílẹ̀ báyìí náà láti ń wálé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn yẹn sọ pé àti gbà ìbí ìbá ìkẹ́ ṣe ṣe pẹ̀lú àwọn àlàtà tí ńlá <laughs> pé bíbá ẹ̀kẹ́ Bísọ́lá ń ṣe oríṣiríṣi Bísọ́lá ń ṣe oríṣiríṣi ó gbà mí sọ́wọ́ ó kàn dé suddenly Bísọ́lá kàn change no kó tó dìgbà yẹn tèmi bá ti fún Bísọ́lá lówó ọjọ́ mẹ́ta mẹ́ta mo máa fẹ́ fún lówó ṣe mọ́ owó tí máa ń fún gbà yẹn náà kì í ṣe púpọ̀ twenty five thousand ọjọ́ mẹ́ta mẹ́ta ṣe ti yẹ yín gbà tí mo wà nílé yẹn life ẹ̀ ti wá change wọ́n ń ṣó lady kan gbà yẹn pé òun ló ń rè nígbà yẹn ọmọbọ̀tí ó máa ń ṣó ṣúra gẹ̀ ibi tó kó bàtà sínú ilé ẹ̀ ṣe ti yé bísọ́lá náà ṣàfẹ́ ṣòun gbà yẹn gbogbo bàtà tí ó kónú ilé mi ó ṣàlòun náà ṣe lọ ṣe ṣúra ó take picture náà fi sórí kìlẹ̀ ẹ̀ ti understand mo ṣáà máa ń try láyé èmi ò mi ò mọ gbogbo level wọn pàrọ̀ wọn but mo ṣáà rí i pé ó fẹ́ ṣó ó ṣáà try láti ṣó mo dẹ̀ mo dẹ̀ máa fún lówó so ó wá dé níjọ́ kan Koko Zaria wa rí pé level ẹ̀ ti change ó wá ti fẹ́ máa gara sí Koko Zaria torí Koko Zaria yẹn ah tẹ́ ẹ tẹ́ ẹ pa àwọn boys yẹn wọ́n máa pa àwọn gẹ̀ẹ́sì yẹn tán ni tí wọ́n bá dẹ̀ kú gbogbo àwọn tó bá dè mọ́lẹ̀ kì í ṣàwa o wọ́n lè dé àwa <laughs> àwa ti dè wọn àdèpá ni èmi tó lòun ti lò ẹnìkan wá lòun ti fẹ́ lò mí níbo ló ti fẹ́ kó lè rí mi lò ọlọ́run lò mí ìwọ ìṣìkan wá ọmọ ìṣìkan wá lòun fẹ́ lo bẹ́ẹ̀ máa tún mi kó lè rí mi lò ó wá di ní ọjọ́ yẹn Koko Zaria wá pè mí Koko Zaria ó máa bàbá ọmọ mi sọ̀rọ̀ á lóun fẹ́ gbé obìnrin fún lójú mi kòrókòró kàn máa ṣe yánmayànmá yẹn máa bèrè lọ́mìí pé ah ibo ni mo ti rí mo ní bá ṣe rí náà rí o á lóun fẹ́ gbé Mojí Ọláìyá fún òun fẹ́ gbé Fẹ́tí Àbálógun fún kó bá ń gbé débì kan wọ́n ṣáà máa sọ̀rọ̀ yàmà yàmà ẹ ti understand ìyẹn máa wò pé ìyẹn gẹ̀dẹ̀ rẹ̀ yẹ̀ mọ́ get inside ni ó ṣojú déètà kọ́kọ́ lọ wọ́n jọjọ pé bàbá ìyẹn lòun ò lọ ó ní kí n wá lọ ọmọlé mi náà ò lọ mi lọ ibi tó ṣòdì òde mi náà ṣòdì dé àbí ṣòdì kí náà pè mi kì í lọ sáàrin àwọn ọmọ gáràjì ló bá dáhùn wo Ṣadé Ìyálọ́jà ọmọ gómìnà Tinubu ó wà ń bẹ̀ òótọ́ dẹ̀ ni èmi á máa post màá máa gara òṣì kan pé mi lọ sáàrin àwọn boys mi ṣé ti ṣe ìgbà tó dẹ̀ ń sọ mo ní kó má dàbí ìgbéraga bàbá ọmọ mi wá ní kí n lọ bàbá ọmọ mi ló ní kí n lọ èmi àti Bísọ́lá Bísọ́lá ní kò ní sí wù. Zaria wá pè mí níjọkùn ó ní Auto mo ní yes ó ní ó ní mo ti ń ba Bísọ́lá jẹ́ o mo ti ń gara sóhun èmi ń fún lówó èmi ti wá wò pé èló mo ń fún pé mo kàn ń fún twenty five thousand pé tèmi bá fún lówó bàbá ọmọ mi náà máa fún tí bá fún twenty five bàbá ọmọ mi náà máa fún lówó bọ́ nítorí pé mo rí pé ọmọ yẹn nídìí owó ó wà òkè ọmọ yẹn òun náà nídìí owó ṣe ló sàn owó yẹn gan kò lè tó àwa ná nígbà bọ̀ ẹ̀mọ́ ó lọ́mọ lọ́tọ̀ tí ò bá dẹ̀ ti rówó bẹ́ẹ̀ yìí ó máa ṣaṣẹ́ àbí kún jalè Koko Zaria ní two two thousand làwọn máa ń gbogbo àwọn tó bá ti ń bá wọn sùn two two thousand làwọn máa ń fún wọn mo wá ní two two thousand kí n má fún lówó mọ́jọ́ kò ní gbọ́rọ̀ mọ́ sóun lẹ́nu mo wá rò pé olórí burúkú làwọn o wọ́n máa bá yé ẹni yẹn jẹ́ tó bá ti lu ẹni yẹn tó ti lo iṣẹ́ fún wọ́n fẹ́ káyé ẹ̀ bàjẹ́ wọ́n jẹ́ kó jìyà kú two two thousand mi ì dá lóhùn ṣé wàá rí ngbà mi ò dá lóhùn wọ́n ṣe pé Bísọ́lá fúnra rẹ̀ nìyẹn wọ́n ṣe ní kó bẹ̀rẹ̀ sí ń bú mi nìyẹn mi ṣe ìkọ̀kọ̀ fún Bísọ́lá mo kàn gbọ́ pé order from above bí Bísọ́lá ṣe rí yẹn nígbà tí wọ́n bẹ́ mi sọ̀rọ̀ èmi tẹ́ pé mo fẹ́ help ẹ̀ ni èmi help ẹ̀ ni mo fẹ́ gbà níbi tó ń sọ sí yẹn ni wọ́n bẹ́ mi sọ̀rọ̀ mo kọ̀ Bísọ́lá fúnra rẹ̀ ló jáde lọ́jọ́ yẹn ló order from above bó ṣe sọ nìyẹn ó ní order from above anything tó bá ti wọ́n nìkan fojú mi rí wọ́n kàn bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ọmọ wèrè tó kó sọ́dọ̀ àwọn ọmọ lọ́mọ gbogbo àwọn ọmọ kínkìnkín báyìí bí ọmọ eight years kìíní kan tí sáré àmà ń rape gbogbo àwọn ọmọ wọn yẹn ọmọ kéékèèké báwọn wọn máa mu oríṣiríṣi nǹkan àbìlú ìlú wọ́n kàn bẹ̀ wọ́n síta wọ́n kàn jáde wọ́n kàn máa bẹ̀ sí bú mi ni wọ́n bú ṣé mo gbà tí mi kọ́kọ́ mú kí ni ètò máa ń bú mi àwọn kan máa pẹ̀ ọmọ tí mo fún lówó tí mo ń ṣe dáadáa fún àwọn yẹn máa sọ fún kán bú ẹ èmi dẹ̀ náà kọ́kọ́ sọ fún pé kí n má ṣe nǹkan kan fún mọ́ torí pé mo kọ̀ yẹn yes bọ́ bó ṣe wá bú mi tó yẹn tó bá ti dìgbà tó bá nídìí owó àwọn ọmọ yẹn náà máa kúnlẹ̀ síwájú wọn máa bẹ̀ mí máa tún fún wọn lówó. èmi ni wọ́n wá bá pé kí n má fún ní owó mọ́ two thousand ní sáríà kódà tó di pé sáríà sọ̀rọ̀ bẹ́yẹn wọ́n á ti sọ wàsíù náà àti sọ́jọ́ mi pé wàsíù àti sáríà wọ́n close bọ̀ tí gbogbo àyàn á máa ṣe bí pé òun àti Wàsíù close òun àti no òun àti pàṣẹ ló close tẹ́lẹ̀ ó ní two two thousand làwọn máa ń fún kí iye fún lówó mọ́ gbàtẹ́mi kọ̀ Bísọ́lá fúnra rẹ̀ ló bẹ̀rẹ̀ sí mi she started abusing me inú ilé kan là ń gbé ó wá fàyè ní mi lára kókó sá mi Bísọ́lá máa bú mi á dẹ̀ máa tàpù náà mi Bísọ́lá máa bú mi á dẹ̀ máa gbowó lọ́wọ́ mi gbogbo àwọn kò sí nǹkan tí bíi sọ́yà fojú mi rí tí bá pray àdúrà tí máa ń pè tí wọ́n máa she cause people she cause people children this is me I've been my I've been a prayer champion for long long time kò ṣe pé mò ń gbàdúrà tó torí èèyàn gbogbo ilé tí n bá gbé láyé mi wọ́n ti mọ̀ ìpàládùúrà ni mi bẹ́ẹ̀ ni I pray Bísọ́lá máa máa sọ pé wọ́n ní mi ìgbúdọ̀ gbàdúrà nílé nítorí fi ojú mi rí nígbà tó wá yá tóun àti Bísọ́lá ti wá bẹ̀rẹ̀ yẹn òun àti sáríà èmi mo lè ọwọ́ mi ìyẹn mo máa in fact wọ́n provoke wọ́n provoke me to the level that i'm sorry to say this ọlọ́run má jẹ́ rí rẹ̀ mọ́ i was like one day like that mo máa ń sọ fún bísí pé tí wọ́n bá bí ẹ dáadáa pé wọ́n kó bọ́ta màá fẹ́ nù ẹ̀ pa bí tí wọ́n fẹ́ tán frustrate ayé mi dé oore ni mo ṣe fún wọn o olómú mi wá bẹ́ẹ̀ o mi ò ṣe nǹkan kan fún Bísọ́lá nígbà tó wá yá tó bá ti wá ń bú mi á dúró sórí báńkò ní àwọn ọmọ yẹn wọ́n máa bú mi wọ́n máa ju nǹkan sí mi kò sí nǹkan tí irọ́ tí Bísọ́lá ò pamọ́ mi Bísọ́lá parọ́ mọ́ mi dé pé ó sọ pé mo máa ń ṣe ẹ̀jẹ̀ nídìí wọ́n ṣe máa ń parọ́ mọ́yàn kiri yẹn kò sí nǹkan tí Bísọ́lá ò ṣe fún mi a ní gbogbo wàá yẹn kẹ̀dẹ̀dẹ̀ Bísọ́lá wà nínú àwọn tó dẹ wòlíì sí mi oríṣiríṣi àwọn nǹkan wọ́n máa gbowó tí <laughs> wọ́n á gbowó ọjọ́ tá a máa fúnyàn ní two million bẹ́ẹ̀ ni wòlíì tá a máa ní kó lọ fúnra rẹ̀ wọ́n máa jọ pin báyìí ni Bísọ́lá Badmus tó bá wà níbi kó máa gbọ́ ṣé rọ̀ mo pa olóògbé mi wá bẹ̀ yẹn o tí bá tilẹ̀kùn nulé kọ́kọ́rọ́ mi ò mẹ́ tó ní kọ́kọ́rọ́ nulé mi lọ́wọ́ wọn nínú nínú nínú nínú wọn tí bá kówó sí wégbà yẹn torí ẹ̀ ni mo ṣe tètè wá ilẹ̀ yẹn tí mo ṣe sáré rú ọ̀ṣẹ̀ ńgbà yẹn mo bá pa ọ̀tá mi dànù mo wá rí pé tí bá kówó sínú ilé wọn máa kówó mi wọn á yọ owó mi tó bá lọ gbowó máa kàn rí pé wọn yọ twenty thousand wọn á kàn bu owó yẹn yọ bu owó yẹn yọ bu owó yẹn yọ ṣe ti understand mo béèrè lọ sáré àmọ́ ni mo fẹ́ ṣéǹjì kọ́kọ́rọ́ nínú ilé mi ó ní mi ìbúdọ̀ ṣéǹjì ẹ̀ ó ní kí ni ṣé wọ́n fẹ́ máa jalè ta ló fi kíní bọ̀ tí bá kó nǹkan sínú ilé normally nígbà tí Bísọ́lá ló bá mi ló wà in charge of my house òun ló bá mi ṣe gbogbo nǹkan ó ní kọ́kọ́rọ́ lé lọ́wọ́ pàtí mo dé náà kàn fún mi ní kọ́kọ́rọ́ kan nísìnyí mo dẹ̀ ti wá rí gbogbo nǹkan dẹ̀ ti ṣe ń jẹ́ ń ṣe ìkọ́kọ́rọ́ máa dẹ̀ kọ̀ ó ti yé yín Bísọ́lá fúnra rẹ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀lú mi ló bẹ̀rẹ̀ sí fún mi ṣe nǹkan fún ìgbà tí èèyàn wá kú kó tó di pé kódà èèyàn kú sínú ilé Koko Zaria kò sọ fún mi ọjọ́ tí ẹ̀gbọ́n Zaria kú ló ṣe sọ fún mi gbogbo àtẹ̀gbọ́n ọjọ́ tẹ̀gbọ́n Zaria kú lọ́jọ́ léyà ìgbà ìkírun nínú àwẹ̀ yẹn kò sọ fún mi pé anybody ti kú sínú fúláàtì ọmọ yíbo kan pé Koko Zaria ti fi ṣe ètùtù ọjọ́ tí ẹ̀gbọ́n Koko Zaria wá kú láàárọ̀ ọjọ́ yẹn ẹ́ ọjọ́ yẹn báyìí bó ṣe wá gbálẹ̀kùn àǹtí Bọ́lá àǹtí Bọ́lá mo kọ̀ wípé àbí lélẹ́yìn èmi tó ń bú ló ń gbà àǹtí Bọ́lá àǹtí ó ní ẹjẹ má bínú ẹjẹ sílẹ̀kùn torí ọlọ́run ti discuss ó ti di méjì láàrin ọdún kan ó ti di méjì mo ní kí ló di méjì ẹnu ọ̀nà náà bẹ́ẹ̀ ló ti ń dúró ló ti sọ ó ti di méjì o bàbá ti kú sínú ilé o ẹ̀gbọ́n sáré àti kú sínú ilé o ti kú sínú ilé o ẹni tó sì ń sun fọṣọ lálẹ́ àná yóò ti kú sínú ilé o ti kú sínú ilé o mo ní irọ́ ni gbà tí mo gbọ́ pé èèyàn kú sínú ilé mo ṣe sílẹ̀kùn fún dáta yẹn kò ń bá mi sọ̀rọ̀ ó wá lóun náà máa kúrò bí ń sí o máa kúrò bí o máa kúrò bí òun náà máa kúrò nílé Koko Zaria òun ló sọ fún mi wá ngbà tí wọ́n yá lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ pé téèyàn dẹ̀kun yẹn tí mo lọ wo bẹ̀yẹn tàdé rí pé bàbá yẹn ti kú tòótọ́ wọ́n ti wá tẹ̀sẹ̀ wọ́n dẹ̀ ti kú ti wọ́n ti wá fẹ́ ah ló wá sọ fún mi pé ó ti kú wọ́n ní ó di méjì báwo ó ní à ah, fúláàtì yẹn ẹnìkan náà pọ́kọ àtìyàwó ni wọ́n o ṣé ti yẹ yín ọmọ yíbò pé the yíbò guy is okay ìyàwó ẹ̀ náà pretty lady like that nọ́mbà ní Koko Zaria bá kọ́kọ́ rèpù obìnrin yẹn ọ̀rẹ́ Koko Zaria kan náà tó ń pè ń sọ̀kò onísìlẹ̀tì náà bá rèpù obìnrin yẹn wọ́n náà máa ń rèpù èèyàn tó tọ́ ni kì í ṣe rọ́ kì í ṣe rọ́ wọn ọ̀pá rọ́ wọn ó ní kò pẹ́ olókùnrin yẹn obìnrin yẹn kàn rìn wọ́n kàn dá gbogbo ilé wọn rú obìnrin yẹn wá bẹ̀rẹ̀ sí í ṣe yamayama obìnrin yẹn kó jáde wọ́n separate wọn ọkùnrin yẹn máa wá lọ máa ṣe sùúrù sùúrù like ó wà depressed nínú depression yẹn ọkùnrin yẹn kú sínú ilé four days kan tó mọ̀ èkó ti kú èṣìṣì ńláńlá ló wọlé báyìí tó fi wò pé ibo lè ṣíṣí ti ń wọlé kí ló fa nonsense náà wá lọ ń ṣàrí pé ṣíṣí ń wọbì kan náà bá lọ wò ó ti bo máa yẹn nínú ilé máa yẹn ti kú for days tí ò sẹ́ni tó mọ̀ ẹni tó gbalẹ̀ sí ilé Koko Zaria at that time yẹn kẹ̀dẹ̀rẹ́ ilé Koko Zaria ò tí ì pé ọdún kan Bísọ́lá Badmus gba tí èmi wá dé yẹn ó ti fẹ́ ilé ẹ̀ṣẹ̀ fẹ́ máa pé ọdún kan àti ìkíní kan bó ṣe wá ṣàlàyé ló wá ní láàrin ọdún kan kó ti di méjì ṣó ti yẹ yín mẹ́yẹn mo dẹ̀ wá rí náà níjọ́ tí bàbá yẹn kú tèyí tó ṣojú wa níjọ́ yẹn torí mo fẹ́ ọjọ́ yẹn gangan mo fẹ́ lọ sí South Africa wọ́n wá ń ṣerun fún mi lébà ní Bísọ́lá kanlẹ̀kùn nígbà tí Zaria máa dé torí òun náà kẹ̀dẹ̀rẹ̀ mo séde fún ni tó máa ń ṣe yánmayàmá tó máa ní kí ẹ kí lórúkọ ẹ the other lady yẹn náà tó gba owó lọ́wọ́ mẹ́mí bọ̀bọ́ yẹn oṣù àmì ẹ pàṣọ gbogbo wọn máa gbowó ni wọ́n lè ní kí n yá wọn lówó ṣe báyìí gbogbo they just playing they do nonsense so ọjọ́ tí mo ti wa mọ̀ pé ó wà nínú géèmù tí pàṣẹ fi yá owó lọ́wọ́ mi tó ti yẹ yín báyìí tí mo ti mọ̀ pé Zaria wà ń bẹ̀ ọjọ́ ẹ̀ mo ṣèdè fún pé tí wọ́n bá bí ẹ ṣó lè pààyàn ṣe báwọn lè máa ń pààyàn tó bá ti lè pààyàn kó jẹ́ kó wá sílé yẹn tó mo sé ìdè fún nínú ilé ẹ̀ ni túrà tí mo fi gbé nínú ilé Koko Zaria mi ò sùn ní ọjọ́ kan báyìí rí kó lọ bèrè lọ́wọ́ anybody bẹ́ẹ̀ prayer ni lójoojúmọ́ nígbà tí mo wá ń gbàdúrà yẹn ẹ̀mí ẹni tó ń pè mí sọ́lá bàtìmọ̀ sí òun náà tó wá lọ bẹ̀rẹ̀ sí gbógun tì mí lórí àdúrà yẹn wọ́n lè pèlè mi máa ń ṣẹ́ èpè mi máa ń ṣẹ́ nínú àdúrà mi òun kọ́ nìyẹn sìn torí ngbà yẹn wọ́n lò ní pé láti máa sọ pé àdúrà torí àdúrà yẹn máa máa hàn tiwọn because they are doing evil to you and they don't want you to talk wọ́n fẹ́ kó ṣẹnu ẹ̀ báyìí èmi gẹ̀dẹ̀ mo ti jẹ́ aládùúrà mi <laughs> ó ti pẹ́ bóyá wọn mọ bí mo ti ń bọ̀ mo ti ń gba àdúrà mi ṣe ń gbà nìyẹn ẹni tó bá mọ̀ mí ń bíbà àtọ́jọ́ ti ẹ ti rí mi ní Canada to ti rí mi báyìí mo lè má wà sórí media láti wá gbàdúrà lójoojúmọ́ but I cannot do without my prayer because that's my ọlọ́run mi ni mò ń I can't do without my God I can't do without anybody ọlọ́run náà ni mi ò lè do without you can also do without anybody because ọjọ́ téèyàn bá kú anybody kò sẹ́nibọ̀ tó máa kú pẹ̀lú ẹ̀ tó bá jọ kú àkúpọ̀ bí wọ́n níjọ kó yín papọ̀ sínú ibi kòtòkòtàn kòtòkòtàn tó bá dẹ̀ kó yín papọ̀ mass burial àníyàn disgrace náà fún yín everybody ló máa face judgement ẹ̀ lọ́dọ̀ ọlọ́run mi ò dẹ̀ ní kú lọ́mọdé èmi àtàwọn olólùfẹ́ mi bí sọ́lá badmus nígbà tó ń pè mí tó kọ̀ tèmi kọ̀ tèmi sọ pé mo fẹ́ ẹ̀kọ́ ọmọ yẹn bàbá ọmọ mi tó yẹ pé ó ti nà mí nítorí ẹ̀ mo convince ẹ̀ ó máa ń fún lówó tí bá wà nínú yàrá báyìí tí mo pray tó bá wọlé tí bàbá ọmọ mi bá ṣílẹ̀kùn fún á jókòó sí pálọ̀ tó máa ń ṣọyàn ẹ mọ̀ pé lọ́yàn á dẹ̀ wọ sílẹ̀ láti ọ̀ṣun kan máa máa ta ìṣòro yíṣìṣì nǹkan ló máa ń ṣe ẹ mọ̀ they are desperate Oni ni mo ṣe ń sọ lánàá yẹn tó máa sọ pé ó sìkì ẹ kan ṣe mental illness kan bá jà let me tell you something Bísí Badmus ṣetán ní osu, àwọn ọmọ tó bá ti ṣetán ní oṣù yẹn torí àwọn ọmọ tó bá ṣetán ní oṣù yẹn àwọn tó bá ṣetán ní oṣù yẹn go and check them something will happen to What it cause a lot of problem for for family one. torí èmi ò mọ nǹkan tí wọ́n ṣe fún wọn ní Osu Ogun State University i'm telling you gbogbo tó lọ bẹ̀ yẹn bí stepmother wọn bí kò dé kí ìyá wọn kí no they get into some things and àwọn legion tó wà ń bẹ̀ yẹn legion àwọn legion kan wà ní ìlú Ògùn Ogun State yẹn náà tẹ́pọ̀ àwọn to bá ṣe tán bẹ̀ majority of there. go and see them àwọn tó ń ba ìgboro Yorùbá jẹ́ ní Èkó tá a rí mọ́ yẹn majority of them ló wá láti Ògùn yẹn i tell you kì í ṣe mi ò kí ń wà tribalism i'm telling you nothing but it. truth i love Ogun State people Ìjẹ̀bú especially Ìjẹ̀bú yẹn no mi sọ Ogun State Ìjẹ̀bú ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ mọ́tò náà mo so, náà mo máa so, sọ dáadáa nípa àwọn èèyàn tó wà níjẹ̀bú náà wọn ò fún mi lówó but i speak good about them tó bá ti ṣe dáadáa fún mi do you understand mo wá wà nínú ilé ibi tí ayé ni mí láà tí wọ́n fi ayé ni mí láà dé Bísọ́lá àti àwọn ọmọ àti kó sóko sáré ọ̀wá wálé mọ́ gbogbo wọn yẹn mọ́ wọ́n ti wà lókèrè order from above tí wọ́n sọ yẹn mi ò mọ order yẹn bóyá Wàsíù ló pé but mo kàn wọ́n notice pé tó bá ti ń bú mi gbà yẹn ọdẹ gbogbo ayé mi ò tiẹ̀ mọ̀ pé Wàsíù ló gba ilẹ̀ níjẹ̀bọ̀dẹ̀ gbogbo ilẹ̀ ni wọ́n ti gbà wá sí ọkọ wọn ti gba gbogbo ilẹ̀ níjẹ̀bọ̀dẹ̀ ọdẹ mugun ọlọ́run gbọ́ ó bú mi ń jọkàn báyìí ó ló jẹ́ kí kọ́kọ́ mọ̀ ọ̀tọ̀ lẹ́ni sí èmi tiẹ̀ ń rò pé ó gba ilẹ̀ torí ńgbà tó ń gbalẹ̀ yẹn èmi àti Wàsíù àṣì ń wàsíù náà ló sọ pé bó ló ṣẹ̀wọ̀ ló nílé tó ń gbé èmi ò dẹ̀ fi ń parọ́ tó bá jọ́ mo ní tẹ́tà máa sọ pé mo ní èmi kọ́ bó ṣe ti bó ṣe ti lówó tó tó ti ta mọ́tò tó ń ṣe pé ò tí ìkọ̀lẹ̀ mo ní wọn jẹ́ rí kọ́ àti kọ́kàn mo ní ká tó kúrò náà ìjàmúlá àtà mo ní gbàtà dẹ̀ ti ṣe kiri kan mo ra lẹ̀ kan síbẹ̀ wọ́n àgbà bẹ́ẹ̀ ni wọ́n ra lẹ̀ kan mo ní àṣẹlẹ̀ mo ní wọ́n ṣe báyìí àbúrò ẹ̀mí ṣé lẹ́kàn ní síákàgàjì àbúrò lẹ́kàn ìyẹn ló máa ń rán níṣẹ́ lé ló bá ní kí n kí n máa ránṣẹ́ olóògbé wọn fún mi ó lè Wasiu is a thief Wasiu is a thief Wasiu is a thief and táwọn èèyàn bá ń support ṣé rí àwọn èèyàn tó ń support K1 ẹ eh? irú ẹ̀ ni olè náà ni wọn kì í ṣe rọ they don't see it like anything like wicked, ko wicked obìnrin báwo ló ṣe máa tóbìnrin tó bá bá obìnrin sùn tó bá fẹ́ ṣe àlùbáríkà tó fẹ́ kọ́ ọmọ ṣe àlùbáríkà láyé tó bá jẹ́ ọkùnrin tó bá bóbìnrin yẹn sùn gan yàtọ̀ sí pé o kọ́kọ́ fún lówó kó má tiẹ̀ jẹ́ pé ó ń tòbò jẹun you take care of that person because ṣe ló dà pé obìnrin normally tó bá tọ́jú obìnrin ògo wọn kì í ṣe pé kó máa fipá gba nǹkan sí ẹ ó máa fipá gba nǹkan ni wọ́n fipá gbogbo wọn ni wọ́n wọ́n bá náà bá náà bá ọmọ yẹn wàsíù tó bá bá ẹ̀sùn tó tó lògùn ẹ̀ tó á wá gbé ọkùnrin kan tó bá tún yànjú sóhun àbí tó junior sá ní kó máa bẹ́ni yẹn sùn á máa ba ayé ẹ̀ jẹ́ God forbid. gbogbo wọn máa pàṣẹ ní iran wọn lo gbogbo ẹ̀tàn wọn ṣamẹ́rẹ̀ wọn báyé wọn jẹ́ bó ṣe ń ba ayé ẹ̀jẹ̀ náà máa ba ayé ẹ̀ tó bá fẹ́ jẹ́ torí ẹ̀ ńgbà tí mo ń sọ̀rọ̀ wọn bíbá <laughs> mo dọ̀yọ̀ ni mo tọ̀yọ̀ bọ̀ ni ah you know them. Bisola Badmus ó dì pẹ̀lú mi débi pé òun àtàwọn ọmọ tó wà nílé yẹn oríṣiríṣi àwọn fọwọ́ náà máa dẹ̀ sí mi. mo wá ń sáré bí mo ṣe máa kúrò nínú ilé yẹn ṣé mo mọ pé mo sanwó ọdún méjì ibẹ̀ yẹn wá dàbí aya mi aya mi ò jábọ̀ tí ibẹ̀ wá rùn sí mi pé tó bá wà ní ayé tó kàn fàyè ní ẹ lára ṣé wọ́n fẹ́ kó wà láyé ni wọ́n fẹ́ kó kú nìyí wọ́n máa jọ ń dáwọ́ jọ pààyàn nìyí gbogbo ọjọ́ tí mò ń ròyìn kò sí kọ̀ọ̀kan màláìka wà nù wọn ṣe mò ń gbà tí àti ìsọ ti ké ẹ̀mí mc sìn òun ní story ti tiẹ̀ Pasuma wọn ní tiẹ̀ Wàsíù wọn ní tiwọn gbogbo wọn wọ́n ṣe máa ṣe fún ẹnìyẹn tó bá dẹ̀ ṣe ìkà fún obìnrin kan tó ń gbà mí báyìí tó bá rí pọ́n wọ́ ẹ̀ kó má bàa sọ̀rọ̀ wọ́n máa padà nù ọjọ́ kan báyìí màláìka sọ pé lady kan ó help òun ní ìlú Spain pé bọ̀t pàṣẹ ló kọ́kọ́ mọ obìnrin yẹn pé bọ̀t ó ti kú sìn wọ́n dẹ̀ ó help wọn ni o wọ́n dẹ̀ gbọ́wọ́ lọ́wọ́ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ yan kí wọ́n máa yìí ó gbàgbé bóyá kò mọ̀ pé máa di blogger èmi gan ò mọ̀ pé máa di blogger ó kàn sọ níjọ́ yẹn lọ́hùn bíi boasting ẹni yẹn ti kú they killing these people ó ní mo ṣe ṣí ẹbí tí mo ti ń fọ mọ́tò láàárọ̀ yìí I shared it as a five years ago ah, ah. a ṣì ń wáṣẹ́ náà bá ṣe wà ń bì báyìí mo sì mo ń wa uber náà mo máa ń wa mọ́tò a máa lọ pick up oríṣiríṣi and i'll be giving mo ti fún yàn mo mo mọ́tò tèmi ti fún yàn ni i've given them a, a lot of people mo lè ka márùn mọ́tò tí mo ti fún yàn ṣé tí mi bá wà comfortable ṣe mo máa fún yàn ni wọ́n dẹ̀ sọ mí di ẹni tí mo wá padà ń ta mo padà ṣá tí mo padà lọ máa mo. Let me just forget about it wọ́n sọ mí dẹni tó padà lọ iṣẹ́ olè nìkan ni mi ò ṣe àwọn iṣẹ́ yẹn ń gbà mí báyìí ń gbà mí tí bá ṣe iṣẹ́ ń gbà tí mo tiẹ̀ kọ́kọ́ dá Amẹ́ríkà yẹn tí ò ti mọ̀ mí lára torí iṣẹ́ tẹ máa ṣe ń bí tẹ máa ṣe lamẹ́ríkà tẹ máa kì í ṣe iṣẹ́ iṣẹ́ marathon ní iṣẹ́ bí <laughs> ìwọ tó bá ẹni tó bá ti lówó àbí tó ti jẹ ìgbádùn ayé rí kò lè ṣe irúṣẹ́ yẹn ó ní wọ́n ṣe ń jalè àwọn ò lè wá bí kán wá ṣiṣẹ́ wọ́n máa wá láti wá rédì nìkan ti àwọn èèyàn sẹ́wọ̀n you understand mo wá lọ wá bí mo ṣe máa kúrò nínú ilé yẹn owó ọdún méjì tí mo san yẹn àtìgbà tí mo ti lo oṣù kan àti oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́ ni mo ti ń wá bí mo ṣe máa kúrò nínú ilé yẹn ni mo wá wò pé nísìnyí o mo wá ń wálé náà wọn ò jẹ́ kán fún mi lé mo ń wá ṣọ́ọ̀bù wọn ò jẹ́ kán fún mi ṣọ́ọ̀bù wọ́n ní the best ni pé kí n lọ kọ́ ilé wọ́n á ní kán máa wọ́n á sọ fẹ́nìkan mo ní kó jọ tí lọ́ọ̀ mi ṣáà ń sọ fẹ́ everybody ẹ̀jọ̀ mo nídìí ilẹ̀ o anywhere tí wọ́n yà ti bá mi rí ìdílé anything tí bá ti I have jewelry. I can still sell my things. tí ò wá sówó I need to get out of this place because it's a dangerous danger zone ní ibẹ̀ yẹn Koko Zaria wọ́n wá fún mi ní mo wá rí ibi tí mo wá kọ́ yẹn three months mo sáré fi kọ́ during that time yẹn èmi àti gbogbo wọn àkè sọ̀rọ̀ mi ì bá nobody èmi àti wọn ẹnì kọ̀ọ̀kan wọn ò kè mo. mọ́ wọ́n máa ń bú mi ṣeré báyìí mi ì ṣe nǹkan kan they just wage war against me òun náà ni ó ṣe ní three years ago tó lòun wá sí kìí sìn ó lọ sọ́dọ̀ ìsábọ̀dù bẹ́ẹ̀ wọ́n máa bú mi búlì mi títí titi, wọn ò ní rántí pò ṣeré fún wọn yóò ṣèkà fún wọn oore ló ṣe wọ́n dẹ̀ ṣèkà fún ẹ. wọ́n wá ń tàgì mí pé ó síkì ṣé mi mo ní kó síkì ni sórí tó bá ti ń ṣèkà tó bá bẹ̀rẹ̀ láti lọ ṣèkà fún yàn tó bá ti yá tó bá ti parí pẹ̀lú àwọn ẹ̀ náà ìka náà máa kà á àti nẹ́rẹ́sìsì máa wá gbogbo nǹkan tó ló ṣe yẹn tó máa ní orí ẹ̀ jẹrà tó máa ló ní ó sínwín tó máa ló ya wèrè ń sìn mò ń mo ti lálàá sí níbi eight years ago kí n tó wá Canada ń bíbá ipe wọn lórí ẹ̀ wọ́n ti gbé lọ bẹra grand orí ẹ̀ ti ń ṣe ìdín wọ́n wá fẹ́ try láti connect ẹ̀ kan gbórí ẹ̀ mórí mi mo dọ̀jì ẹ̀ mo ní bo ló ti ń bọ̀ ta ló ń jájà yín mọ́ṣáláṣí tó fẹ́ máa wọ bàtà lè mọ́ mú ẹ wọ̀ ẹ jọ́sí ìvù I dodge you. <laughs> no weapon fashion against me shall prosper. Ìṣẹ̀dá tèmi tèmi tí ń gbàdúrà sí. Kò sẹ́ni tó lè lògo mi àfẹ̀mí àfi tí bá kàn fi support tí bá lọ́kọ tí bá lọ́mọ mo lè fi support ẹni bá léèyàn mo lè fi help kó lórí ẹ̀ but tí bá fi help ẹ̀gàn pápá tó bá tún wá ṣèkà fún mi ọlọ́run á sọ help yẹn á sọ dègún lórí ẹni yẹn. ìtàn fojú mi rí bó ṣe ń bú mi yẹn ni wọ́n ń jà o gbogbo wọn pátá wọn máa round ẹ̀ up ni tó bá ti wá rí pé òun ti ń bú ẹ̀ sìn wọn lọ pẹ̀lú mi wá láti Òṣòdì àbí láti bòmí ìyẹn máa wọlé wá tíyẹn bá ń gbowó tó bá gba ten thousand example a máa san a máa pay back fún wọn tó bá wọlé wá ní tó bá lóun gbé ṣòro wá tó sọ pé ìṣòro yẹn two hundred thousand tó fún two hundred thousand ó lè sọ pé ti fún ẹ two hundred thousand wàá fún un ní hundred níbẹ̀ o wọ́n máa gbà ó ní mọ̀ pé àwọn tó ń wá yẹn ó ti rò pé àwọn kan ti lọ àwọn kan ló tún dé they are all wọ́n máa gbà wọ́n máa rún ọ̀tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ ti bá rí ẹni celebrate ni kò wù mí láti tẹ̀ lọ́fà láìkì tiwọn bí gbogbo wọn ṣe ń ṣe rà just imagine gbogbo àwọn orúkọ tí mo ti dá tó jẹ́ celebrate lórí media the same thing èyí tí máa ní mo mi ì lè sọ tán wọ́n ń ṣe ìkà wọ́n ṣe kí ni wọ́n ń ṣe ìkà. mo sáré kúrò nínú ibẹ̀ mo rush nígbà tí Koko Zaria àkíní sọ̀rọ̀ nígbà yìí ó máa sọ gbogbo àwọn ọmọ tó bá mi ṣiṣẹ́ nígbà tí mo ṣe lé a ní kàn gbé gbogbo owó mi sá lọ a ní kò sí nǹkan kan tí máa ṣe kí mo máa ṣe máa sunkún sunkún gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà torí nígbà tó bá tún ṣe bó ṣe tún dọ́dọ̀ ẹ̀mí sí nìyẹn ṣó ti yé bẹ́ẹ̀ ṣe máa pé mo sọ fún yín MC gba owó dẹ̀ máa ń sàwọn èèyàn síbẹ̀ yẹn o bò tó jẹ́ kí n parí ilé yẹn bẹ́ẹ̀ ni mo sọ sáré àǹgbà yẹn ó ń ṣiṣẹ́ fún kéwọ̀ mi ò mọ̀ pé kéwọ̀ ọ̀nù bí mi ṣe wà pé mo wà nínú ilé bẹ́ẹ̀ mi rò pé mo ti sá fún wọn mi ò mọ̀ pé òun ló yìí ń kọ̀ǹtró sáré àwò fẹ́ kí ilé yẹn in fact bàtí mo tún máa ralẹ̀ ẹni tó tún bá mi ralẹ̀ ọmọọṣẹ́ sáré àlò tún jẹ́ lọ́ọ̀yà tó ń gbé fún mi mo ti sọ́rí ó tún jẹ́ lọ́ọ̀yà sáré à everything about you they will connect with you so that when they finish you up when tí wọ́n bá ti pa ẹ́ wọ́n máa jókòó because wọ́n ti mọ gbogbo nǹkan tí wọ́n ti mọ̀ ẹ́ láti òkèdè ìsàlẹ̀ ọmọ ọ̀dọ̀ tó bá lọ gbà látòkèrè wọ́n á make sure pé wọ́n ń ta wọ́n gbà gbọ́ ọmọ ọ̀dọ̀ mi náà máa gbà tí bá gbọ́ ọmọ ọ̀dọ̀ wọ́n á gbà kò síbi tí mo ti lè lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ wọ́n á gbà lọ́wọ́ mi. àwọn ọmọ ọ̀dọ̀ yẹn kẹ̀dẹ̀ kí ṣe pé wọ́n máa ń ṣe dáadáa fún wọn wọ́n á kàn sọ di wọ́n á kàn gbé wọn sínú ìmùlẹ̀ náà ni ìgbà tó bá wù wọ́n á pa wọ́n jẹ but wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ ṣáà ni they bring they taking people out of comfort at their comfort At tó máa ṣe kí ní fún wọn buy, ìrìnàjò àwọn èèyàn jẹ bí wọn ṣe ń ṣe fún àwọn èèyàn nìyẹn Bísọ́lá yẹn tag me, wọ́n ti tag me? kí n wo gbogbo to tó ṣe é wọ́n ti tag me? ó ti tó bí ọdún kan sí lásìkò náà wọ́n tag me. kí n wo gbogbo nǹkan tó ṣe é kò sówó lọ́wọ́ ẹ̀ kan ó ní problem ó ti ní mental problem ó kini kíníkan kíníkan ṣebí mo sọ pe wọ́n ní wọ́n máa ń lo èèyàn pé bí sami Zaria sọ pé àwọn ọmọ union kan wọ́n máa ń lo èèyàn pé ìkan lára wọn ló lo síndodo òun ló sọ ó lẹ́mísí ló lo síndodo nígbà tí Wàsíù dẹ̀ lọ pé Koko Zaria àmì màláìka dẹ̀ sọ pé òun lòún gba síndodo lẹ̀ lòún ra padà nígbà tí ẹnìkan ti lo Bísọ́lá Badmus sí kí ló dé tí Wàsíù nǹkan tó tiẹ̀ sí ò lè ro tọmọ ẹ̀ kó gbà lẹ̀ bọ̀tẹ́jẹ́ wá sàn kọ́kọ́ fún yín ṣé mo pé mo kàn sọ story látẹ̀kùn mi lè sọ́tàn o nígbà tí mo pa wọn ti pa nínú ilé mi tí mo ti kó lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni mo ti sọ fún tí mo ti sùn bẹ̀ mo manage lo eight months ní owó mi kọ ọdún kan àti oṣù mẹ́rin nínú ilé Koko Zaria ẹrù mi wà ń bẹ̀ ọ gbogbo nǹkan tuntun ni mo rà síbẹ̀ yẹn Koko Zaria nígbà tó dẹ̀ di pé mi àtọmọ ọ̀dọ̀ mi dé láti South Africa ń jọyìn ọmọ ọ̀dọ̀ mi ó lóun fẹ́ lọ gbàṣẹ torí òun ṣì ní ó lóun fẹ́ lọ mú nǹkan kan nínú ilé mẹ́ torí ẹrù ẹ̀ ṣì wà ń bẹ̀ ẹrù wá wà ní ara ṣe ní ilé wa ni owó mi kan dúkọ̀ àti bọ̀ mo ti nílé mo dẹ̀ ti kọ́lé mo ti wà nínú ilé bí ẹ ti understand now wọ́n wá lọlé wọ́n ti gbá gbogbo ilé wọ́n ti kó gbogbo ẹrù jáde àwọn ibi tí wọ́n kó sí wọ́n ti fi lé rẹ́ǹtì ọdún kan àtòṣù mẹ́rin ọdún kan lówó mi sì pọ̀ àtòṣù mẹ́rin Koko Zaria mélòó mo fẹ́ kọ́ wọ́n ṣe ń ṣe oríṣiríṣi ìkà ni wọ́n ṣe fún mi ní ojoojúmọ́ àwọn conjunction of Bisola Badmus she knows everything about it now ṣé Bísọ́lá ti pààyàn rí kó lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat kó ní mo lè sọ fún nìyẹn torí wọn ló ti lose memory ẹ̀ ṣé mọ̀kọ́ tó fi sọ pé lose memory torí pé ojú ẹ̀ ti rí ẹ̀ mọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ àjálẹ̀ gbogbo ibi tí wọ́n mú dé ṣé ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yọ́ ó sọ pé orí ti yí so wọ́n lè sọ pé ó lose memory ẹ̀ kò lè rántí nǹkan because she has to be saying that torí wà nínú court gbogbo nǹkan tó ju ẹ̀rí àti gbogbo ìkà tán ti jọjọ ṣe àti gbogbo èèyàn tán ti wá lójú ẹ̀ so ó gbúdọ̀ sọ pé orí dàrú so that nobody they want àwọn tó ń jọ wà ní court yẹn wọ́n lè sọ pé kò mọ̀ kọ̀ọ̀kan mọ́ ó ti gbàgbé wọn bẹ́ẹ̀ ni kókó bẹ́ẹ̀ ni mo sọ fún yín Bisola Badmus she's a courtesan and all of them tó bá ti fẹ́ kúrò nínú bondage yẹn kan tó lè set wọn free ọ̀gá wọn náà ni Wàsíù ní Kapodi tutsi. olórí àwọn apàyàn courtesan kí ni courtesan apàyàn ni but àwọn ń pa tiwọn wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ ń rìn face to face that's one that's one thing different between them and the other apàyàn tó kù bẹ́ẹ̀ ni tí wọ́n yẹn they are corporate killers they go to party they kill anybody they feel like nobody query them for it you understand they never been queried for anything Tomasin but for real they killing. Sherry ṣẹ́rí bí sọ́lá bàbí wọ́n sì nígbà tó máa sọ wọ́n ló sọ pé ó ní mental problem pé láti bí two years pé ó ní mọ́tò méjì kan bí gẹ́ẹ̀kan Je tó boy bíbọ̀ tó bá sùn náà ṣé ó yẹ ẹni tó bá sùn yẹn náà tí ó tó gbé mọ́tò fún nìbàdàn tó Tokyo ìbí Tokyo ló gbé lẹ́sọ̀sì kinní kan fúngbà yẹn tírí kinní kan kinní kan báyìí fúngbà yẹn Tokyo nìbàdàn ṣèbó bá sùn tó gbé fún ṣèbí kẹ́mi ọmọlé ló gbé lọ so bó ṣe ń sọ bíi pé bóyá ṣe lòun ṣiṣẹ́ ṣebí wọ́n ń ta òbò ni ṣebí wọ́n ń tòbò wọ́n dẹ̀ ń ṣe kàkiri kán dẹ̀ ṣe oríṣiríṣi kán ṣe rán kán dẹ̀ dalẹ̀ onílérò kó lọ síbi club house kan iye ẹni tó bá níyàwó sílé kán máa fìdí da gbogbo ẹ̀rù kán sọ pé àwọn celebrate kọ́ máa bá gbogbo nǹkan jẹ́. Now, go straight to the point for you. Bisola now sọ pé ní àná pé in fact tipátipá lòun fi remember Malik pòun ti wà nínú sickness yẹn láti two thousand and twenty-one. Ó sì ní olè kan tó ń jà ní Turkey tó jẹ́ pé ó ṣẹ̀ percentage náà. Bẹ́ẹ̀ ni ẹni yẹn dẹ̀ speak fún gbà Bible rẹ̀. Alukuran tún ní wà sálẹ̀ wọ́n já èèyàn ní olè wọ́n fraud èèyàn nílùú turkey ó jọ share náà wọ́n jọ share wọ́n fún percentage ṣé two thousand and twenty one àbí twenty two wọ́n sì àbí ó sì ó lóun ti wà ní problem yẹn láti two thousand and twenty one pé òun lost memory òun lẹ́mi náà tẹ ẹyọ àwọn tó lọ sí Ogun State yìí ìgbà tí mo ti mọ̀ wọ́n sì àwọn tó bá ti lọ sí Ogun State problem tó máa ń ní I have a onígẹ̀kan ní ẹ̀pẹ́ ní ìfẹ́ dárúkọ ẹ̀ she's a big girl now. <laughs> ìyá ẹ̀ ṣiṣẹ́ local government. Only, ní mo ní ọ̀gá kan tó ọmọ ẹ̀ ló máa ń òun lòun wáyàwó man, gbà yẹn ọmọ ẹ̀ Europe you know? so ọmọ yẹn ó máa use mommy. Yeah, no, náà ó máa use mommy. Yeah, I'm àwọn ọ̀rẹ́ wọ́n jù mí lọ́wọ́ sí ọ̀rẹ́ bí ọ̀rẹ́ mi o princess kìnnìkìnnì kan mo máa ń tajà lọ tajà fún local government so ọmọ yẹn wá mú mi ní godmother ó fẹ́ mú mi ní godmother but mo máa ń dọ̀jẹ́ ní gbogbo àyẹn mi tí mo mọ̀ pé wọ́n máa ń jọ ẹgbẹ́ kan tó ráwọn ọmọ yẹn mọ̀ pé mo gbé nu school mo dẹ̀ ti mo ṣiṣẹ́ nu school ní gọ́ọ̀mẹ̀ntì ọkọ̀ yẹn mo rí a lot of things náà ṣe ti yé yín so ọmọ yẹn ó join court ó wà nínú ṣé black bra ló wà ń gbà yẹn àbá lọ́ra join court obìnrin ni o gba tó join court yẹn so ó ti wá di ọmọ big girl ni nínú wọn wá fi ń dàyẹ ìlàmù wọn máa ń fún wọn ní nǹkan kan tó máa lè ṣe kó tó di pé wọn lè kúrò mẹ ìkọ́ gbogbo ohun tó ti ṣe àti gbogbo ìkà tó ti ṣe àti ìyàn tó ti pa wọn ò ní lè sọ wọn kọ́ má bàa wọn ní wọn ní ó gbúdọ̀ sọ pé bí ìpè kò ṣe bí ìpò ìyàwó rẹ̀ wọ́n fi wèrè kàn án yes ọmọ yìí ńgbà yẹn lọ́hùn ó rò bóyá èmi èmi Bọ́lá ṣe mọ̀ pé gbogbo ẹni tó bá rí mi bí mo ṣe máa ń ṣiṣẹ́ torí àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ fún mi wọ́n máa ń ní mo fojú jẹkùn ní tó bá rí mi ní ní máa ti sọ àbí tí bá jà ní ìgboro wọ́n mi pẹ́ràn jẹ́ mo fojú jẹkùn mi ò fi mi ì parun ọmọ yẹn gbà yẹn bí mo ṣe mọ̀ pé ó join court wọ́n máa ń wá àwọn godmother tó bá lówó lọ́wọ́ àwọn èèyàn tó bá ní owó tó máa sponsor wọn àbí tó bá máa ṣe kinní fún wọn wọ́n á tún máa ṣe bíi pé wọ́n máa protect àbí nǹkan kan bẹ́yẹn ó ti yé ó ti approach mi rí ọmọ yẹn later ó ní problem ó ní skánsán ní nǹkan tó ṣẹlẹ̀ sí Bísọ́lá àwọn nǹkan tó ti ṣe because they won't release her wọn ò ní release ẹ̀ torí pé wọ́n máa believe pé of course tó bá ti release ẹ̀ tó bá ti di pé ó jáde tó bá lọ bẹ́ẹ̀ nìkan àbí tó wà láwọ̀ láti marry àbí láti súnmọ́ nìkan it's going to expose them tó bá dẹ̀ ti expose wọn you know what they believe they are in danger so they, it's better for them to waste that person or kó sọ pé òun ní mental bẹ́ẹ̀ àbí kan kan dẹ̀ torture brain ẹ̀ náà kan torture àbí kan tún fún ní nǹkan tó máa damage brain ẹ̀ ṣe mọ̀ pé Bísọ́lá ń sìn wọn ló ní mental problem ó ní òun máa ń gbàgbé nǹkan débi pé tipátipá lòun fi rántí Malik ọmọ tó bí. ní orí social media ẹ ṣe mọ̀ pé there was a time tó yẹ pé Wàsíù Àyìndé ló wà ní ìṣáájú owó pínpín ní ìjọba tó lọ yẹn ó pín owó sà owó wọlé sọ́dọ̀ kéwọn kò lè fún irú ọmọ yẹn kò ní fún because ó ti olówà nídìí and that's what they doing to people do you understand was I mean Bisola lọ party kan ní two years ago Say two or three years ago Oh, oh, wá ní party, yẹn wá jẹ́ pati Wàsíù wọ́n ṣó mi Wàsíù wá ń sọ fún mi pé Bísọ́lá ìwọ náà lọ What? tó bá ti ń wá bísíǹsì ṣe òwò ní tí yẹn bá ti ń ṣiṣẹ́ náà máa ń fún lówó kò fún ní kọ́bọ̀ ó dẹ̀ máa fẹ́ lómi owó àwọn tó máa You fún lówó yẹn ní àwọn èèyàn tó jẹ́ pé submit ayé àwọn orders àbí ọkọ̀ tó ń bá fẹ́ àbí be tó ń bá fẹ́ wọ́n submit ẹ̀ phone. yes wọ́n rí irú Láìdé Bákàrẹ̀ sí sorry to say aláìkú láìdé tí ìbàjẹ́ pé bóyá wọ́n ń ṣe gbogbo nǹkan burúkú yẹn normally when you look at them physically why tó máa ma fi dislike ẹ̀dá tí ọlọ́run dá fúnra rẹ̀ but táwọn èèyàn bá ti kọjá àyè wọn tán dẹ̀ ti wà nínú àwọn òpele kan there is nothing you can do about it wọ́n máa <laughs> ṣé mọ̀ nǹkan irú Bísí Ìbídàpọ̀ bẹ́ńsìn ṣe mọ̀ pé kò kí ń pè é tó bá ti gba owó ní gbogbo àtọ́ ń ta ọkùnrin fún tó máa gbọ́ ọkùnrin fún kò ní sanwó fún wọn kò kí ń fún wọn lówó bọ̀tí irú Láídé Bákàrẹ̀ Bísọ́lá náà sọ fún mi ó máa ń fún wọn lówó gan ìgbà tó ń fẹ́ Túndé orí lówó ọmọ nílẹ̀ hmm. gbogbo owó tó bá gbà ó máa ń ṣe pẹ̀lú kéwọ̀n bí wọ́n ṣe sọ so they will pay back náà wọ́n á tún fún lánàá dá dì í ṣe ti yẹ. ọmọ tó jẹ́ ọmọ Malik yẹn bí èmi ṣe ń tú Bísọ́lá ṣe lọ́dọ̀ Wàsíù Àyìndé gbogbo bó ṣe ń ṣèkà fún mi yẹn mi ìsọ̀rọ̀ ẹ̀ ń burúkú rí yàtọ̀ sí ètò sọ face to face lórí mídíà báyìí mi ìsọ̀rọ̀ ẹ̀ fún Wàsíù rẹ̀ ní burúkú I always talk about the boy nice àti Bísọ́lá náà Bísọ́lá ló kọ́kọ́ lanu ẹ̀ sọ fún mi pé ọkọ òun ti gba gbogbo nǹkan ní ẹsẹ̀ ó ti gbalẹ̀ bọ̀ tí kò bá gbogbo nǹkan nínú mi gbà yẹn ilẹ̀ yẹn torí gbà yẹn jàpá nígbà tó ní kí n lọ filẹ̀ wọ̀nyàn kọ́ńkọ́ ilé tó bè lọ́mì yẹn mo ní mi ti kọ́lé èyí tí wọ́n gbà tẹ́lẹ̀ tí wọ́n ní tẹ́lẹ̀ wọ́n gbà lọ́mì mo lọ fi ilẹ̀ wọ̀n ọmọ tó fún mi tó ní kí n máa ránṣẹ́ mo débi ó lé ó lọ bilẹ̀ ó ní ọjọ́ tó débi ilẹ̀ gọ́gọ́ ló ẹ two plot ilẹ̀ yẹn wọ́n ti gba wọ́n plot tí ó tẹ́ bá tètè send owó sí ká bẹ̀rẹ̀ ṣẹ́ ń sìn wọ́n gba ìyókù òmù ni ẹ̀yà wèrè ni ó ní òkèrè ó ní kí n máa wòran bó ṣe sọ fún mi ó ní kí n máa wòran ni ọjọ́ kẹta kò tún pẹ́ ó ní ti gba ìyókù mo tún wà lọ ń sọ owó fáwọn task force ń jẹ̀bú òde àṣeké wọn ló wà ń bẹ task force àti máa gbowó lọ́wọ́ mi ta ló fẹ́ lọ mú k1 k dọ̀gì tí wọ́n sọ fún ọmọ tó ní kó bá mi lọ síbì kan tó máa ní tó introduce mi tó ní kó máa ránṣẹ́ ó ṣe báyìí mẹ́rin mẹ́rin akọ̀ dá sírọ̀fù ní akọ̀ pariwo mọ́ ẹni màmá ní ó fẹ́ bà tí wọ́n jẹ́ ni Bisola Badmus how market báyìí nítorí kan lè ṣe náà ní lọ sọ́dọ̀ orí yomi amsa àti kòlọ́gbẹ́ ní osimai ṣàlàyé wọ́n á gbà ẹ́ lẹ̀ tó bá ti lè dojú gbogbo ayé bẹ́yẹn ẹ́ àwọn ìjọba á gbà ẹ́ lẹ̀ ṣó ti yé bẹ́yẹn wọ́n á gbà ẹ́ lẹ̀ wọ́n á ṣe kinní fún ẹ àwọn tó bá dẹ̀ jẹ́ nǹkan tó máa ṣe fún ẹ náà ṣó ti yé bẹ́yẹn bọ̀ pé kọ́ máa táàgì mi lójoojúmọ́ kọ́ máa táàgì mi ààrẹ ò yá láti gbà kan kọ́ máa sọ fẹ́mi náà kọ́ máa fi preach fẹ́mi máa wà depressed tẹ́ ẹ̀ bá rí mi lórí mídíà mi wà depressed ẹ jẹ́ torí ọlọ́run don't tell me that that every time they be preaching eh, don't be depressed look at the èmi ò ṣàkó orí burúkú o torí èmi ò kì í ṣaṣẹ́wó mi wọn ò dẹ̀ gbé mi mi ìlọpolówó ara mi lọ́dọ̀ Wàsíù Àyìndé o ti ń kọ lẹ́tà láti jọ́ tí mo ti ṣe promotion ní Dubai ló ti ń kọ lẹ́tà ló ti máa ń pè mí ló ti máa ń sọ̀rọ̀ fún mi mi ò dá lóhùn ṣé àmàna ẹ̀pẹ́ olórí burúkú agbájé wèrè onímọ̀ sọ ọ̀yọ́ authoritatively normal ni ó máa ń pọ̀ àwọn èèyàn kan ẹ̀ àwọn kan tó ní ipò agbára ipò agbára wo ni èmi gan mo wà nípò agbára ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ́ tí bá jẹ́ pé bóyá gbogbo wọn máa ń ṣe wọn máa ń pààyàn wọn máa ní pọ́síṣàn wèrè kan kì í ṣe gbogbo wọn wọn máa ní pọ́síṣàn ni wọ́n ní bọ́n ṣe kíní kan ṣé tó bá jẹ́ ìlú tó ti jẹ́ pé wọn ò fi wà àwọn kan kàn máa behave roughly wọ́n behave wrongly wọ́n dẹ̀ sì máa pọ́n wọlé òun ló tàn mí ló tàn mí lọ sílé wa sí kí ni mo fẹ́ fi ṣe togun tó gun dẹni èmi gan ajá tó lọ sílé ẹkùn tó bọ̀ ni ṣó ti yé yín <laughs> òun náà ṣe máa fi wàásù fún mi eh just be thanking God for your life o even though you get a credit a lot of me, ì lè máa live ayé mi pẹ̀lú credit kí wọ́n jí nǹkan mi tán kó wá sọ pé ológun èèyàn àwọn torí ẹ̀ máa ṣe mo máa ń ṣépè lójoojúmọ́ fáwọn tó bá ọ̀tá mi tí ò ti ronú padà o bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n ọ̀tá tó bá ti ronú padà èmi let go jẹ́ kémi lọ láti lọ sin ọlọ́run mi sì jẹ́ kémi pursue and overtake whatever they have stolen from me that's not for me to ẹwọn èmi ò bá yàn báyé èèyàn jẹ mi ò sínú ẹgbẹ́ òkùnkùn mi ìsínú ẹgbẹ́ àjẹmí ìsínú tèmi rè tí bá wà ní ẹgbẹ́ jáde kó wá sọ ìsínú ẹgbẹ́ kọ̀ọ̀kan ní ilẹ̀ bá tèèyàn jẹ rí so Bible said to me whatever you sow you will reap I've never saw mi so ìdíbàjẹ́ mi so me plant nǹkan burúkú as understand mi lè sọ̀rọ̀ Bísọ́lá ton to ko ma da pé yan dààmú àbí yan sọ̀rọ̀ yan go to Oríyọmí Hamzat e tó sọ pé ori un láti bí kíní kan àwọn kan ti wálé wọ́n wá kí gbogbo àwọn eléyìí wá ní Ọ̀ṣọ́dìde lọ́jọ́ tó lọ s'Ọ̀ṣọ́dìde yẹn lọ́jọ́ tí àkọ́kọ́ lọ s'Ọ̀ṣọ́dìde ton ton mi lọ s'Ọ̀ṣọ́dìde ẹ mọ̀ kan adé oṣù dìde níjọ́ náà wàsíù àti àwọn kí lorúkọ dayo amsa àti kí lorúkọ bèbí àdùnní dàsẹ eh, fẹtí àbálògùn àwọn ló jọ wà lórí stage ńgbà náà ni wàsíù ń dó lọ́wọ́ ló ń gbà tó ń dún so wọ́n dẹ̀ máa halẹ̀ mọ́ wàsíù ń gbà yẹn tó wá ti dórí ọ̀dọ̀ wàsíù àwọn máa gbà kówó ń gbà yẹn ọ̀rẹ́ máa ṣèdè fun. ọ máa ń ṣèdè fún yes we mo sọ. so àwa bó ṣe wà lórí stage bísọ́lá náà wàá fẹ́ lọ mo ní mo ní sórí stage yẹn wù ẹ́ láti lọ ó ní yẹn lórí stage yìí ó lóun lè lọ bẹ̀ sista wọ́n ti kó láyà jẹun náà ṣé wájú wàsíù yẹn wàsíù ò mọ̀ pé mo wà lóṣù òdìdí láéláé first time tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀yẹ ẹ́ àbí tí gàjí olórí burúkú nǹkan gbogbo là tó máa ń tẹ̀lé kiri ó lè ẹ́ tó máa fojú rí mi ṣe ti mo sọ mo ní mo tì síwájú máa mo ní nìṣó mo ní kò sí nǹkan tó ń fẹ́ ṣe fún ẹ ó dẹ̀ débẹ̀ bó ṣe rí mi ní ọjọ́ yẹn Wàsíù rí mi ní Ọ̀ṣọ́dì dé ṣé two thousand and thirteen yẹ́ ẹ̀ bó ṣe rí mi ayé ẹ já kìnìkìnìkìnì àwọn yẹn ò mọ̀ mí o àwọn tó wà mẹ́yẹn wọn ò mọ̀ mí o ọ̀tún ṣe rí mi ayé ẹ yàtọ̀ sáwọn sáré àtàwọn gbogbo àwọn kíní mc ẹ̀ tó máa ti pọ̀ tó ń kò mọ̀ pé mo lè wá sí surround ẹ̀ mo tẹ̀lé mo tẹ̀lé Bísọ́lá lọ sórí stage yẹn bó ṣe dórí stage báyìí ó yọ hundred thousand bó ṣe rí báyìí ó sáré yọ hundred thousand láti àpò báyìí ó bá pín ten ten thousand ló bá ń pín fún gbogbo àwọn olóṣò yẹn ló fún Fathia ó fún Dayọ̀ ó fún Bísọ́lá ó fún àwọn ọkọ̀ náà tó ṣáwà ń bẹ̀gbẹ̀ ló bá dà kan sí mi la ń bá gbà ń bá dà fún ẹ sáré mo bá dà fún mo bó ṣe fikọ sí mi ló fẹ́ fi mo kàn dá fún ọ̀kan nínú àwọn onílù ẹ̀ nígbà abẹ́lé ibùkún lélẹ̀ ṣé ti yé gàjí yẹn wọ́n fẹ́ máa fohùn sílẹ̀ fún fún mi pé wọ́n ti sọ fún wọ́n ti ṣẹ́jú sí i nítorí pé bàa làwọn dẹ̀ ti wá ó ti rò pé bóyá ọmọ àsìkan lèmi ṣé ti ọ̀sán wá tí ò náà mọ̀ pé apá kò mọ̀ pé bóyá wà mí fi post o I faced all of them before coming to Canada but I noticed that they are facing my daughter yes now facing my children yeah. especially my daughter. They know that I love my daughter. Everybody will love their daughter. They start facing my daughter. One wá fẹ́ látọjọ́ tí mo ti ń sọ pé kó tọ́jú Malik yẹn. Ó wá fẹ́ kí ìyà jẹ ọmọ mi. Wàsíù mọ̀ nípa gbogbo bí bàbá mi ṣe pọ̀ lọ́hùn. Òun ló kò sírọ́ tí ò pa mọ́ mi. Olóṣèlú sọ pé wọ́n bíbejì. Kò sí nǹkan tí Wàsíù ti sọ. It's just a weapon to fight. They look for weapon to fight you. But I give thanks to God. Whatever anybody sow, you will reap. Do you understand? This is what happened. Bisola Badmus. Olóhùn yìnyín yìí báyìí. Wọ́n máa tọ́jú ẹ̀ because a lot of things. Ó ti rí a lot of things in Koko Zaria. Ó ti rí a lot of things in Koko Zaria. Koko Zaria máa ti gbé rìnrìn àjò. Ó tún kúrò Kúmá. Oṣù ló ti jáde. Ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀. Bàbá ẹ̀ ó kú láàrin láàrin ọdún yẹn náà ìyá ẹ̀ kú àbúrò ẹ̀ àbọ̀ wọn nǹkan tó ń ba wa mọ́tò ó bí mo ṣe wà ní Canada gbogbo ẹ̀ pátápátá ni mo máa ń gbọ́ ní ò béèrè anybody o ṣé rọmọ pa lọ́mọ tí èmi ti rí ní kinní tó bẹ̀ mí pé nígbà tó ti ní táyẹ̀ ti wà messed up mi ń ṣe kankan fún ẹ mo kàn try láti help ẹ ni gbogbo àwọn ọmọ tó bá wá lọ́dọ̀ mi àwọn ọmọ ọ̀dọ̀ mi pátápátá òun náà máa gba gbogbo ọmọ rà ní kó hàn rẹ ní kankan tó fẹ́ fún wọn. wọ́n jọ kóra pọ̀ wọ́n máa ṣe kàn burúkú they take your family away from you they have nothing to offer them those families tó ń bá gbà lọ́wọ́ yìí wọ́n á tún máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni they have nothing to offer them but they follow them because wọ́n ti wà nù mọ́lẹ̀ Yusuf Badmus wọ́n lórí ẹ̀ yí báyìí wọ́n tag mi láti jẹta ọdún tó kọjá náà ti ń tag mi ó ti sí kí ó ti ṣe ṣé wọ́n fẹ́ kí jáde kí wọ́n máa gbàdúrà fún Bisola I cannot because I'm not her problem I'm not nobody pray for me bí bá kàn ń ṣeré pé please pray for me Boya mo ti pray fún ẹ i can tell people ó ti yé tí má dẹ̀ ti ṣe kan burúkú fún yàn kó má gbàdúrà fún mi kí mo ṣe fún yàn i pray for myself as well i pray and fast i cry when it needed i've cried many times on broad daylight fún nǹkan tó ń ṣe fún mi láyé ta ni ẹ̀sìn tán ta ni ó fi ṣẹ̀ sí nọ́mbà wà bí èmi kí mo ṣe láti dìsá gbogbo nǹkan táwọn èèyàn ṣe yẹn fún mi kóun jáde kó wá sọ fún mi nǹkan tí wọ́n ṣe torí pé níṣẹ́ ó lè sẹ́ pé òun ti <laughs> ìgbà tí mo gbọ́ pé eh, òun òun ti lord memory òun ti ẹ̀ rántí malik ọmọ tó bímọ so that àwọn àjálẹ̀ connection gbogbo nǹkan tó bá ti fojú wọn rí á sọ pé òun rántí mọ́ wọ́n lè release ẹ̀ lè jẹ́ kó wá lọ ọ̀rẹ́ ẹ̀ sọ́wọ́ lòun sì ní ó sì wà pẹ̀lú memory ẹ̀ ibi tó máa pa sí nìyẹn. there was a time tó jẹ́ pé èmi bẹ̀rẹ̀ sí ní rìn mo bẹ̀rẹ̀ sí sọ fún ẹnìkan pé these people èmi ti ṣe fún there was a time gba tí ọ̀rọ̀ yẹn tí mo kọ́kọ́ tí mo ṣe realize pé eh, my son tó ṣe tán ló sún nígbà tó wá yá tó kàn sọ pé òun náà belong ṣó ti yé kó tó di kó wá sọ lórí mídíà pé òun belong you know <laughs> ìgbà tí mo gbọ́ngbà yẹn mo pe àwọn àbúrò bàbá ẹ̀kọ́ yẹn wà lamẹ́ríkà báyìí ìyẹn wá ní òun ti lọ pé eh, nǹkan tí mo sọ yẹn pé tòótọ́ ìbọn ó ní nǹkan kan tán sọ pé tó bá fẹ́ kán kúrò nínú ẹgbẹ́ ní kọ̀ọ̀kan tó máa ṣe nǹkan tí Bísọ́lá try láti ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n ní jẹ́ kó lọ Bísọ́lá ṣù kó jẹ́wọ́ nǹkan tó bá ti ṣe nǹkan tí ò bá dà so that wọ́n dey forgive them kò ń ṣe kẹ́nìkan ọmọ akọ́ máa fẹ́ kún ọ̀rọ̀ léwé kọ́ máa sọ pé Bísọ́lá Badmus ń ká ó máa ń ṣoore fónílé ó ṣoore fàlejò mi ì lè sọ o ó ti yé mi ì lè sọ o ibi tó ti ń ṣe oore yẹn mi mi mi I don't understand ṣó ti yé yín Mm. ilé Koko Zaria tó yẹ pé ó ń gbé tó bá ti dà kókò tó fẹ́ sanwó lé báyìí oríṣiríṣi runs ló máa ṣe gbogbo ẹni tí wọn ò tí ì dólé kó yẹn ló lọ yìí òun ló sọ̀rọ̀ <laughs> má jẹ́ ti ẹ̀ embarrass bọ̀dá bọ̀dá Fẹ́mi òun ló sọ fún mi jọ̀kọ́ gbà pé ẹni tóun fẹ́ háì ń gbà ẹ̀ tó fẹ́ mú <laughs> bọ̀dá Fẹ́mi ò tẹ́ dọ́là <laughs> mo ti sọ sítórì yẹn ní ó ní ó ní nǹkan tó máa ń jókòó sí ní bíyá márọ̀kọ́ bóyá ọ̀nà lọ́fíìsì sí ibi márọ̀kọ́ wáyé pé bóyá fálọmù or something like that pé wọ́n tún wá ní yọ̀ọ̀ tí ẹgbẹ́ ọ́fíìsì wọn yẹn bí wọ́n tún ní bí yọ̀ọ̀ tí wọ́n máa ń tó sẹ́gbẹ̀bẹ̀ tó ń ṣàmà ṣe cruise àwọn àtàwọn ọ̀rẹ́ wọn pé àwọn kan máa lọ jùdí bó ṣe sọ bó ṣe jùdí sí kéwọ̀ náà tó tó máa ti fi tí àwọn olówó wà tó máa lọ <laughs> wọn lọ pọ́ǹpọ̀ wọn lọ pọ́ǹpọ̀ <laughs> wọn lọ kọjá mẹ́ ìyá bá ti rí bá gbà á ah! ọmọ ire ọmọ kí lorúkọ celebrity wọn máa fi wọn máa ń they run around people that you know they you know tó bá rí wọn tó bá lọ sọ pé celebrity lórí ọjọ́ kú ẹ ló gbé sọ́njọ́ yẹn bó ṣe lóun mú kéwọ̀n náà nìyẹn kó wọ́n pé <laughs> ẹ̀yin fẹ́ mú kéwọ̀n kéwọ̀n náà yà á mú àwọn tẹ́ pé apàyàn ni wọ́n <laughs> they kill the people spiritually tó bá ti pé wọn ò rò gbà lọ́wọ́ ẹ̀ ògo tó bá ní tó bá jẹ́ wọ́rọ̀ bóyá tó kù wọn kàn ló bẹ́ẹ̀ kàn tí sí tó bá jẹ́ pé kéwọ́n ò kì í ṣe apààyàn báyìí ọmọ tó wà lọ́wọ́ ọwọ́ Bísọ́lá wọn náà ti lọ ṣe DNA test fún mi lè sọ torí Bọ́lájí Ìdáyàtù ọmọ Wàsíù ẹ ó sọ ń gbà yẹn fúnra rẹ̀ ló sọ ní wàá bá mi nílé mi ó sọ pé wọ́n ti lọ ṣe DNA test fún ipe ọmọ yẹn pàlájì ló bọ̀ tí gbogbo àtọ́ ń sọ pàlájì lónìí yẹn Koko Zaria àsọ pé òun lòun lọmọ ó tún lanu orí ẹ̀ báyìí bó ṣe sọ fún mi pé òun lòun lọmọ tó mi ò sọ fún Wàsíù rí o ó lòun lòun lọmọ ó ní Auto ó lòun lòun lọmọ yẹn ó ní mi rí pé Malik jọun ni mo ní Malik ibo ló gbàjọ ẹ ó ní mi rí ni ẹ̀ ní bó ṣe nà báyìí òun ló kọ́kọ́ báìbù rè olórí burúkú Zaria ni níṣẹ́ mi ò rí orí Malik ní pé orí ẹ̀ pé òun lòun lòun ah. ní mọ́nìyàn ah, wọ́n lò tí ì bí ọkùnrin tó bá jẹ́ ìwọ ló ní kí ló dé tó wá fìyà jẹ ọmọ lọ́mọ èyí èkó ń fún ọmọ yẹn ní emblem ni ẹ ń porúkọ ẹ ni ẹ ń dayé ọmọ yẹn láàmú wọ́n kí ló dé because I love children ó lóun dá òtún ẹ̀ ń gbé nítorí pé òun rí pé òun ò pupa bọ̀tọ̀ òun rí pé ó forí jọ òun orí orí ẹ̀ jọ òun pé mi rí pé ṣèpò orí òun ló bọ̀tọ̀ òun ò pupa mo ní ṣèpò pupa ó lóun ò máa pupa ó lóun máa kàn bóra ni ọjọ́ ìmọ̀ mọ̀ pé kò sáré àbóra ni. mo tún ṣe mọ̀ bó dẹ̀ ṣe sọ yẹn tó sọ fún mi yẹn bó ṣe máa sọ fún gbogbo èèyàn nìyẹn kódà ó lè ti sọ fún pé wọn gan àbí kó sọ fẹ́ni tó máa ti mọ pé wọn tó máa ti lọ wí fún pé wọn. this is what they do to destroy people's life. do you understand? this is what they do. a máa bẹ́ni yẹn ṣeré lójú ẹ̀ a máa pẹ̀sàlù jẹ a dẹ̀ máa bà tiẹ̀ jẹ́ kí ọmọ tí ò bá ń ṣe tiẹ̀ ń sìn Ko wa máa fẹ́ pé ọmọ yẹn jọ ẹ́ ọdún tí ò bá jẹ́ pé ó ti ń fẹ́ dáadáa mo wá ní tí ó ti fe Bísọ́lá rí ni bi MC náà ló fẹ́ ẹ òun lòún kọ́kọ́ fẹ́ you know he was not telling story ẹ ìgbà fe kini ko kọ́ ẹ tí wọ́n ní sàǹbọ̀ yẹn kọ́ là ń sọ are you getting what I'm saying but yìí sì náà gbogbo nǹkan tó bá níbẹ̀rẹ̀ máa lópin kí ló dé tí n bá jókòó mi jeje ẹ má máa táàgì mi ewo ní tàlàbánù bèjì níbo lẹ́lẹ́wọ̀n ń lọ tó ní kó pàdé òun láago mẹ́ta ọ̀sán náà kí ni tèmi bẹ́ẹ̀ ajá yín tẹ pín sí báwo ló ṣe fẹ́ kan lè mọ́mú mi what is my business on this case you are tagging me for days last year you she tag me títí nìyẹn and here you are not talking about it She's wicked yo what did I do wrong you want the people to haunt me and then you want me to be praying for the after àtọ́ bá tún ṣe tán to be supporting them tí bá pé tí bá mọ̀ mọ̀ máa gbàdúrà fáwọn tó bá ń ṣèkà lójúkorojú tó ọ̀dẹ̀ tí repent kì í ṣe pé wọ́n pè é pé mọ́ àǹtí mi ẹ má bínú gbogbo tí má ṣe fún yẹn dáríjì mi wọn ò sọ bẹ́ẹ̀ so bee o tó bá ti post ẹ̀ lórí mídíà báyìí wọ́n fẹ́ kó jáde kó to gbàdúrà tó bá ti gbàdúrà fún yes ó wicked a máa dín pẹ̀lú ẹ̀ wo gbogbo yín tẹ send tag ẹ̀ kí lorúkọ ẹ̀ wọn àmì threat wọn nìyẹn ìwọ tó bá tún send threat wọn ní sí mi ikú máa pa ẹ́ ikú òjijì ikú àìtọ́jú ló máa pa ẹ́ ikú òjijì ló máa pa ẹ́ dànù. ìgbà tẹ́ ń sọ fún mi pọ́tà gbòǹkan ẹ̀ ṣé òun ta mọ́tò rí ni ókùn mi lèmi fi ra àwọn mọ́tò tí gbogbo nǹkan tó ń gbà lọ́wọ́ mi àti gbogbo nǹkan tó ń business mi after that they kill the father in tó dùn mí ju gbogbo bàyẹn mo kọ́kọ́ ń pariwo owó lẹ́yìn náà mọ́mọ́ àti fi bàbá ọmọ mi ṣe jára sí after that kí má ṣe pé mo ṣì lówó mi mà ti bẹ̀rẹ̀ business mi padà láì bí tágí mi Bísọ́lá ó mo ṣe tágì ẹ̀ sókè pé wo mi náà mo ń fọ mọ́tò nílùú Canada wọ́n fún mi ní èlò mo fẹ́ gbà nínú nínú nínú nínú mọ́tò tí mo fẹ́ fọ̀ Emi tí won ń ṣiṣẹ́ fún mo wá ń ṣiṣẹ́ fún èèyàn àtàwọn nǹkan tí ò táwọn èèyàn tí ò tó mi mi ìdẹ̀ tún rí náà bíi pé kakàn jẹun kakàn tó le lè sanwó lé ni owó lé yẹn gan wọn tó fẹ́ ká rí sọ́gàn àti ti kọ́kàn wá kàn tiẹ̀ balẹ̀ tó bá torí ẹ̀kan tó bá tiẹ̀ tún rí mi Pe mo kàn tiẹ̀ dunú ọjọ́ méjì báyìí wọ́n máa send attack ni bíi pé wọ́n máa tún lo connection nínú system náà láti sọ pé gbogbo bó bá ṣe lè àti gbogbo nǹkan tó bá ṣe kán bàjẹ́ kán disturb ẹ kán disturb ẹ kán disturb ẹ just to hold you ransom for what why and people are wicked like this in our system ẹ máa ní pé wò ó kán gbé Jésù wá àti kí lorúkọ ẹ kó wá jẹ president ara máa ní àwọn èèyàn o because àwọn èèyàn ń ṣe ìkà wọ́n dẹ̀ ń ṣe kíni wọn ò ready láti repent láti ẹ̀gbọ́n ṣe ni wọ́n fẹ́ kí n jáde wá kí lẹ máa fi abẹ máa pajá lọ ẹ máa máa pè mí lọ́bọ tẹ bá rẹyàn jẹ ẹ gbọ́dọ̀ máa rẹ ta tẹ bá rẹ ta ẹ tún sọ yé ta fún what a life Bísọ́lá tó jẹ́ pé lẹ́yìn tí mo wá parí ilé yẹn Bísọ́lá tún dúró tì mí ìdúró tì mí tí mo sọ yẹn á máa bẹ gbogbo àwọn òṣèré orítàgé gbogbo àwọn tó bá ti lọ ilé ìbáyìí ni wọ́n máa wá mi wọ́n á tọrọ ìkan tó ń pè ní Bọ́lájí lo ló kọ́ estate nsìn o Bọ́lájí aláwìyé ọmọọṣẹ́ pàṣọ o lè nìyẹn náà tó bá ṣe tán Auto Bola always want people that is up to come down abẹ́ ìyá wèrè ni ṣé wọ́n sọ fún mi mo wà ńlẹ̀ ni do you think these people go around people tí ò bá ṣe dáadáa tó o bá lógo wọn ò ní súnmọ́ ẹ tó o bá ní ṣe ìrọ̀wọ́ they go around people that wọ́n máa jẹ tó bá gbọ́ ṣàjẹ ṣàjẹ wọn ò lọ́gàá jẹ́ tó abẹ́lẹ́pọ̀ tà ń gbóná ajẹ́ kọ́ mọ́ ṣòwò kó má kéré òkò e ẹ dúró tì í ẹ bà gbogbo ayé ẹ̀jẹ̀ jẹ́ tẹ́ bá lè jẹ́ kẹ́lẹ̀ dà yókù sọnù this is what they do to people now you are tagging me I share it that look at me where I'm washing car do you think those things don irritating when I see things like that you see how many times I cry because I'm a God God is my strength I always summer courage and also mo wabi wá bí by do know irọ́ oríṣiríṣi tán ti pa mọ́ mo dé ó yẹ kí n tún ti kọjá level yìí wọ́n á ti bá débì kan tí máa fẹ́ kọjá wá sí máa wà nínú àwọn tó fẹ́ stop mi àti gbogbo àwọn tí mo ṣoore fún yìí tí mo gbé mo mú wa màláìkà ṣe wà sí àyíndé mi ò mọ̀ pò ṣẹ́ tí bá mọ̀ pò ṣẹ́ náà bọ́lọ̀ ṣe rán mi ṣe ni àwọn tá a bá ni wọ́n rán mi sí ṣùgbọ́n ẹni tá a bá dè tó ṣe tán láti kó nínú ìdè kì í ṣe tó wà wà nú ẹ̀ṣẹ̀ torí pé ẹni tó bá lọ sílé kan láti tú ẹnìkan láti bàjá ó máa ń kọ́kọ́ á mọ̀ pé òun lágbára jẹ́ nìyẹn lọ ẹni tó bá dẹ̀ fẹ́ tú tí ò bá tì rẹ́dì láti ṣe tí ò gbà fún tó bá lọ tú ó fẹ́ forí ẹ̀ dì ní ọ̀rọ̀ màláìkà nìyẹn ó ṣe Wàsíù Àyìndé náà ló ṣe ton tó gbé wá bá mi nígbà yẹn tó fẹ́ pé kí n promote ẹ̀ mo ní mi ò kì í ṣe oṣẹ́ orin o wọ́n ní ìbọ̀tọ̀ owó wà ń bẹ̀ mo ní owó wà ń bẹ̀ tí bá ìdẹ́sì owó mi sí èmi ò ṣiṣẹ́ orin mi ò mọ anything bá wọ́n lówó wà ń bẹ̀ àṣẹ wọn fẹ́ gbà mí wọ́n gbà mí dáadáa togotogo oríṣiríṣi tó bá ti wá lò yẹn tán wá lo ògo tiẹ̀ wọ́n fẹ́ dá ìwọ jókòó káwọn máa fò kiri gbogbo àwọn tó support wọn máa ṣòfò dànù ni. wọ́n máa sọ fún yẹn thank you even thank you for your time here in Canada wọ́n ti bá somebody tó wà ní Canada tí wọ́n tún ń lo Canada láti dà láàmú wọ́n máa ṣe tán wọ́n alájà ajé ò dààmú mi wọ́n á pa irọ́ mọ́ ẹ̀rọ ńlá ńlá torí pé wọ́n ní àwọn alágbára ayé wọn láwọn tó wà connected náà nínú àwọn tó ń ṣèkà yìí tó jẹ́ pé they will be the one láti máa fẹnu gbẹnu sọ lọ́dọ̀ àwọn èèyàn kan láti sọ pé she's a bad kan wọ́n máa cover àwọn èèyàn burúkú wọ́n máa sọ fún èèyàn rere pé ní àwùjọ pé òun èèyàn burúkú má kàn máa gbógun tiẹ̀ for fun wọ́n bá rí ẹ pé o ṣe business ẹ wọn kì í rẹ́ni tó wà industrious wọ́n fẹ́ ayé ẹ̀ jẹ́ ni. Bísọ́lá Badmus ló kọ́kọ́ sọ fún mi pé wò ìwọ tó lóun ta mọ́tò yẹn wàá máa make pé o ta rice last wàá gbé ráìsì sórí báyìí wàá máa kiri ẹ wá ra ráìsì o bísọ́lá ló sọ bẹ́ẹ̀ fún mi báìbù rẹ̀ níjọ́ tó ń bú mi pé mọ́tò ló ló ń ta á make sure pé ó kiri ráìsì pé ráìsì tó ń sè sísè lèmi God forbid pé ráìsì tó ń sè lèmi máa gbé sórí kiri bísọ́lá ṣèbí wọn ló yaro abi àbí òtún lè dìde rè mọ́ ìwọ lọ gbé ráìsì sílé tó ba ti lọ gbé ráìsì tó lọ kiri ráìsì àti gbogbo wish to wish mi gbà yẹn tó bá ti lọ ṣe tó jẹ́ kí n rí báyìí kó wá pè mí kó bẹ̀ mí kó ní kí n gbàdúrà fún ẹ màá wá gbàdúrà fún ẹ tó ti ronúkúwàdà whatever you wish is going to be your portion torí èmi gbẹ́kẹ̀lé àpáta yíráyé ibi ìsáde mi ó bẹ aláwìyé sí mi níjọ́ náà lọ́hùn aláwìyé kò dédé wa wọ́n máa pẹ́rẹ́ gbogbo wọn Lagos yẹn ó lè pọ̀ ń bẹ́ẹ̀ bàjẹ́ àwọn olè tó ń pààyàn tó wá tún ṣojú pé àwọn ló máa ná patí amúrọ̀bà tó ń lò bọ́n wà lára wọn tó ń lọ patí wọn yìí kidnapper wà lára wọn torí ẹ̀ lè rí wọn kọ́ gbé wọn they cannot wọn kì í kidnap wọn ẹ ti rí pé wọ́n gbé mẹ́bà pàṣọ kan rí pé wọ́n kidnap ẹ̀ àwọn tó lọ jó pàṣọ ẹ ti gbọ́ pé wọ́n kidnap mẹ́bà àwọn tó lọ jó wàsíù rí ẹ ti gbọ́ pé wọ́n kidnap àwọn tó lọ jó eh, màláìkà rí pé mẹ́bà wọn kọ àbẹ́nìkan tó wà náà ẹ ti gbọ́ pé wọ́n kí wọn wọn kì í wọn lè kidnap wọn gbogbo wọn yẹn ti gbọ́ pé wọ́n kidnap ẹnìkan tó yẹ ti understand no wọn lè kidnap wọn because they know about this that is happening in the system but some people be saying wọn á fi gbogbo wèrè òṣì kan tán máa láwọn ní gift òsínwìn kan wọn máa fi yẹ camouflage wọn máa fi wọn máa fi bójú wọn máa ṣìkà fáwọn yẹn láwùjọ when i tell you things na true nothing but the truth Bisola Badmus ìwọ tí mo rí tí mi ò mi ò mọ ẹ rí náà fúnra rẹ ló pè mí fúnra rẹ ló introduce ara ẹ sí mi fúnra rẹ ló sọ pé friday dẹ̀ ló dẹ̀ tó tó pè mí mo dẹ̀ tún ṣe dáadáa fún ẹ first ọjọ́ tí mo lọ kí tí wọ́n ti fún wa fún lọ tí máa ra mọ̀kiri fún ẹ five hundred thousand mo náà jẹ ẹ mo ti five hundred thousand máa jẹ́ ní dọ́là ńgbà yẹn one twenty ni wọ́n ṣe dọ́là ńgbà yẹn àbí one twenty one twelve one fourteen like that wọ́n ṣe ń ṣe dọ́là nìyẹn one twelve ni wọ́n ṣe dọ́là one thousand dollar is going to be one hundred and fourteen dollar fourteen thousand ni wọ́n ṣe ń gbà yẹn mo dẹ̀ ná five hundred thousand ní ọjọ́ tí mo lọ sílé sílé tí mo fún gbogbo àwọn tó wà nílẹ̀ mo fún mo fóun náà fọmọ tó ṣẹ̀ bí mo ra gbogbo kan àmì mo fún kó fira lè kò ṣe lè ṣẹ́rọ̀ mo pa ṣẹ́rọ̀ mo pa ní Bisola Badmus ó sọ fún mi pé mi máa kiri ráìsì mo ti try láti kiri ráìsì nígbà tí mo dé ní mo gbà mí láyè torí òkan lè dédé gbóúnjẹ sílẹ̀ ó máa gba lancet fún ẹni tí ló bá fẹ́ ṣe ni tó bá rí lè fẹ́ ṣe ọ̀nà big way ó ní máa kiri ráìsì nígbà tí mo wà nàìjíríà ó fẹ́ jọ bẹ́ẹ̀ mi ò kàn kiri ráìsì mo wá ta ráìsì nígbà tó yá tí wọ́n bẹ̀rẹ̀ sí fayé ni mi lára mo ní mo fẹ́ máa ta ráìsì pé mo fẹ́ lọ gbé kọ̀ǹtínà àmì mo fẹ́ lọ gbé tírélà ráìsì mo fẹ́ lọ gbé àwọn mo ṣáà mo gbèrè ráìsì mo kúrò mẹ́ mo lọ bẹ̀rẹ̀ sí ń ta lẹ́sì mo ta àkàrà wọ́n ṣáà máa bá gbogbo ẹ̀ jẹ́ nígbà tí mo tó ṣáà sọ pé o máa kúrò ní lẹ́vù mọ́tò yẹn sẹ̀ wàá lọ síbi tí wọ́n wá máa control ayé they be the one to control you they be telling you that nǹkan tó fẹ́ kó o ṣe láyé rèé can you believe it hmm. Hmm. ó wá dúró sórí media paper ó wá ń sunkún ó wá ń sọ pé òun náìsì wọ́n wá ń hàtì fún wa gbẹ̀ngbó lòun wá onídìí owó ń sìn ó ń ṣàánú fáwọn èèyàn ẹ má máa jẹ́ káwọn èèyàn kan tó kàn máa wá sórí media kan máa tọ kámẹ́rà máa lẹ́yìn kan máa ń ṣàánú fún no you can't ẹ lè mọ àwọn tó bá ń ṣàánú nípa ìyẹn ìyẹn anybody can hurt anybody can di can pretend pretenders ni wọ́n wọ́n wá sọ pé Bísọ́lá àrígbà yẹn wà ń fáwọn èèyàn lórí gan-an mi ní sọ ó lè máa fún wọn tó ń ṣe ní central bank nígbà yẹn. ó lè máa fún wọn lówó Bísọ́lá wọ́n disturb mi báyìí jẹne nígbà tí mo tún kọ́ ilé yẹn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mi mo rò pógun títán wọ́n wá tún bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ o lójoojúmọ́ báyìí ni wọ́n máa gbá géètì àwọn ọmọ celebrity mi tán bá wọlé wá báyìí wọ́n bá tún wá ẹ à ní ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ dáríjì wá o ẹ jọ o ẹ tẹ́nìkan bá ṣe bẹ́ẹ̀ fún yín àwọn ò lè ṣe bẹ́ẹ̀ o tó bá tún ṣílẹ̀kùn fún wọn bá gbogbo nǹkan ẹ jẹ́ wọ́n tún ṣe wọ́ọ̀sì wọ́n tó lọ. bisola badmus a ní kán máa bá mi kán máa bẹ̀ mí fún nǹkan ẹni yẹn wá níjọ́ yẹn bó ṣe wá kẹ́rù bó ṣe wá ń jẹ mo wá sọ fún ọmọ ọ̀dọ̀ ẹ̀ta ló wà lọ́dọ̀ mi gbà yẹn mo wá ní bó ṣe ń lọ yẹn o mo ní kọ́ ọmọ kan lọ bá mi wò ọmọ tó wà lọ́dọ̀ mi ó gba ó ṣe nígbà tó wá kẹ́rù tó wá ó ní àwọn ìyá arúgbó kan pé wọn ò láṣọ wọ̀ pé kí n fún wọn ní lace àti àǹkárá ìwọ tó ti ń sọ̀rọ̀ tó ti ń complain wọ́n ìmọ̀ máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ṣá ni wọ́n ní òkè ń bá kó ń bá wọlé mi wá gbéra fún polo ìjọ yẹn àti box from box méjì má ṣàkó àǹkárá sí àtàwọn aṣọ nínú ṣọ́ọ̀bù ń bá kó fún ìtàn pè ní Bọ́lá aláwìyí olórí burúkú yìí ó ti kọ́lé bó ṣe máa jalè tán wọ́n gbogbo wọ́n máa hmm, anyway ṣá kò ṣe owó tó ń gbà yẹn but wọ́n ṣe ń ṣe fáwọn èèyàn ló máa i'm just telling you that when you see them tó bá ti wọn láwùjọ náà máa sọ pé ẹlẹ́yìn kan pàtàkì ẹni tó bá dẹ̀ ń pàtẹ́wọ́ fún wọn náà wẹ́n ẹ lè máa pàtẹ́wọ́ fún wọn torí nǹkan téèyàn bá mú wọn máa ń ṣọ̀gá ẹ̀ èmi ń sìn báyìí nígbà tèmi ti rí wọn mo dẹ̀ ti rí tán nìyẹn mi lè pàtẹ́wọ́ fún nǹkan burúkú tèmi ti rí àwọn tó ń ṣòṣì bí ẹran níwọ̀n mi lè pàtẹ́wọ́ fún wọn kó wá káṣọ ẹ mọ̀ pé lọ fún mi sílá ní return lọ fún mi tán wọ́n máa wálé mi wọ́n máa fún mi tán ìtàn nígbà tí mo tún kúrò nílé yẹn Bísọ́lá bẹ́ẹ̀ ni lè máa gbé àga báyìí tó bá bọ́lẹ̀ ní mọ́tò báyìí mí lè wọ mọ́tò kọjá o mí lè èmi ò lè ṣe láì gbé mọ́tò àwọn èèyàn máa wá sílé mi àwọn ni òun lè ṣe òun à òun lè ṣe láì wọ mọ́tò kò ṣiṣẹ́ mọ́tò rí wọ́n fún ni o àwa ra mọ́tò fúnra wa àfún wọn lówó máa ṣèkà fún un anyway gbogbo ẹ̀yin tẹ̀ ń tàgbé ní ọ̀rọ̀ Bísọ́lá tẹ́ bá máa sọ pé Auto Bola tó bá ti ṣe kiri kan fún in tó bá ti ṣe iṣẹ́ rí èmi in tí yóò bá ti ṣe fún mi tó bá fẹ́ kó ṣe mí òun ló máa ṣe é tó bá jẹ́ ire ló fẹ́ kó ṣe mí náà tó bá ti ṣe ire yẹn fún mi ire á tún ṣe é sí wà á tún ṣe ire sí tó bá dẹ̀ fẹ́ ṣe bí fún mi tó fi bí yẹn ló fẹ́ fi ṣe mí òun ló máa dà lé ẹ lórí àwa máa pọ̀ sí so tó ṣẹlẹ̀ sí Bísọ́lá nìyí tòró òun náà máa ń ṣèkà ẹni kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyí kì í ṣe tèmi yẹn kékeré nìyí tó bá jẹ́ pé àwa nílé wọn lè nìkan fògùn sóúnjẹ fún ẹ kò sí nǹkan tán lè ṣe. gbogbo àyẹn náà ó máa ń sọ gbogbo á ní gbogbo obìnrin tí wípé wọn bá ti fẹ́ báyìí náà ó máa wọn fa wèrè náà ó máa ń bá àwọn obìnrin yẹn fa wèrè sí i nǹkan tóun àti Zaria fi close báyìí nìyẹn Zaria ní oògùn a máa bóòsì pẹ̀lú oògùn tóun àti Zaria fi close báyìí nìyẹn partner in crime ni àti sọ̀kú oní slate àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe rí rí mo cut story short ni o ọjọ́ kan báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bí kan náà ṣe sọ pé òun fẹ́ lọ bá mo fẹ́ lọ ra nǹkan kan bẹ́ẹ̀ kan mo ṣe ní kí n send two point something sí àkáǹtì bí ṣe send ẹ̀ sí báyìí bó ṣe gbé bó ṣe pa fóònù yìí gbàtọ́lọ̀ máa mu ṣe ni báǹkì kan sọ pé owó yẹn kan mo ti ẹ̀ sí di limit wọn ṣe dá padà sí àkáǹtì nígbà yẹn wọ́n máa gbà wọ́n máa gbà ẹ̀yìn tó bá ṣe gbé ilé ìtẹ́lẹ̀ àlóò ti gba tòun pàṣẹ náà pàṣẹ ọjọ́ tó máa gbó lọ́ọ̀mí ó kọ́kọ́ ti màláìkà màláìkà tó ń lẹ́ẹ̀mejì yẹn tó ti gbòòrò fẹ́ run ayé ara wọn <laughs> lóko tún ju ọ̀sẹ̀ kan lòun náà bá pè mí pé òun fẹ́ wá ṣe bẹ́ẹ̀dì tó náà ń Dubai òun fẹ́ kémi sponsor mo ní ń bo tó bá fẹ́ sponsor tó fẹ́ bá aṣọ mo ní mo máa káṣọ ọ̀dẹ̀ máa kó wá máa bá yẹn organize bò kémi tí wọ́n fi kí níbo ni kí tí wọ́n yáwó kí tí wọ́n lọ kó wá kẹ́ ẹ̀ tún wá ó bá wò kò ṣe nǹkan kò sọ nǹkan ó wá tó stage mọ́ bó ṣe pè mí níyẹn nígbà tí mo wọ́n South Africa bó ṣe ní lálẹ́ bó ṣe sọ fún mi nìyẹn ẹ̀ ọ́ tù kí ìjọ òun fẹ́ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ mi wọ́n dẹ̀ máa jẹ́ kó jẹ́ alẹ́ ṣé o ti yé mẹ́yẹn ṣé o mọ̀ pé alẹ́ yìí tó bá pẹ́ ọ̀sán tí mo lè wà ìlóhùn ó jẹ́ pé mo lọ sí gáràjì mo lọ sí ibi tí wọ́n ti ń fìsì mọ́tò àbí mo lọ ra nǹkan bọ̀tù wọ́n jẹ́ kó di lálẹ́ tó yẹ pé ìwọ àtọkọ ẹ máa wà ṣé o ti yé mm-hmm. inú ìdẹ̀ ní skẹ́lẹ́tì gbogbo nǹkan tí máa ń sọ ni máa ń sọ fún bàbá ọmọ mi bó dẹ̀ ṣe pèrè ọjọ́ náà mo bá fi sí life báyìí mo bá gbé life just like bí bí ṣe máa mi mi ń call mo dẹ̀ gbé mo dẹ̀ gbé sí speaker ló bá lóun fẹ́ òun fẹ́ béèrè fún assistant kan pé ìjọ kì help òun meanwhile Basira tí mo sọ pé ó wà ní Dubai tí mo lóun náà wà ń bẹ olórí ni wọn o ah, ó ń tajọ lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀bọ̀dé eh, bọ̀dàbọ̀dé yẹn nígbà tó pè mí òun náà dẹ̀ ti pè mí tó invite mi ko pè mí gan ó pe bàbá Bùkọ́lá gbogbo wọn ló ní access sí i ó pé bàbá Bùkọ́lá ló bá sọ fún mi pé òun fẹ́ invite mi sí pẹ́ẹ́dẹ̀ torí mo sọ pé mi ì lọ tó má ti pè mí bàbá ní mi ì lọ patí wọ́n wá máa pe bàbá ọmọ mi bàbá ọmọ mi ló tún máa plead fún mi pé kí n lọ a ní wọ́n like mo ní wọ́n like mi ó ní wọ́n like mi ó ní Yorùbá like ó máa mo ní wọ́n like mi òun ló ní kí n lọ pàṣẹ láti pè mí níjọ́ náà mo ti ní appointment ní pé mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti mọ̀ wọ́n ti pín sọ́wọ́ ara wọn pé ó ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ti wá wò pé jẹ́ ká ṣòtiyé bí bí màláìka kọ́ mi pàṣípò ṣe pè mí nìyẹn ọ̀tò kí n jọ ṣe mọ̀ pé mi ti help òun rí gbogbo sí síkà náà ó kọ́kọ́ scope mi ó kọ́kọ́ sà mí ó ṣà ń sà mí ó lo àpèbó oríṣiríṣi pé kí n ṣe mọ̀ pé òun ti béèrè fún help o mi ò ṣe ní ìwà mo máa ń náwó fún o mo máa ń náwó fún owó tí ọjọ́ tí èèmọ̀ àkọ́kọ́ náwó fún Dubai tí ò tí ì rí rí torí ẹ̀ fi tanná lẹ̀ èmi ni mo kọ́kọ́ nà fún mo kàn fún kẹ́kọ̀ọ́ fún wọn one thousand dollar báyìí lásán ó ní wọ́n máa dàrú ni ṣòtìyé torí tó bá lọ travel yẹn ẹ mọ ibi tó ti kọ́kọ́ wò pé ah ó dà pé lady yìí máa gbé owó díẹ̀ dání ẹ mọ kan èmi kó káàsì sílẹ̀ tí mo fi ra tíkẹ́ẹ̀tì fún wọn bó ṣe máa ń travel yẹn ike oníke náà fi ra tíkẹ́ẹ̀tì fún majority of them to God ike oníke fraud money náà fi ń travel náà máa fi ra kékeré fún wọn àtàwọn majority àwọn celebrity yẹn kì í ṣe irọ́ tó tọ́ ni mi ò lè sọ tí kéwọ̀n nù kẹwọn pé kẹwọn ti di ògbólógbò wèrè ètò ìyẹn bá bínú ògbólógbò wèrè làwọn ṣùgbọ́n àwọn yẹn gbogbo méjèèjì àwọn tó máa ra tíkẹ́ẹ̀tì fún ìkìlọ̀ máa fi wọ̀ ìgbà tẹ́mi wá tí mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì fáwọn gbà yẹn owó mi ni mo fi rà á ṣé tó ń sàn anyway ṣá story pọ̀ níwájú adájọ́ bó títí mo fẹ́ sọ lílé Pàṣẹ wá pè mí lálẹ́ ọjọ́ yẹn lóru ọjọ́ yẹn bíi ó tó bí ọwọ́ ten South Africa ẹ mọ̀ normally mo ti wẹ̀ mo ti mo ti kúrò mi iṣẹ́ mo ti wẹ̀ mo ti wà lórí bẹ́ẹ̀dì kémi àtẹni ẹ má sùn mọ́ lókàn ṣe pè mí kí n amúdẹ fi sí kí ni ló ní kí n jọ wọ́n ti gbọ́ pé mo bọ̀ lẹ́kọ̀ọ́ ìyẹn ti pè mí ó ti pè bàbá mo ti invite mi sí party o òun náà máa invite yẹn ó dẹ̀ wọ́n máa ní pé yẹn ò ní lọ á sọ pé kémi wá ṣe ti ń sá ṣe pè mí nìyẹn pé kí n jọ pé kí n jọ òun gba ọ́fíìsì sí kẹjà ẹ̀kẹ́ wọn ti gba ọ́fíìsì sí lẹ́kì òun náà dẹ̀ ti gbà sí kẹjà wọ́n máa ń ṣe competition wọn ò lówó wọ́n ṣe competition wọ́n ṣe máa ń ṣe competition ṣe máa rí náà wọ́n máa create impression wọ́n jẹ gbèsè kú wọ́n máa wọ ṣòṣì kan máa rẹ́rìn lórí mídíà bí payẹyẹ wọn àwọn ìwọ̀n àwọn lẹ́fẹ̀ẹ́ máa bùgá yẹn fún àwọn tí ò bá jẹ àwọn tó àwọn kan lè máa larí mọ̀ anyway ṣá wọ́n sọ fún lórí kí n jọ kí n yá òun ní èlé lórí kí n yá òun one million lórí kí n yá òun báyìí one million yẹn máa jẹ́ one million yẹn jẹ́ seven thousand one hundred dollars seven thousand one million yẹn seven thousand one hundred dollar nígbà yẹn tolúwa ni mí jésù tó fún mi please seven thousand one hundred dollar divided by ten how much is it yes mo fẹ́ wòye tó ń ṣe owó wáyé divided by ten. Hmm? Seven thousand. 100 divided by 10 is 710. Divided by 1 million. No, no, no. Mathematics yẹn ò I know that Nick yẹn 1 million is 7,000 but it n ṣe kó dání So Ṣó ti yé yín? Ọjọ́ yẹn tí mo ń sọ̀rọ̀ yẹn tí bá ti ní owó tó bá pọ̀ mo máa fi ra mọ́tò máa fi ṣe mi ò kówó mi ìyẹn ti ọ̀nà sáà bẹ́yẹn ọjọ́ yẹn owó tó béèrè yẹn one million yẹn seven thousand something ṣé ti yé yín mi ní owó yẹn lọ́wọ́ lẹ́yìn tí mo ti ra tíkẹ́ẹ̀tì mi tí mo dẹ̀ ti ní preparation owó tí mo fẹ́ mú wá sí nàìjíríà fún pàtí àtàwọn nǹkan tí mo fẹ́ ṣe so gbogbo nǹkan tí mo kó dání ti ní budget bọ̀ mo ní mọ́tò mo wá wo oníṣẹ́ yẹn o kí ni máa ṣe o ó dẹ̀ ti bẹ̀ mí ó dẹ̀ ti sọ pé mi help òun rí mo wá gbé mọ́tò mi kan red fj red colour 2013 thousand and thirteen mọ̀dẹ̀ nígbà yẹn náà two thousand and thirteen kọ́ ni two thousand and thirteen náà ni mo wá gbé lọ sọ́dọ̀ man kan báyìí tó ní tó ní shop tó máa ń ṣe owó burúdì tó máa ń ṣe burúdì change O máa baba bá o ṣe ó máa ń bá mi ṣe owó náà gbà mí ó máa ń bá wa ṣe owó grocery shop Mr. Mike no Ike No pe máa yẹn ọmọ Yíbò mo wá gbé mọ́tò yẹn lọ sọ́dọ̀ tó ló máa ra mọ́tò lọ́wọ́ mi tí n bá tún mọ́tò ṣe ńgbà míì ó máa ń rà òun náà ní gáràjì ṣùtì èyí mẹ́rin mo dẹ̀ máa ń fún mọ́tò kó bá mi ta mo wá gbé mọ́tò yẹn lọ níjọ́ náà lọ́hùn torí mọ́tò yẹn sì tutù gan yí ẹ̀yìn ni ó dẹ̀ jẹ́ ojú ọjà everybody ń wọ́n ojú mọ́ mo wá gbé lọ sọ́dọ̀ àìkú mo ní kó jókòó fún mi wọ́n mẹ́lẹ̀ equivalent of naira ó dẹ̀ kó dọ́là yẹn fún mi seven thousand one hundred dollar mo dẹ̀ dì mọ́ báyìí mo ti sọ nínú fídíò dáadáa ẹ lọ wò ó dáadáa ṣé èèyàn tó bá ń purọ́ máa máa a máa tó ti yé ó dẹ̀ kú fún mi báyìí bí ṣe wá ń bọ̀ wọ́n ní pé ambassadors mo ń wọ̀ ní èkó lọ́la mo ní kó rányàn wá gbà ní airport bí mo dẹ̀ ṣe dé airport wọ́n sọ fún mo ní jọ́ o ó lè bẹ èèyàn wá ọmọ yìí wá bá wọn ní airport ó wá ní ṣèbọ́nà kọ̀tún náà ni mò ń lọ pé ṣèbọ́n máa gbà bí ọmọ lè yẹn ó máa wà níbi géètì mo kó fún báyìí níṣẹ́ dìmọ́wọ́ lélẹ̀ tí mo kó fún seven thousand one hundred dollars níṣẹ́ kó fún rẹ̀ seven thousand. ó lóun máa fún mi ní at the end of the month ó máa fún mi ní interest hundred thousand mo ní máa fún mi ní interest mo ní tí o bá ti lò ṣàdúrà padà fún mi ó dẹ̀ pé ó dẹ̀ ní thank you. ó wá di oṣù wa parí ó tó time tó ní mo fún ní dèsì wọ́n rí pé kò gbé call wọ́n á pè bó ṣe ó ṣe lè bẹ́ẹ̀ bó ṣe gbé fọ́ọ̀mù ẹ̀ ọmọ ẹ̀ tí wọ́n ní Wàsíù bá yí ẹ̀jẹ̀ yẹn bó ṣe gbé fóònù yẹn fọ́ọ̀mù ẹ̀ lẹ̀ tọ́mọ bá bẹ̀rẹ̀ sí bú mi tó bá bẹ̀rẹ̀ sí blackmail mi. Why you calling this number? Is it by force for somebody to marry you? Only God. Ben. ló bá bẹ̀rẹ̀ sí blackmail mi <laughs> mo wá lẹ́rìn míwà ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn tí mo fún lówó ẹ̀ kò mọ̀ pé mo gbé sí spíkà tí bàbá ọmọ mi ń gbọ́ ṣó ti yé ó blackmail ó fẹ́ blackmail mi mo kọ̀ rẹ́rìn mo pé kò gbé wọn á lọ gbogbo àwọn àáfàá kan tó kó wá tó ti tó ti nà wọ́n níṣẹ́ sí mi tó ti gbé Wa gbogbo àwọn àfa àwèrè kan tó lórí wà lọ́mọ́lé tó gbogbo àwọn tó máa ń ṣe four one nine wọ̀nyí wọ́n kọ́ sọ fún wọn àti gbogbo àwọn tó bá mọ̀ wọ́n ní ẹ sọ fún o <laughs> mo ní sọ́mọ̀ ìpò sọ pé sílẹ̀ǹsì lòun <laughs> tí n bá fúnyàn lówó mo lè fún ẹ ní ten million tí n bá ní mo ní tó o bá béèrè owó lọ́wọ́ mi tó o lo tó o san àbí tó wá rò pé o fẹ́ máa dà mí láàmú àbò fẹ́ blackmail ni ó máa dìjà o newspaper máa gbé sísí o ayé yín máa bàjẹ́ o mo sọ fún ó rò bóyá irọ́ mo pa ó wá rí pé mo mìíràn bá ti wá bí ṣe máa lọ pa àwọn jíǹgù torí màláìka náà ti gba tiẹ̀ màláìka gbé mọ́tò mi tán ó gbé sínú pépà báyìí fam kò sanwó ó dẹ̀ ní ẹgbàá ń lọ́wọ́ Auto Bola o Auto ẹgbà àwọn lọ́wọ́ obìnrin kan tó wà ní Dubai o Auto Bola ni o àwọn ra mọ́tò lọ́wọ́ ẹ̀ àwọn ti sanwó tán o ó tún gba mọ́tò lọ́wọ́ àwọn o irọ́ ni o blackmailing wọn ò tí ì sanwó fún mi o do you understand they will get your money they will want to go to the station and report that you want to steal from them <laughs> ẹ ti rí rí mo wá mi dákẹ́ because mo tún wà pa ah, how many people ló fẹ́ jà mí lónìí kí irú ogun wo leléyìí nígbà tó máa yá torí pé mi ì dúró mi ì dákẹ́ torí mo ní ìwọ <laughs> ẹ tí mẹni tí o bá máa ṣe oògùn lórí omi bó ṣàṣe di wá di wàhálà di wàhálà di wàhálà di wàhálà tí bá lọ bí màá lọ ọmọ ó ṣàwárí pé à ní ìgbà gbogbo tó sọ yẹn kò ṣe nǹkan kan fún mi ọmọ ẹ ló máa ní kó gbé kọ́ọ̀lù ọmọ ẹ̀ tó kúrú bí kùkùté olóbùkù mm, má jẹ́ ìṣépè fọmọ lọ́mọ but àwọn ọmọ wọ̀nyẹn náà nísìnyí báyìí òun náà wà kò tí ì lọ́kọ àbúrò ẹ̀ ti lọ́kọ ó dàbí àgékù igi òun ló máa gbé bàbá wọn ti kọ́ wọn níṣẹ́ burúkú gbogbo wọn yẹn ni wọ́n ní àwọn ọmọ tó ń introduce iṣẹ́ burúkú sọmọ wọn wọn máa bú àwa wọn máa lé mi ugly tèmi rí àwọn ìyàwó wọn kálé yín ó kálé tẹ gbogbo nǹkan àwọn yẹn àwọn àwọn eléyìí anyway ṣá má jẹ abẹ anybody ẹ̀yin tẹ kálẹ náà àgbákò lẹ ṣe ẹ má bínú but kì í ṣe mi mo ká yín kí lẹ ṣe mi mo dà yín láàmú ṣùgbọ́n ẹja máa sọ̀rọ̀ wa lọ ló bá bẹ̀rẹ̀ sí blackmail gbà tó wá fẹ́ fún mi lówó yẹn tó wá rí pé kò lè jẹ pọ̀ tó wá make sure pé òun máa gbá for the money lọ́wọ́ mi pé bí ò ṣe lè jẹ náà ó máa fi system gbà mí níbò mi ó kàn pè mí láàárọ̀ yẹn ní pẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ lóní ọ̀tún kí ìjọ kí n rí òun ní ọ́fíìsì ń bá lọ sọ́fíìsì mo bá wọn ọmọ wèrè no wọn ò ṣe mí náà àwọn méjì méjì kan báyìí tí wọ́n jẹ́ twins ẹdún ẹkí lórúkọ wọn wọ́n ti wá sórí Facebook náà wá ṣe wèrè ńgbà kan náà ta kíní kan lájà mo ṣáà bá wọn bẹ̀ wọn ò ṣe mí o ló bá lóun fẹ́ mo rò pé ó fẹ́ fún mi lówó bá ní ẹ tó ṣẹlẹ̀ ni pé òun máa fún mi òun ní wedding tóun fẹ́ ṣe fún ọmọọṣẹ́ òun ètò oúnjẹ jacuzzi yẹn máa ń jà ń fẹ́ ṣe ìyàwó ní kò fún mi láṣọ tó bá ti parí ẹ̀ ò máa fún mi lówó yẹn bọ̀ kí n jọ torí ọlọ́run kí n náwó fún un dáadáa o owó tí n bá ná fún yẹn ló máa fi sanwó fún mi padà ṣèdíyé ó fún mi láṣọ mo náwó fún bọ̀ mi ìnáwó fún tó owó tí mo fún yẹn mo fún yẹn náà lówó ọjọ́ tó máa pè mí tó máa ní kí n wá gbowó padà ṣé kí n sọ fún yín owó yẹn gangan tí mo kó fún yẹn ló padà wá kú fún mi lẹ́yìn bí oṣù mẹ́ta yes ó ti fẹ́ máa tó bí three months yá owó yẹn bí three months two months plus bí three months owó yẹn gangan ló padà wá kó fún mi ó kàn yìí wá mi ní dọ́là kúrò bẹ́ẹ̀ ó wá fi kó nínú note fún mi owó tí mo kó fún yẹn gangan bí mo ṣe dì ó kàn yọ bóyá èlò ló yọ bíi seven hundred dollar ń gbà yẹn ló yọ kúrò bẹ́ẹ̀ ó kó yòókù fún mi báyìí bí n ṣe dì mọ́ yẹn bó ṣe wà nìyẹn kí ló ṣe kò gbowó yẹn kò nílò ẹ̀ bó ṣe lóun fẹ́ lọ ó kàn fẹ́ obtain mi àbí kó jẹ́ kó lọ tọ́jú ẹ̀ síbì kan náà láti fi ṣiṣẹ́ burúkú kan ṣé owó tó gbà lọ́wọ́ mi because ṣé mo pé tẹ́ wọ́n bá ṣẹ́ dọ́là fún yín nílùú òyìnbó ìwọ tó bá ń ṣẹ́ dọ́là dáadáa tó bá ń travel kó má bàa wà ó mọ̀ pé gbogbo dọ́là yìí ló máa mọ àwọn majority <laughs> ló máa mọ àwọn máàkì ṣe ti yé <laughs> owó yẹn ni pàṣẹ ó kún fún mi o going to three months after be month yẹn. Yeah pé kó fún mi padà bó ṣe tún kó fún mi tí mo náwó fún lẹ́kọ̀ọ́ yẹn wá ní bá ti di nẹ́ẹ̀sì ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin o bẹ́ẹ̀ mi ọjọ́ tó dẹ̀ kó fún mi ọjọ́ kejì mo lọ South Africa ó lóun ń bọ̀ ní South Africa next following week owó tó kó fún mi yẹn náà ó máa fẹ́ gbà padà ṣé mo kó ti gbà kan lẹ́kọ̀ọ́ ló bá tún invite mi mi ìbá lọ ló bá invite gbogbo ọmọọṣẹ́ bàbá ọmọ mi tí wọ́n ti di ọ̀rẹ́ wọn <laughs> wọn ò mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ o gbogbo àwọn ọmọ yẹn tó máa ń ṣe dáàdi o nílé wọn ó ti wọn bẹ̀rẹ̀ sí í pè ní wọn máa pe dádì wọn máa pe bàbá ọmọ mi ẹ̀ mà ní wọ́n ń invite ẹ̀ mo wá sọ níjọ́ yẹn mo wá sọ fún mo ní sórí patí tí mo lọ lónìí màá bá bọ̀bọ̀ yẹn fa wèrè mo wá sọ fún ó wá kó hundred ní new note kan fún mi new note yẹn in fact mi ò kó fún mi dáṣe yẹn mo wá kó sínú box mi mo kó sínú box tí mo fi ń travel yẹmi kó sínú báàgì mi mo kó sínú box mi mo kó lọ South Africa bó ṣe lóun pè mí yẹn owó yẹn mo kó mo wá kó dání nínú note yẹn mo ṣe dé pàtí tó pè mí sí mo lọ ní pàtí ẹ̀ bí ṣe dé orí orí bó ṣe pè mí tí mo ṣe dé Pretoria ló ti wá ṣe pàtí yẹn ó ti bẹ gbogbo àwọn èèyàn kan ṣe yàmàyàmá sí mi bó ṣe ṣe pàtí yẹn tán àmì bó ṣe pè mí sórí stage mo kàn fowó yẹn gba lórí báyìí mo wá ń gba lórí pé kò ní dáa fún ẹ Pasuma kò ní yé ẹ kò ní dáa fún ẹ wọn wá gbé mi wá sí kò yẹn náà ṣe máa ń pẹ gbogbo èèyàn wọn wá pẹ gbogbo wọn máa wípé àwọn níwèrè They are evil. Those boys, they are terrorists. They are killers for real. And for the, one thing is that they go they go scot-free when they steal, when they destroy people's life. They go scot-free. I can't tell it all. Gbogbo wọn pátá àti Bisola, they are all group. Your what? They are all group. Me o lọ bá wọn nínú ilé wọn o, mi ì lọ o. Nínú ilé mi ni mo jókòó sí ni wọ́n ti wá invite mi pé kí promote olórin o. àmì mọ́tò tí bá ti lọ ra mọ́tò tí mo ti ṣìpẹ̀ tí bá ti máa jókòó mi sílé mi ò kí bí mo ṣe ṣe ní Canada yìí tó máa rò bóyá ṣe ni mo bí mo ṣe máa ṣe o even when I was in Nigeria tí mi ò bá tí mo lẹ lọ bèrè mo I don't mingle with people you know I don't go just like that mi kí ìlú ti ní business mo fẹ́ lọ ṣe pẹ̀lú tí mo lọ I do my business and I face my my family and myself ó tí wọn bá wá tí bá ní màá ṣe nǹkan fún wọn but mi ò kì í bẹ́ mi ò ń ṣe inú ilé mi mo jókòó sí I was on my own ni wọ́n ẹ́ńtà mi ni Basira ẹ́ńtà mi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ mo lọ sí gosùkù ni mo lọ ra góòlù níjọ́ náà lọ́hùn ni Basira bá gbá mú mi fèsì ìlú familia mo ní mi ìmọ̀ yín rí ló bá bẹ̀rẹ̀ sí sọ mo ní iṣẹ́ mo ti dé London rẹ̀ ló bá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ at the end of everything mo wá rí i pé lára àwọn tó ti gbé tó máa ń gbé ọjà lẹ́kọ̀ọ́ tó máa ń ṣẹ́ fún wàsíù ẹ̀dẹ́ àwọn ọ̀rẹ́ wàsíù ẹ̀dẹ́ tó ti fẹ́ wàsíù rí tó tó wá fẹ́rẹ̀ wàsíù tó ti ẹyin òun ni tó ti gbé ọjà tí wàsíù máa máa parí pé wàsíra bẹ́bì ó lọ sí London America ó máa tókòrè wálé ọgbà ẹ̀wọ̀n ló wà ọgbà ẹ̀wọ̀n nígbà tí innocent girl mi tí mo lọ bára mi pàdé níbi bẹ̀yẹn ibẹ̀ yẹn bó ti tó bá jẹ́ pé mo fẹ́ máa wo nǹkan tó ṣe fún mi níbẹ̀ yẹn because so saucy and very mean very well bí ìga wọn ṣe máa ń wà lókèrè kò yẹ kí n rí ta kó kí ni kí n gba anything life fún but let me tell you tó wọn bá wúlò fún any day things is better for you if things is good for you they will come back to you wọn máa wá bá ẹ báyìí ni wọn máa súnmọ́ ẹ wọn ò ní ṣe bíi pé wọn ṣèkà fún all of them wọn kàn wọn ṣe bíi pé kọ̀ọ̀kan ò ṣẹlẹ̀ akaimoye a lot of people don't máa bìlí pé màá ni owo owó mi sí màá wá sọ pé mo fẹ́ pin fún àwọn ọmọ <laughs> anyway ọlọ́run kọ ìlérí ọlọ́run máa ń hate kéèyàn máa kó máa boast never say never i never i don't me if i i don't want to become what i hate i won't say anything let me just leave it that way let me just leave it that way inú ilé ẹ ló máa jókòó sí ló máa ti wá bẹ́ẹ̀ wọ́n lè yàn kí n gbé inú ilé èèyàn fọrùn kọ́ <laughs> lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ celebrity àti àwọn tó wà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ o kò ń ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn ló ti máa ní ògbé lẹ́ gbogbo nílẹ̀ òní fọ̀rùn kan wọn akọlẹ̀ kúnlé ẹ̀ bíi pé kán ṣe lọ́rùn síbẹ̀ tí wọ́n wá wojú bá kúkúrú máa wọ́n sáré fọ́gi mórí ẹ̀ kán jọ̀rùn ẹ̀sẹ̀ wọ́n ti jẹ́ ọ̀run Mohbad wọ́n jẹ́ èèyàn gbélé èèyàn fọ̀rùn kan kò lè má pọ̀ wẹ̀yẹn lẹ́gbẹ̀ẹ́ àwọn celebrity Nàìjíríà o especially Yorùbá mò ń sọ o inú ilé mi mo jókòó sí I was on my own àtọjọ́ tí bàtí á ti wá rí mi ní ẹ máa wo bí ó ṣe iṣẹ́ yẹn ṣiṣẹ́ lẹ́wọ̀n tó ti rí mi ní gòsù kó tó di pé òun wá wọlé pẹ̀lú Bísọ́lá ṣé ti yé yín Bísọ́lá náà ó wá tún padà fè mí pé Bísọ́lá lòun kí mi mi dáhùn tí mi bá dáhùn kọ́ kò ṣe move on ṣó mọ̀ mí rí ni bọ́n torí pé wọ́n ní tájẹ́ ó tẹ̀lé jẹ́ pé mo dá lóhùn dáadáa bọ̀ tó fẹ́ wò pé kí n fún familiar kí n fún fèsì gangan kó lè gba nọ́mbà mi sódà á máa close mi kó lè máa pè mí ní sísẹ kó lè máa rí mi jẹ kó lè máa lò wọ́n fún iṣẹ́ burúkú tó bá fẹ́ ṣe. gósùkù mo ti kọ́kọ́ pàdé bọ̀bọ̀ lady yẹn níjọ́ náà lọ́hùn ìyẹn tó ń pè ní Basira olóògbé kó ń tajọ lẹ́kọ̀ọ́ báyìí mi ìmọ̀ bí yóò wà lẹ́kọ̀ọ́ mbẹ́ lónìí fèsì look familiar múni mi ìmọ̀ yín torí ngbà yẹn ó ti pupa dúdú ní Basira ó dẹ̀ ga múni mi ìmọ̀ yín o ó ṣàwájú etí títí mú náà ah. kò tí ì bí kò tí ì ìyàwó bọ̀dé ngbà yẹn ìyàwó arómirẹ́ ní ngbà yẹn Akeem arómirẹ́ ọ̀rẹ́ Wàsíù tó kú yẹn ṣé ti yé mo ní o oh, bó ṣe wá wá wò pé wá wò pé kí lorúkọ ẹ bó ṣe dárúkọ ẹ báyìí mo kàn dárúkọ mi ó ní àìsí ó tán o bó ṣe bẹ́ mọ́ mi nìyẹn àìbò ló ń pé ah, àwọ̀ òkè o ní kékeré kan ó ti tán o mo ní Dubai mò ń gbé níbo ni rámọlé mi bó ṣe ṣe mú lé mi nìyẹn ó tán o ibẹ̀ sí ń da wọn yọ ibẹ̀ sí létà náà ni mi mọ̀ pé òun àti Wàsíù ló wá ní ẹ̀ eh, ẹ̀ eh, ṣé sísítà ẹni Basira mo tún pọn lé pé sísà mi àmà tán so Bísọ́lá Badmus ìkà sórí tí wọ́n bá fẹ́ bà tèèyàn jẹ́ táyé bá fẹ́ bà tèèyàn jẹ́ tọ́lọ́run bá fẹ́ bà tèèyàn jẹ́ kì í ṣayé nìkan kì í ṣayé Ọlọ́run Ọlọ́run má bà tèmi jẹ́ o má gbà wá lọ́wọ́ mi Ọlọ́run má gba ìwà lọ́wọ́ èèyàn ni ó ti yé òótọ́ ọ̀rọ̀ korò báyìí o tá máa sọ sítórì yìí ilẹ̀ akún ilẹ̀ amú ilẹ̀ aṣọ́amọ́ ṣètìyé wọ́n gba ìwà lọ́wọ́ yín torí pé ẹ ti wáyé kọjá kádàrá ayé tẹ̀dẹ̀ wọ́n ẹ̀ náà kẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí o hmm? ẹ̀rì bó ṣe sọ pé ká tí wọ́n fi another face wò pé ó ní onímẹ́ta problem àwọn nǹkan tó ń ṣe fún ẹ náà torí wọ́n wà tí wọ́n fi padà wá sí South Africa tí Dubai tí bàpàṣẹ ó wá South Africa tó bá ń sọ̀rọ̀ ẹ akẹ́mi ọmọlé ẹgbẹ̀gbẹ́ gbogbo wọn máa ń fi ẹsẹ̀ lẹ́yà náà all these things ó tún pẹ̀lú nǹkan tí mo fi ṣàánú fún ẹ tí mo dẹ̀ sọ pé okay let me I can help this girl ẹ mọ̀ mo tún wá sọ nígbà yẹn <laughs> ibi tí mo gbàdúrà fún gẹ̀ẹ́dé I do pray for this girl nígbà yẹn apart from pé mo máa fún ní little little money màá máa fún lówó I pray with tears níjọ́ kan báyìí fún gẹ̀ẹ́ mo ní Wàsíù ò ní bí ọkùnrin mọ́ ọ̀tí tó bá bẹ̀ báìbù mi rẹ̀ mo gbàdúrà fún ọmọ yẹn ẹni tó gbàdúrà fún ìwọ yẹn you know what some people ìgbéraga ò dáa sórí aláìmoore èèyàn kì í ṣoore fún tó bá ṣoore fún nígbà thousand ibi pẹlẹbẹ ni a ní pé Ọlọ́run dẹ̀ gba ìwà lọ́wọ́ ẹ̀ Bísọ́lá lọ bèrè fún ìwà again pretenders sórí táwọn èèyàn jáde lórí mídíà kẹ́ máa ṣe tíátà kẹ́ máa ṣe drama it's not the issue kò ń ṣe issue yẹn gangan you go to omore ẹ dẹ̀ mọ nǹkan tẹ́ ti ṣe o dẹ̀ mọ bí tó ti dé yẹ ẹ sọkọ fún ẹ téèyàn bá ń ṣe ṣìnà gan ẹ̀ṣẹ̀ ni ṣe ti yẹ talkless of wípé kẹ́ tó máa bá yé àwọn èèyàn jẹ́ èmi ò bá ẹ jà ipò òfẹ́ nìkan bóyá mo fẹ́ rí owó ń gbà yẹn mo lè bá ẹ bá and I try my best ìgbà tí ò dẹ̀ ṣe dáadáa fún ẹ tó ní pé kò gbé kọ̀ lẹ́ when I talk to him I I I don't test him because nígbà tẹ́mi àti bàbá ọmọ mi lọ reconcile ah then reconcile mo me I don't have right to be calling him like that again but I test him bí mo dẹ̀ ṣe ń ṣe fún yẹn láti speak fọmọ tiẹ̀ ṣe ni Wàsíù òun àtàkọ̀ ọmọ tèmi tó wá bẹ gbogbo àwọn èèyàn nígbà yẹn gbogbo àwọn family At mi àti ọmọ mi at àti àwọn àbúrò mi tó wà nínú kọ́ọ̀tù ìgbà ni wọ́n bẹ̀rẹ̀ sí yé ètò ọmọ mi Adébùkọ́lá yìí simply because I was telling him to take care of your son tí wọ́n bá tèkè ọmọ ẹ tèkè ọmọ ẹ̀sán ẹ kí ló kàn mí pẹ̀lú ẹ you understand me bí mo ṣe ń fún ẹ lówó tókè tí mo fún ẹ bẹ́ẹ̀ náà ni mo ń ṣe kíni ni mo tún bá ẹ speak ẹni yẹn and it's not my brother ẹni tèmi náà ti ṣe mistake ìfẹ́ rí ni mi ti ẹ̀ fẹ́ rí mi ti ẹ̀ lè sọ pé ó kàn pàdé ẹ̀ báyìí ó ti yẹ yan olówó dẹ̀ ní jẹ́ kí n rí ibi mọ́ láyé mi ṣó ti yé bẹ́yẹn I tried my best and I was a person for kì í ṣe mi mo da relationship yẹn rú mi ìmọ̀ yín papọ̀ gbà tí mo ti ẹ̀mọ́ ẹ̀ gan tó sọ pé kí MC ló sọ pé òun fẹ́ after seven months náà kẹ̀dẹ̀ rí ó ló bímọ I don't know bó ṣe máa ń o mi blame ẹ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó kàn ṣe òun náà ni mo ṣe sọ sí tọ́ndẹ̀ wàá máa táàgì ipò sí kìkì ní tèmi bẹ̀ èwo ni kò sí èrè nínú agbowó ká kéèyàn fẹ́ gbowó ká kí ni mo fẹ́ jẹ́ ń bẹ̀ kí ni èrè wọ́n everything gbogbo bí bàbá ọmọ mi ṣe wá kú lónìí kò sí kọ̀ọ̀kan tó ṣẹ̀yìn wọ̀ because ní gbogbo àtà ti wà nínú ilé mẹ́ẹ̀ ní sáré àti máa ń sá lọ South Africa gbogbo àwọn ọmọ ọ̀dọ́ mi pátá àtàwọn tó máa wá ṣiṣẹ́ lẹ̀ àti tí tó máa wá ṣiṣẹ́ South Africa àti gbogbo àwọn tó close mọ́ wa pátápátá ló di èèyàn tó ń lọ sọ́dọ̀ Koko Zaria tí Koko Zaria bá dẹ̀ kúrò nílé tó bá kúrò South Africa inú ilé èèyàn náà ló ń bọ́ ibẹ̀dẹ̀ ló ń gbé dọ̀ọ́lá ìwà tí Koko Zaria bẹ́ẹ̀ ṣe rí lélẹ́yìí ṣé rọ̀ ni àbóòtọ́ wọ́n máa tàgì mí para ẹ̀ òyà wọ́n máa tàgì mí pé kinní kan ṣe ẹ́ wọ́n máa sọ fún mi ẹ̀yin tẹ́ bá yà ti wà níbì kan ẹ má ronú ẹ má fi tèmi ọlọ́run tó bá jẹ́ kí ìrònú gbogbo tó ṣe fún mi dùn mí o wọ́n ti ti máa get back to my feet tí n bá ró padà ṣe bẹ̀rẹ̀ sí ṣe business mi nínú mi máa tó dùn bó ṣe wù mí kò síṣẹ́ tí mo lè gbà nílùú Canada bí tí n kò máa fi máa jẹun àbí láti tọ́jú ọmọ mi àbí kí n gba gbèsè láti máa fi sanwó ilé kí wọ́n ní pé inú mi ò ní dùn ṣùgbọ́n inú mi ò tún ní bàjẹ́ màá pray because I know things will change ibi yẹn ibi tó ti wá fèsì yóò máa padà síbi tó ti wá Bísọ́lá you forget pé o sọ pé o ní èmi máa ta kiri rice èmi tí mo ṣe dáadáa fún ẹ tí ń ṣe pé mo jẹ owó ẹ rí mo rí ẹ o bá mi sọ̀rọ̀ ni mo dẹ̀ ṣe dáadáa fún ẹ o tún ti wá lọ fẹ́ mi àti ẹ ló lẹ́ àṣẹ mistake ìfẹ́ nìkan mi ì fi wò ẹ́ màá tún máa rojọ́ family mi pé sórí pé mo ti fi sílẹ̀ báyìí mo tún rètí kéwọnù gan pẹ̀lú àwọn nǹkan tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ọdún òtòótọ́ lọ̀rọ̀ tó sọ but mi ì le tó torí ìwọ mo yẹn rì tiẹ́ ní mi tiẹ́ mo gbé ogun tóun bá mi fà tí kéwọ̀n bá mi fà ọ̀tọ̀ nìyẹn mo ọ̀tọ̀ ni mo tún wá yẹn rí ó tún jẹ́ ọ̀tá tiẹ̀ mo tún yẹn rí tiẹ̀ on your behalf and still yet no, ẹ máa fi ibi ṣúyàn ní ẹ̀dẹ̀ tí wọ́n máa dẹ̀ mo fúnyàn ẹ máa kéyàn sí nítorí mi mọ́ sí ìtẹ́ tó fẹ́ create tó tún sọ pé tí wọ́n máa sọ wọ́n máa tàgé òsìkì kí ni tèmi ń bẹ̀ what did I do kí ni mo ṣe ṣé èmi mo fa ìtànṣe ni èmi kọ́ nà án èmi kọ́ mo fa ìtànṣe ẹ̀ àwọn èèyàn tó ṣoògùn àwọn tí ó lo tó ṣèkà fún ẹ tí ìwọ náà dé àláwọ̀ wọn torí ìwọ náà tún ṣèkà ìka yóò lè dáhùn lára mi tó bí wọ́n ṣe rò wọ́n ìrò pé kò yẹ kí n gbádùn to this extent because mi ì báwọn èèyàn mi ì mi ì bá tèèyàn jẹ́ ni tó bá yẹ pé mo bá tèèyàn jẹ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ lórí mi yẹn ò ń ṣe tó ń sọ lónìí làwọn máa sọ ṣé ti yé gbogbo èyí tó máa sọ pé àwọn kan wọ́n ti náwó tẹ́ fẹ́ fi sísẹ̀ wọ́n fẹ́ gbowó fún ẹ lórí mídíà ó lè jáde kó ní kán gbowó fún ẹ bọ́n ṣe ń solicit fún gbogbo yín nìyẹn ó ti yé ó dẹ̀ lè lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat bí tó bá jẹ́ spiritual kìnìún ẹ̀ ń bẹ̀ torí mi rè pé ó fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì mi dẹ̀ rè pé ṣó ti yé bẹ́ẹ̀ mi rè pé ó fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mi ò dẹ̀ lè máa jókòó kémi máa gbàdúrà fún àwọn èèyàn tí ò mọ̀ àbí kí n lè máa gbàdúrà fáwọn èèyàn tó ń ṣèkà fún mi tí ò ti ronú kú wàdà ẹ ẹ̀ dẹ̀ ṣe sorry everything tó ń bàjẹ́ kò ṣe pé mo ti recover anything from it ọjọ́ tí n bá lọ́kọ̀ ń sìn mo lè sọ pé kí mo ti gbà kán mẹ́ o tí n bá padà lówó o tí n bá padà ń ta mọ́tò tí mo padà ń lọ tí mò ń bọ̀ o mo lè ti bá ní gan èèyàn kí mo kàn lè má jẹ́ kó tiẹ̀ mọ̀ ní tí n bá lówó mo lè fún ẹ kí kí n kàn fi ṣe ìyẹn máa ń ṣe sàárà àná mo lè ṣe èyí tí bá rẹ̀ bọ̀ tì kó máa táàgì mi mo wà ní Canada oríṣiríṣi kan náà ni wọ́n ṣe fún mi Wàsíù kì í ṣe pé bóyá ó ń sọ̀rọ̀ nìkan àbò ń ṣògùn nìkan ó tún máa pè pẹ̀lú connection tó máa máa pa irọ́ mọ́ ẹ gan because ó bìlí pé tó bá ń rówó iṣẹ́ yẹn á máa bàjẹ́ lára tiẹ̀ tó bá ṣe ń ṣe dáadáa lòun ò ní ṣe dáadáa mọ́ iṣẹ́ yẹn ó dà pé ó ń bàjẹ́ ni that's what why tó fi hold a lot of iṣẹ́ wọn nìkan náà hold ransom tiẹ̀ kàn wà obviously because ó wà obvious because o bímọ fún bó ṣe claim pé Malik yẹn ọmọ Wàsíù ló pé àbí bẹ́ẹ̀ kọ́ ó ná o wá wà nínú problem sí i kí yóò nìkan ló wà nínú problem mi ká mọ́yé àwọn gẹ̀ẹ́sì yẹn tó wà nínú problem ṣé tó gbé tó bá ti wọjọ tó kàn máa tọ́jú tó wọ́n gbé kiri sórí mídíà pọ̀ kò sí ní tó kàn mí mi ì lè fa tèmi lọ́wọ́ kí n máa fa nílẹ̀ kí n máa gbé téèyàn káàkiri gọ́nà dìde so kò sí nǹkan kan tó kàn mí níbi ọ̀rọ̀ yẹn o tó bá ní serious problem tó dẹ̀ mọ́ pé o fẹ́ káyé gbọ́ tó dẹ̀ fẹ́ kó ń solisíìdì fún ẹ lọ́bọ̀ míì sí ọ̀rọ̀ ẹnu ẹ lọ́dọ̀ Oríyọmí Àmsánì tí mo rò pé ó lè help ẹ ni. ṣó ti yé bọ̀ tí mo rò pé ó lè help ẹ ni tí ìwọ náà bá dẹ̀ ti ronúkúwàdà ni ó ti yé ṣùgbọ́n gbà mìíràn ẹ ní láti ronúkúwàdà torí tẹ bá fẹ́ ronúkúwàdà gan ẹ ní fẹ́ kú gbogbo ẹni tó bá ti ń pààyàn tó sì ṣèkà fún ẹ ní fẹ́ kíkà yẹn ṣe yín ó ti yé ìyẹn bó ṣe jẹ́ o ẹ̀yin tẹ́ máa ń tàgì mi bóyá ká tó máa lọ bóyá ẹ̀mí tó ń jẹ́ Bísọ́lá Badmus ẹ jẹ́ ń play ẹ̀ fún yín mélòó la fẹ́ sọ tábàkàn ni ká máa sọ̀rọ̀ sí títí dòní a kàn máa rojọ́ ni gbogbo àwọn tó bá ti kú kó rest in peace jọ please ẹ̀dùn ọlọ́run ẹ̀dùn kúrò lọ́dọ̀ mi ẹ̀dùn ọlọ́run ẹ̀dùn ọlọ́run ẹ̀dùn ọlọ́run. <laughs> mm. somebody imagine we post kíní ẹ tí mo ní i want to talk about Wasiu Ayinde I mean Bisola somebody said uh, Auto don't worry my beautiful To Bola Bolanle kí ló tẹ máa ń wá sí ní inbox mi ẹ comment a platform mi instead of you hello ma I am one of your fans I wish you can help me to travel out of Nigeria ma I have valid international passport go God will be with you and abẹ́ ìyá wèrè ni wọ́n sọ fún mi pé mo ń ṣe lẹ́mbàsì ni àbí mo jẹ́ prime minister báwo tèmi ṣe jẹ́ ẹ ṣí èrè ni don't ask me for slick thing jọ just tẹ́bá kò sí léèyàn lórí media. ẹ̀kọ́ wọn máa béèrè lọ́wọ́ ẹ̀ bíi pé èyí kìíní kí ló ṣe fún mi kí ló ṣe fún mi ṣe rí bikini tí mo pò sí yìí ẹnìkan ṣoṣo ló tẹ lọ́ọ̀fù àti láìkì sí. <laughs> picture mi tí mo post in fact God is good to me o. Oh. mi ò <laughs> so Bisola Badmus kò ń ṣe job mi o ti gbọ́ mi ò mọ kankan so oye stop tagging me i'm not interested in your story i'm facing my too it's not a joke ní <laughs> ìbá pàdé gbogbo tó ṣẹlẹ̀ lè má ṣẹlẹ̀ sí mi. anyway jẹ́ n delete kìíní bàbá ẹ̀ pandemic tán ló fẹ́ ṣẹlẹ̀ let me delete it I don't have time for news Nigerian news I don't want their problem because wọ́n ṣe máa bá yí ẹ̀jẹ̀ náà wọ́n máa wá kiri mm-hmm. bó ṣe máa ní problem ìdílé ò ní gbà ẹ̀ náà ṣe máa wá báyẹ̀ ṣe máa bàjẹ́ náà ṣe máa kiri kó ṣì don't disturb my life. I'll block your ass. Okay? So be Bisola bad ones. Èyí tó sọ pé o ní o ti lost memory ẹ̀. Kọ́mọ̀ bá sọ pé o gbàgbé nǹkan kan. O kò ní tẹmọ. Mi ò sọ pé bóyá irọ́ ló pa but most, most of you you can say that so that we nǹkan tí wọ́n bá fẹ́ béèrè lọ́wọ́ àbí kọ́mọ̀ bá sọ pé o rántí nǹkan kan mọ́. Mo ti sọ many ọ̀rọ̀ níbàyìí téèyàn bá tiẹ̀ mọ̀ ọ̀rẹ́ kó tẹ̀ ti bá sọ̀rọ̀ lọ́jọ́ kan tó bá rí inú problem ṣe wéwù tó ẹ̀ ṣe bí wà ẹ̀ sílódó ń gbà yẹn tó sọ pé ìwọ náà ló fẹ́ ba ayé ẹ̀jẹ̀ wọ́n ní ìwà àti kiri kan ni ẹ̀ but sílódó wọ́n ní ìwọ kọ́ mi mc ṣe bí wọ́n sọ pé wọ́n fẹ́ ba ayé ẹ̀jẹ̀ màláìka dẹ̀ gbàlẹ̀ ṣe bí lè bímọ fún ẹ ó ti yé ìka ó dà náà ẹ máa ṣèkà fáwọn èèyàn ó dà ṣé tó bá bímọ sílẹ̀ máa ń dúró ni bẹ́ẹ̀ ṣe dúró tó yẹ ti pọ̀ jù just imagine Koko Zaria àmọ́ pápáyàn ní ritualist ni gbogbo wọn ló wà behind this ọ̀rọ̀ all of them are behind this story. So, ìyẹn bó ṣe jẹ́ for today mo fẹ́ lọ síbẹ̀ i mean tẹ́mi ti lọ ṣáà mi ò lè jáde mọ́ lónìí ah, mi ò lè ṣiṣẹ́ lónìí mo ṣeun so ìyẹn bó ṣe jẹ́ o ó sì yé mm. abẹ́mi ni èmi kọ́ náà stop tagging me anything about you mi ò mú anything èmi náà mo go i'm going through my own wọ́n ṣe pín owó lórí bíbá yìí tẹ́nibọ̀dì bá fẹ́ fún wa lówó wọn ni kọ́ máa fún wa tọ́ bá fẹ́ help wọn ni kọ́ máa help wa tó máa fẹ́ rajà wọn máa ní wàásù ló máa dúró gbogbo wọn tó ta ṣe dáadáa fún wọn máa dúró wọn máa dé wa lọ́wọ́ <laughs> owó tó ń dẹ̀ jí lọ́wọ́ àti gbogbo nǹkan tó ṣe fún wọn dá padà no sorry nothing so I used to be mo ó máa ń surprise mi gan you have ẹ eh, kì í ṣe pé all of you ẹ mọ nọ́mbà mi ẹ mọ if you want to get get in touch with me ẹnìkan wà lórí mídíà yìí ẹnìkan wà ní orílẹ̀-èdè Nàìjíríà very big person ó bẹ̀ mí náà big person ó bẹ̀ mí wọ́n send message fún mi big person ni big person ni orílẹ̀-èdè nàìjíríà politician big one wọ́n bẹ̀ mí face to face ni wọ́n bẹ̀ mí ni o pẹ̀lú message tálẹ̀ yín ẹ̀bẹ̀ náà ẹ̀ sọ pé sorry náà and you see nǹkan táwọn èèyàn fẹ́ kí n máa ṣe fún ẹ ni pé kọ́nsẹ́pá rẹ̀ ò yá kí n máa gbàdúrà fún ẹ anytime you máa ń ṣe prayer tó bá wá sọ́dọ̀ platform tó bá ti repent you can pray it and tomorrow is prayer point like yesterday i even i don't even know you have a bóyá mental problem ló ló i don't know More pray more i pray for some people that has a mental problem yesterday according to the spirit of God in me so i prayed for them so ìyẹn bó ṣe jẹ́ i'm going for now. èmi wí ìṣe dáadáa Bísọ́lá wọ́n dè ìwọ mọ́lẹ̀ mo try láti jẹ́ kọ́lọ́run tú ẹ mo ń pray fún ẹ mo tún fún ẹ lówó ó sọ fún mi ó bẹ àwọn ọmọ kéékèèké mo ṣe ní order from above wọ́n dẹ̀ ní kó máa disturb mi kan nínú story ẹ̀ nìkan mi ì lè story ẹ̀ tán nínú story ẹ̀ ọkàn ni mo kàn fẹ́ sọ ẹ máa jókòó báyìí máa bàtàrà yín jẹ́ ẹ bá bàtàrà yín jẹ́ ẹ máa bàtà àwọn èèyàn jẹ́ I've never seen me ò ríru yín rí kéèyàn máa bata rẹ̀ jẹ́ kó máa bata èèyàn jẹ́ kó dẹ̀ máa bàtà kẹ́ máa bàtà àwọn èèyàn jẹ́ anyway emi ò ní àdúrà kọ̀ọ̀kan tí mo fẹ́ gbà sí to God because èmi gan ní ìdàdúrà ogunlógún lè dìdí ti tèmi ṣùgbọ́n jẹ́wọ́ tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ bẹ́ẹ̀ sọ pé àwọn èèyàn tí à ń pè ní orúkọ mi tá bá ronúkúwàdà kó nínú ẹ̀ṣẹ̀ wọn ó lè mi yóò wo ilẹ̀ wọn sàn láti wíwò wọn láti òkè wá má wo le wọn sàn ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lè mi jẹ́ aláàánú láti dáríjì ṣùgbọ́n èyí tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó lè mi kì yóò ó ní kì yóò ṣe rere those who confess their sin the bible said they shall prosper i'm just unfaithful to forgive them but those who cover their sin he said they will never prosper so please stop tagging me tẹ́ bá ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sìn ẹ kàn jẹ́ kí n má rí mo ṣe ẹ̀ bí ọjọ́ mẹ́ta àgbà tí mo wá rí pé wọ́n kàn tag me tag me they want me to talk about it Koko Zaria ń sìn wọ́n fẹ́ lù ẹ́ fi ṣoògùn owó tó bá jẹ́ pé o ṣe dáadáa fún mi níjọ́ yẹn kó má tiẹ̀ bú mi kó kàn sọ pé à ń sí kó rán ẹ kó mọ́ ní kó máa bú mi kó máa fi mí ṣe lẹ́yà àwọn tó ní kó máa fi mí ṣe lẹ́yà ń gbà yẹn kó ní kó máa ṣèkà fún mi lẹ́yìn tẹ́mi ṣe dáadáa fún ẹ wọ́n fẹ́ pa ẹ̀yìn àwọn lọ́tà ẹ̀ ṣé mi lọ́tà ẹ̀ báyìí tó bá pẹ́ ò ṣe burúkú yẹn fún mi lónìí tó bá ń ṣèkà fún I'll be able to be praying for you mi ì tiẹ̀ ní ìròsí ẹ ó ti yé I'll be praying for you tábàdẹ̀ ń gbàdúrà fún ẹ̀yẹ̀ ìdẹ̀yìn á máa já but àwọn tó máa tú yín tó máa ṣe dáadáa fún yín wọ́n máa ní kẹ́ máa ṣèkà fún wọn kò dáa o anyway ibi tán ti lè wọ́n mú sọ pé lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat ṣé gbogbo ìtàn kọ̀ọ̀sẹ̀yìn tó fẹ́ kọ́ every time gbogbo wọn máa máa dáwó fún yín but Ẹniọlá Àjàó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó fún Bobrisky ní amíní mílíọ̀nù ló fún gbogbo àwọn sẹ̀líbrétì ló dá owó ni wọ́n kó owó yẹn fún Bobrisky èló ló nídìí láti ṣe fíìmù tó bá ní five thousand uh, five million péré bẹ́ẹ̀ mo ṣe wà yẹn wàá tún bẹ́ sí gbòòrò ó máa dàbí pé gúngún yín máa tún lé ni tó bá ṣiṣẹ́ kan tó gbé fún Netflix àbí tó gbé so, wàá mẹ́kọ̀ owó kó tiẹ̀ lè tó bẹ́ẹ̀ five million báwo wá sí òun nìyà ó fáwọn girls mi tí wọ́n kọ́lé tí wọ́n ra mọ́tò ó fún wọn lówó náà gbogbo wọn tán dẹ̀ ń ṣe one thing or the if you want confess your sin and then the whole world they will contribute money for you èmi gan tó bá náà fẹ́ contribute owó sí ẹ ma we help you to place it on my platform but nígbà tó ti ronú kó wà dá nsìn kémi wá máa gbé ẹ nsìn ma sound foolish do you understand i will sound foolish do you get me mo fẹ́ máa lọ for now ó ti yé yín ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ẹ̀yin èèyàn wọ́n ní kẹ́ lọ ka Genesis chapter twenty one or twenty two ẹ máa rí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí bẹ́ẹ̀ níbi tí Ishmael àti Isaac baba Abraham wọ́n cause a lot of problem just àbí wà tí o ṣe cause ẹ kàn wo yé àwọn obìnrin náà to ń bára wọn jà simply because of àwọn ọkùnrin àti àwọn irúkẹ́ wa yẹn ìjà pọ̀ ń gbòòrò gan oríṣiríṣi àwọn èyí tá à ń sọ yìí sí àwọn ẹlòmíì nínú ara wọn náà tún àwọn ọkùnrin ẹ̀rọ kọ́ ló tún wá ṣe wọ́n tún wá ọkùnrin míì nínú wọn wọn ń ṣe irú ishmael nsìn eh, agai àti sarah wọn ò ṣògùn síra wọn but ìjà orogún yẹn natural mo fi cheated káwọn oníkálukú ní bitterness nínú read it go and read genesis twenty one read twenty two read twenty read it from just read surroundings yẹn read it from a to z you will understand bitterness cause a lot of problem also in the whole world alright ẹ wò mí sìn bí mo ṣe náìsì tó bí bá wo Bísọ́lá yẹn orí òwò mi ṣe fún mi àdúrà lásán kì í ṣe owó kò mí gbà fún Bísọ́lá àdúrà àdúrà kì í ṣe lásán àdúrà mẹ́nu mi kò ṣe wù mí gbà fún Bísọ́lá kò ṣe kò mí gbà fún Bísọ́lá hmm. ṣùgbọ́n ni mo tún sọ fún sí pé ó lè lọ sọ́dọ̀ Oríyọmí Àmsà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní bíbélì sọ a ó sì dáríjì ọ́ bye for now ẹ̀yin olólùfẹ́ tèmi ẹ ṣe kan tẹ wá ẹ̀yin tẹ gbọ́ ẹ̀yin tẹ fojú inú wò ẹ̀yin tí ẹ kórìíra mi ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kọ́ fún ẹ̀pẹ̀lẹ́ ẹni tí a fẹ́ràn mi káàkiri àgbáyé tẹ wà níbí àtẹ̀tẹ̀ ẹ̀sìn níbí ọlọ́run ẹlẹ́dàá yóò ṣàánú fún ìrìn àtìyín ní ọ̀sẹ̀ yìí ayọ̀ ló máa jẹ́ o ó máa so rere fún wa ní ọ̀sẹ̀ yìí àníri bí orí wa ò ní gbàbọ̀dẹ̀ àwọn èdè tí ayé fi dè wá ọlọ́run yóò já gbogbo èdè òkùnkùn náà kúrò lára èmi àtọkọ àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé gbogbo àwọn tó ń wá ibi fún wa ọ̀run yóò bí gbogbo wọn wó bẹ́ẹ̀ lórí kò sí ní padà jésù lọ́wọ́ àmín èmi fọláṣadé mo ti wá lónìí mo ti máa padà wá ẹni bá ní má dé ní mi nídé bá èmi lọ́wọ́ wọn nílùú ìkàrí àkókò ọmọ àṣàkókò rìgbòrìgbò arógun má sá aṣọ tèmárù àtìdá aláṣẹ gbogbo ná èmi ọmọ òrùlé barẹ́ ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ akọ́là pọ̀rùnkù abẹniwájà obìnrin wa joyè bàbá ẹ̀ nílé ní bọ́lá fọláṣadé ṣe ọ̀run àkókò ní ilé bàbá mi bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́kọ̀ ìpìtìṣọ́kọ̀ àkókò ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ yìí gbẹ̀rọ̀gọ̀dọ̀ ti máa ń ta sílẹ̀ lọ́jà bàbá ìfọ̀nà